وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أبو جماعة أدوك فلون أترى إكيولون أتيكيولون كما با أسواجوا وغاوا إن طلعوا بارسوا النبي ومحمد ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ ọlọ́run tí mo ní kọ́ba níbi ọlọ́run jẹ́ ọba ara ilé ẹ̀ kọ́ba àwọn sàhábà rẹ̀ kọ́ wá bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kọ́lọ́run jẹ́ ọkàn àwa náà kọ́lọ́run ọba ọba àlékè ọlá kò sí àwa náà lẹ́ni rí iṣẹ́ rí ìwà rí ọ̀rọ̀ rí ìrìn rí ìṣesí rí èyí tí èèyàn fi jẹ́ ni rí ọlọ́run kò fi rọ̀ wá lọ́rùn ìkẹ́gẹ́ tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí gbogbo àwọn tó bá wá lẹ́yìn tiwa náà pátápátá gbá ọlọ́njẹ́ ọkàn wọn lópin ìgbà tí àwọn náà bá wà lórí dáadáa àti déédéé kọ́mọ wa lọ bẹ́ẹ̀ títí dọjọ́ ẹ̀san gbogbo ẹni tí ń gbọ́ mi ń tòsí àtẹni tí ń gbọ́ ń jìnà ó fẹ́ kẹ́ màmá dájú èyí tí sòdodo ọ̀rọ̀ òun ni tẹ́ra lẹ́yìn méjèèjì nì ihun kí ohun tá a bá pè lẹ́sìn tí ó lẹ́rìí nínú tẹ́ra ọlọ́run ntí sẹ̀ríà islam pẹ̀lú ẹ̀ òní bídíà gbogbo bídíà wá ní ànú ni gbogbo ànú wá ní kò síbi kan tí ó rí sọ́ọ̀tì sí tó juná ọlọ́run ọba ọba àlekè ọlá abẹ́lọ́run pẹ̀lú orúkọ rẹ̀ tí fi dára jùlọ àti àwọn ìròyìn ẹ̀ tí fi ga jùlọ ọlọ́run bá wa pa náà dẹ́bọ rẹ́ ọlọ́run bá wa pa ẹbọ náà rẹ́ ọlọ́run wá bá rẹ bídíà ṣètánì ńlẹ̀ kọlọ́run bá gbé súnà anabi wa muhammad ga ní òní pẹ̀lú ògùn ọlọ́run a bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa léyìí tí ò ní gùn púpọ̀ torí sábà àwọn àlejò pàtàkì tí a ní tí a sì fẹ́ ṣàǹfààní nǹkan kan sí méjì jù bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wọn níjẹ̀jọ́ ibi tí a ti gbé kéwòn ní mí ń kọ̀ wà ní ni aljihadi fi suratil anfal àwọn òfin tí ọlọ́run ọba fi de ìjagun sójú ọ̀nà tọlọ́run èyí tí ń bẹnu suratu al-anfal ń gbọ́ ọjà pé suratu al-anfal náà la fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe tafsiri rẹ̀ àwọn òfin tá a kà yìí a ka òfin tí ń lọ bíi mẹ́rìnlá níjẹ̀ẹ́jọ pé a fẹ́ ṣe jihadu òfin mẹ́rìnlá ni. Jihadu, ó dè wá tí suratul afal tí ó júwe rẹ̀ fún wa lẹ́yìn ìgbà tí a kó mbẹ́ ni ibi tí a dé òun ni min fawahidi aljihadi fi suratul anfal tí a bá ṣe jihad àwọn àǹfààní wo ni jihad ó bí fún wa suratul anfal tó sí àwọn àǹfààní náà sẹ́mi gbogbo ọ̀rọ̀ tá à ń sọ pátápátá ń lọ yín bọ̀ lórí sóràtù al-anfal ìyẹn ọmọ túmọ̀ pé tá a bá la fẹ́ sa gbogbo àǹfààní tí ń bẹ bí jihad jọ nínú kìtàbù wa sunna yóò kọjá èyí tá à ń sọ nù sóràtù al-anfal ṣùgbọ́n èyí tá a rán lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni sóràtù al-anfal òun là ń jihad ń bí fún wa òun ni pé tá a bá ti bẹ̀rẹ̀ jihad àwọn nǹkan táwọn èèyàn ò rò pé ó lè ṣeé ṣe àwọn khawari kò là á dà ntọ́tako ti ń ṣẹlẹ̀ tá a rò pé ó lè ṣẹlẹ̀ tí a bá ti bẹ̀rẹ̀ jihad yóò máa ṣẹlẹ̀ nínú ẹ̀ ni kí ọlọ́run sọ pé òun rán màláìka wa kọ́ wa kún bí alifin minel màláìkẹ́tì mọ́rìdìfì one thousand màláìka lòun rán wa nínú ẹ̀ ni èèyàn wá wà lógun kọ́ máa sùn nínú ẹ̀ ni kí òjò wẹ́líwẹ́lí. kọmọ àrọ̀lẹ́ àwọn mujahidun ṣe mọ̀ pẹ́ni tójò bá rọ̀ tójò pa tara rẹ̀ tutù yóò sùn ǹjẹ́ èèyàn máa sùn ní jihadu bí kí wọ́n sì sùn ní jihadu kí wọ́n sì ṣẹ́gun ṣe mọ̀ pé túmọ̀ ní pé nǹkan tó jẹ́ ní ti àbásábà ni nínú tá a kà láǹfààní jihad oníṣòwò alhayat lil mujahidi bisababi jihad mi rò pa àti ìfẹnu kan eléyìí òun àti ìfẹnu kan nínú àǹfààní jihad òun ni pé ní ẹni tó bá fẹ́ jẹ́ ọ̀rẹ́ ọlọ́run pé mo fẹ́ jẹ́ ọ̀rẹ́ ọlọ́run mo sì fẹ́ kọ́lọ́run ọba ọba àlékè ọlá kó rí mi ní ààyò rẹ̀ mo sì fẹ́ súnmọ́ ọlọ́run nínú iṣẹ́ tó lágbára jù téèyàn fi jẹ́ ọ̀rẹ́ ọlọ́run tí fi jẹ́ ààyò ọlọ́run tí fi súnmọ́ ọlọ́run jihadu jẹ́ ìkan níbẹ̀ jihadu jẹ́ kan níbẹ̀ ibi táàtì wá gbéṣẹ́ lẹ́ni pẹ̀lú ògo ọlọ́run ọba ọba àlekè afá ẹ mú kúránì kan. sẹ́yìn lẹ́bàá ń ka ni àbáwọn ẹnìkan bá ń ka kúránì méjì ẹmí wọn à aga àlejò nù aga mi wà ẹgbàga mi kẹjọkó nínú àǹfààní tí ń bẹ jihad ẹ lọ sí ayah 24 òun ni ẹlẹ́kẹ̀ẹ́fà tá al afal aya twenty four. al afal aya twenty four. ọlọ́ni yá ayọ́ alladhina amanu pọ̀pọ̀ ìtẹ́jẹ́ múmìnì istajibu lillahi wa rasulihi idha da'akum lima yuhyikum ọlọ́ni lẹ́yìn tẹ́jẹ́ múmìnì ẹ̀dọ́lọ́n lóhun ẹ̀dá nàbí lóhun idha da'akum lima yuhyikum ìgbà bá pè yín lọ síbi tí ó sọ yín di alààyè sẹ́mi ń túmọ̀ pé ìsẹ̀mí tó yẹ ká ṣe ká ń ṣe nù ni ìgbà tá à ń sẹ̀mí tá à ń jẹ tá à ń mu tá à ń lọ tá à ń bọ̀ tá à ń náwó tá à ń fẹ́ yàwó tá à ń fẹ́ bìnrin tá ń kírun tá ń gbé àwẹ̀ tá ń ṣe sàká tọ́lọ̀ tún wá ń pè wá pé tá à nẹ́bí bá pè yín lọ bí tí ó sọ yín dá láàyè ẹ dá lóhùn o sẹ́mi pé ń túmọ̀ pé alààyè tó yẹ ká wà àìwá ń bẹ̀ nù ni ìtumọ̀ ẹni pé sẹ̀mí tó yẹ ká ṣe gangan òun kà ń ṣe yìí ìsẹ̀mítọ́ yẹ ká ṣe gangan ní ìsẹ̀mí kájọ́ máa àdìjẹ́ náà jihad bẹ́ẹ̀ bá wa lọ tọ́lọ́ bá wa sáàsì kí pé ó bá jihad lọ fún pé mo yọ̀ǹda fún ọmọ bọ̀ wá dọ̀ mi sábàbí jihad yóò ṣẹ̀ṣẹ̀ wá lọ ṣẹ̀ṣẹ̀ mi tọ́ yẹ kí ìtumọ̀ ẹni pé ẹni bá kú sí jihad ìsẹ̀mí tọ́ yóò ṣe gan ni yóò ṣe òun ni pé yóò mọ̀ lọ àlìjẹ́nà tààrà bí wọn bá ti gbé tí wọn bá ti sin wọn ó ṣílẹ̀kùn àlìjẹ́nà fún ìgbádùn àlìjẹ́nà òun ni yóò gbá títí ó fi dijú alikiyama ọlọ́run sí ní yá ayúwa lẹ́dínà àmànù ẹ̀yin tẹ́ jẹ́ múmìnì ẹ lọ́ọ́ lè wọ àyà mi kalẹ̀ àyà àyà thirty nine ẹ lọ́ọ́ wọ kalẹ̀ yá ayúwa lẹ́dínà àmànù ọlọ́run lẹ́yìn tẹ́ jẹ́ múmìnì ìsìtẹ̀jìbù lillah ẹ̀dọ́lọ́n lóhùn wa rasulihi àtòjíṣẹ́ rẹ̀ idha da'akum lima yuhyikum tí n bá ń pè yín lọ bí n tí ó sọ yín di ẹni tí ó sẹ̀mí tó yẹ kó sí ìsẹ̀mí àlàyé tó yẹ kó ṣe báná bá pè yín lọ́bẹ̀ ẹ yá da lóhùn ìtumọ̀ ẹni pé jihad tá a bá lè lọ bọ́lọ̀ ń bá pè wá sọ́dọ̀ níbẹ̀ ìsẹ̀mí tó yẹ ká gangan ibẹ̀ láti ṣe ọlọ́nkọ́ jihad fáwọn náà ọlọ́run jáwa náà lè ṣẹ̀mí tó yẹ ká ṣe ọlọ́run jáde ṣẹ̀mí tó yẹ ká naam ọlọ́ ẹ lọ sí àyà àyà kí wọ́n fi ń yé wa pé nù àyà yìí pé mùmíní nínú àǹfààní tíjẹ́ àdúró bí fún ni pé ọlọ́run dúró tì bẹ́ẹ̀ yẹn bá sọ pé mo fẹ́ jajì àádùn nísìn àǹfààní tí ó rí ń bẹ̀ ni pé yóò rí àdúró tì ọlọ́run tọ́lọ́run ó dúró tì pátápátá tí ò ní sẹ́kùnbí kankan ẹ bá ń táyà nìkan. wà á ń tọ́wọ́ tọ̀ ẹ bá ń tó kà ẹ máa bá wọn kèfèrí lọ hatala tí òfin ní sí wàhálà gbogbo ẹ̀sìn ọ̀wọ́ ajẹ́ lódìdí ni pé bẹ́ẹ̀ máa ń bá wọn jà lọ ọlọ́run wàá dúró tìyín tọwọ́ wọn bọ̀ tìyín ọmọ sẹ́kù bá bá wọn jà tọwọ́ wọn ọmọ sẹ́kù tìyín ọmọ sẹ́kù. ẹ wá ní rí àdúró tí ọlọ́run àfi kẹ́ ẹ bá wọn jà tẹ́ ẹ bá wá bá wọn jà tán gbà náà tí wọ́n jábọ́ tí yóò ṣe kíni tí yóò ara àǹfààní tí jihadu ń bínú ni ẹ bá ń lọ sí àyà thirty nine yẹn ni ẹ bá ń lọ bẹ̀ àyà thirty nine. anna allah anna fa tí a bá láwọn ò ṣe mọ́ fa'alamu anna Allaha ẹ̀yin múmìnì lọ mà wa ni'man nasir ọba náà tọ́ba sí ó sì lè ràn yín lọ́wọ́ níta afẹ́fà yọ̀ bí èyí ò ní pé ìjọ́kíjọ́ bẹ́ẹ̀ bá ti ń jẹ jihad tẹ̀ǹkásírù quwwatul agbára sì máa rún tọ́lọ́ lọ́wọ́ máa àyà bọ́dí tó ń fẹ́ sọ fún wa pé jihadu ọ̀jẹ̀ kankan ju pé ká fi sọ fún yín pé ntọ́lọ̀ ní ẹ ṣe fún yín pé ẹ o àyà forty two ṣe kẹ́ bá ibi tí mo fẹ́ kẹ́ kanú ẹ̀ẹ́tọ́ka lè yáhẹ̀yà ọlọ́run ọba ní tàbí ní ẹja jihad ẹni tí ó bá parun kó lè kílíà sí kóhun lòún fà parun ẹni tí ó bá sì ṣe mùsùlùmí kó lè kílíà sí kóhun lòún ṣe ìsìlámù fúnra wọn ṣé ẹ mọ̀ tá a bá fara pè tí ó gbà tá a fi wá sí pè tí ó gbà tá a fọ̀rọ̀ pé tí ó gbà tá a tún wá bàjá tó tún wá lòun ọ̀gbà ṣé ẹ mọ̀ pé ó kílíà kóhun ní òṣèkínní torí ẹ̀ wọ́n fi ní ajá jihad kì í ṣe gbogbo ẹni tí abábájá jihad ní ó sí islam gbogbo ẹni abábájá jihad gbogbo wọn kí ó sí islam ìbẹ̀ ní àwọn èèyàn tí wọ́n ja jihad tí wọ́n tún kó wọn lẹ́rú tí wọ́n ní tòun tòun tẹ́rú tẹ́ kọ́ àwọn yìí àwọn òsì islam àwọn ọmọ bá kẹfìrí àwọn lọ náà ni tòun tẹ́rú tẹ́ káwọn yìí ìbẹ̀ ní islam jà lógun tí wọ́n parí ìjà tán tí wọ́n láwọn ọmọ sàsákọ́lẹ̀ àwọn òsì islam ṣe é mọ̀ pé ọ̀rọ̀ tí wọ́n bá wọn sọ ìwà tí wọ́n bá wọn wò ìjà tí wọ́n bá wọn jà tí wọ́n sì láwọn ò ṣe tí wọ́n ò sì ṣe náà ìtumọ̀ ẹ̀ ni pé ọ̀rọ̀ kílẹ̀ àti wọn ò ṣe kínní ìtorí tá ń ja jihadu ni kọ́lọ̀ ń lè jàre àwọn kèfèrí kọ́lọ̀ ó lè kílẹ̀ àti wọn páwọn làwọn fọwọ́ ara àwọn fa iná ẹni tí ó sì làdìjẹ́ náà òun ló fọwọ́ ara ẹ̀ fa àdìjẹ́ náà òun ló fọwọ́ ara ẹ̀ fa àdìjẹ́ náà ẹ bá lọ sí àyà forty five sheikh ẹ lọ sí àyà forty five. fàfẹ́bùtù. sẹ́rí jihad tá a bá lè jà á òun ni ó fún wa ní èrèǹjẹ àmọ́ o tá a bá wa jà jihad yẹn a ní dógun ká sojú a ní dógun ká sá a ní dógun ká máa gbọ̀n a dùn ó tán lógun ni ẹ bá ń táyà nìkan ọlọ́run lẹ́yìn mùmínì tẹ́ ẹ bá ti pàdé àwọn tẹ́ ẹ bá jà fásibútù ẹ̀dúró tán ẹ má sá tẹ́ ẹ bá wá dúró tán báwọn ẹ má ṣèrántí ọlọ́run ẹ má ṣe fíkìrì ẹ má ṣe fíkìrì lógún torí pẹ́yìn lẹ́ borí ẹ̀yin lẹ́ jẹjà tá a bá jà jihadu àní borí bá a bá jà jihadu àní jẹjà ìyàn rẹ nìkan lọ jagun bìkan o ẹ gbọ́ mi dáadáa gbogbo àni mọ̀ ń tẹnu mọ́ gbólóhùn ni ẹ bá ń wọ àyà twenty nine à ń ṣe tẹ̀fsíìrì ní ìrìn nìkan lógun jà o ẹ bá ń wọ ẹ wọn wà lọkùnrin yìí sá pépè lọ bí kásá lọ jagun kálọ jagun kálọ hàn wọn rẹ jojúmọ́ ni sọ abá tẹ̀fsíìrì débẹ̀ là ń ṣe kínní là ń ṣàlàyé kò sí jihadu kankan ta kò sí jihadu ta ìjà àdúsìlú lè wà ìjà àdúsìlú lè wà yóò sì ní ti ń jà sí ti ọ̀kan mọ́mìnì generally saudiya àti yaman wọ́n ń jà mùsùlùmí làwọn méjèèjì jihadu sí ń bẹ̀ wọ́n bára wọn jà ni táwọn bá l'opportunity wà ń tọ́ ìfàtàní minal mu'minina fàásìlì wù láṣẹ kò sí tiwọn bẹ̀ ni níjó ní iná saudiya àti kọ́tọ̀rù àti imarati wọn gbọ́ra wọn yé kò sí tiwọn bẹ̀ ni a parí ìjà ni àmọ́ jihadu gẹ́gẹ́ bí ma'anil jihad kèsì tàbáyìí òun ò sẹ́rẹ́ nìkan kọ́ lọ kí kèfèrí àdúgbò wọn mọ́lẹ̀ àbíkẹ́ máa lọ lẹ sọ́ọ̀sì lóko àbíkẹ́ máa lọ lé àwọn ẹlẹ́bọ kẹ́ máa nà wọ́n kà ìrìn nìkan rẹ̀ à ń sàlàyé sóràtù àǹfààní ni ẹ àyàwó mo ní kẹ́ lọ́sìn ẹ bá ń ka. ọlọ́run lẹ́yìn tẹ́ jẹ́ mùmínì bẹ́ẹ̀ bá lè bẹ̀rù ọlọ́run. ọlọ́run ó ṣe òpin yà láàrin yín àti kèfèrí yóò si dáadáa fẹ́ yín ń tẹ́tẹ̀kù lọ́hà wà ń bẹ̀ ń túmọ̀ pé bíbẹ̀rù ọlọ́run bá lè gbé yín tẹ́ jihad tíbẹ̀rù ọlọ́run yín bá débi kẹ́ ẹ jihad àwọn èrèjẹ tẹ́wàá jihad ni pé yẹ́jì alẹ́kùn ọlọ́run ọba ó ṣe òpin yà láàrin ẹ̀yin náà. ara àǹfààní jihad oníkéjì yẹn bá lè lọ ṣe jihad gbogbo àṣìṣe tọba bá koto kó jihad ọlọ́run parí pèsè ọlọ jihad na gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ mo ṣe kí ni ọ̀parí iṣẹ́ rẹ̀ torí bẹ̀ kiri náà. ẹ wà arábìnrin sí ẹ̀jẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ọba ọlá rẹ̀ tóbi púpọ̀ ara àǹfààní tí ń bẹ níbi jihad nọ ni ara àǹfààní tí ń bẹ níbi jihad náà ni nínú àǹfààní jihad. No ẹlọ àyà thirty six suratul anfal àyà thirty six suratul anfal sẹ́yìn àǹfààní jihadu ni pé ẹnìkan lówó ó wá jẹ́ kèfèrí ẹnìkan káyé jọ ó wá jẹ́ kèfèrí ẹnìkan wá lágbára ó wá jẹ́ kèfèrí sẹ́rí owó tó níhun ipò tó wà hùn agbára tó níhun tó fi mọ́lé pé kó jẹun jẹ́jẹ́ rẹ̀ kó sì máa sòwò rẹ̀ jẹ́jẹ́ rẹ̀ kó máa lo agbára rẹ̀ jẹ́jẹ́ rẹ̀ lérí àwọn èèyàn rẹ̀ owó rẹ̀ lè máa jówó lọ agbára rẹ̀ lè máa jágbára lọ ipò rẹ̀ lè máa jẹ́kò lọ àmọ́jọ́ kíjọ́ tó bá sọ pé owó yìí o ipò yìí o agbára yìí o mo fẹ́ fi fèsì Islam ni àwa ní dákẹ́ pẹ̀lú ẹ̀ àwa ní o dìde sí i tábà wá dìde sí i owó rẹ̀ wọ́n wá tán agbára rẹ̀ ó pin ipò rẹ̀ ó jábọ́ yóò wá yẹ̀yẹ́ àwa borí ẹ̀ ẹ bá ń káyà ni. àwọn kèfèrí tí wọ́n máa ń ná owó wọn síbi kí wọ́n fẹ́ fi dínà sí ọlọ́run ọlọ́run ni ẹ ilẹ̀ ẹjọ́ máa ná lọ ṣe é tó náà yóò padà jẹ̀ka kóun náà yóò sábàmọ́ lẹ́yìn ẹ̀ lẹ́yìn ìgbà tó bá sẹ́yìn pé àbámà ni pé kólówó dolówó kọ́mọ jòlówó mọ́ yọ sàbámà kó ti wà lédi ipò kọjábọ́ àbámà ni kọ́ lágbára kọ́dọ̀lẹ̀ àbámà ni lẹ́yìn ìgbà tó bá sàbámà tán fún ma yóò gíla bọ́ọ̀nù mùsùlùmí wà borí wọn. sẹ́wárà tó bá jẹ́ kèfèrí ni lẹ́yìn ìgbà tó bá wá kú tán sẹ́yìn pé olówó ọlágbára ó nípò ó jẹ́yàn ó wá dájú ẹ̀kọ́ Islam owó wa lọ agbára ọ lọ ipò ọ lọ <laughs> tí o gbé bá wa lọ tán kọ̀ wá tán síbẹ̀ á wà borí rẹ̀ ó di mẹ́rin tábà borí ẹ̀ tán lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀ka àánú ni pé ìlà jahannama yusharun jahannama ni ó rìsọ́ọ̀tì sí ọlọ́mọsá yẹ wa bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin olówó kèfèrí ẹ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin olówó kèfèrí ẹ máa jẹun jẹ́jẹ́ yín ẹ máa sòwò yín wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ máa kó nǹkan yín jọ tí a bá ní ẹ mú wá gbọ́n ẹ fèsì ìsìláàmù ẹni tó ní o mú wá òun fẹ́ báyé rẹ jẹ́ ni o ọba mi kúrò o alukurani ti wà forty century ti kọjá kò parẹ́ ntí bẹ́ẹ̀ sì ń sẹ́ yóò sì máa sẹ́ni gbogbo ẹ̀yin olówó tí ẹ ń pè yín pé ẹ máa bọ̀ àwọn mùsùlùmí ń ṣe kinní kan ẹja fi fèsì mùsùlùmí ẹ̀fọ́ kinní o èmi ọkàn bọ̀ sọ̀rọ̀ ní mọ̀jẹ̀ wọn bá yé rẹ gbogbo àwọn tí ń gbowó lọ wọn kà fẹ́ bá yé rẹ ni wọ́n tàn ọ́ ni wọ́n fẹ́ sọ́ dolo sí kọ̀ wá ní tán síbi òsì wọ́n tún yọ ọ́ nípò kò ní tán bí ipò ó tún wá dé yẹn yẹ̀yẹ́ kọ̀ wá tán síbẹ̀ jáde náà mọ̀ rẹ̀ wọ náà tó gbé ẹ̀yin olówó tẹ̀ yìí ṣe mùsùlùmí ìtọ́dá ní kẹ́ gbà sílámù tẹ́ bá gbà sílámù ẹ máa jẹun yín wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ máa sòwò yín wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ dìpọ̀ yín mú ẹ máa lò pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa fèsì ẹ̀sìn o ẹ máa fèsì islam ìyẹn fèsì islam kọ́ bọ́ dáadáa o òdodo tí ń bá yín o ìyẹn fèsì islam pẹ̀lú ntọ́ba ní kọ́ o ẹ̀yàwó ah. látàwọn fèrè náà lórí ẹni kí wọ́n lé lóró ọlábẹ̀ mẹ́tàlìkì àmọ́ ọlọ́run èdè ah. nígbàtà wá bèsì Musa ṣe Musa ní túmọ̀ ní nínú ayé tó tó fèrè náà ni kí ló padà sí ọparẹ́ ni ọparẹ́ sómi ìwọ náà má dàbí fèrè náà kọ́ mọ́ parẹ́ o torí àwọn ọ̀rọ̀ tá ń gbẹ́lẹ̀ ń jọ́ mẹ́ta yìí tẹ́ ń dáwọ́ jọ tẹ́ ń ṣe mítínì tẹ́ ń ra àbá tẹ́ ń ṣe nǹkan kan ẹ̀yin tẹ́ ń fún wọn ẹ̀jẹ̀ ìyàwó ọlọ́run láwọn owó tẹ̀ ń kójọ tẹ̀ ń ra gun tẹ̀ ń ra ń yóò fi kú ní ha ẹ máa lọ ẹ padà jẹ kalẹ̀ yẹn ìtumọ̀ ẹni gbẹ́dọ̀ lọ sí èyí bá jẹyàn nu yóò ní jẹyàn mọ́ èyí tó bá lágbára kò yọ dọ̀lẹ́ èyí bá wà lérí ipò yọ jábọ́ kọ́ wa tán síbẹ̀ fún so ma jẹun rẹ jẹ́jẹ́ rẹ ma bá wọn dá sí má jẹun jẹ́jẹ́ rẹ má bá wọn dá ma má sòwò rẹ wẹ́rẹ́wẹ́rẹ́ má bá wọn dá sí ipò tí wọn bá fi ọ sí má mẹ́ntẹ́ẹ̀nì rẹ má bá wọn dá sí gbogbo ọgbọ́n kọ́kọ́ tẹ̀ ń dá àwọn àlùkùrán ti gbọ́n jẹ́ ayé o tó sáwọn ti nàmúrúsù náà òun àti Ibrahima nàmúrúsù náà padà kú jálajàlá ni kí wọn náà má kú jagbajagba ṣe jẹ́jẹ́ má jẹun rẹ má sòwò rẹ nìkan ọ̀bọ̀jà sówó tó ní ẹnìkan ọbọ ọjà sípò rẹ ẹnìkan ọbọ ọjà ságbára rẹ sáma fi kọlu kókó ọbẹ náà nù tó o ti fi kọlu Islam ọmọ mẹtẹẹni rẹ lọ wẹrẹwẹrẹ wẹrẹwẹrẹ ó sì máa jẹ èèyàn lọ àmọ́ tó o bá fẹ́ parẹ́ ìwọ fèsì Islam kò fèsì Islam ó rí i pé gbogbo ntọ́lọ́ ń ka yìí ní ọ̀sẹ̀ lè lé ọ ní orí àwọn àtà méjì láti pa fún ọ̀hún yóò náà sì ń bẹ nínú báyìí ti fìdí ó náà ń bẹ ń bẹ gbogbo àwọn ọba ayé náà àwọn ọba ayé àwọn olówó ayé tí wọ́n fèsì Islam wọn yìí bọ̀ dáadáa náà àwọn tó lówó láyé tó lówó láyé wàdùn àwọn Mugira olówó ni sọ láti bọ̀tán ni Abu Lahabi náà lówó kọ̀ láti bọ̀tán ó ti wọ́n rí bọ̀ láti láéláéláé náà nù bí ó ti máa sọ wá kàn gbà yín ń ṣe mítìnì wọ́n á ní mọ́ràn ẹ́ẹ́dẹ́ẹ́ ẹ̀yin olówó ẹ má dá sí o torí kí n má fi ẹ má sọ yín dolo sí tó a ní jìnnà bẹ́ẹ̀ ni a sọ nǹkan mi ara àwọn dáadáa ara àwọn ìrètí ń bẹ bí jihad nu tọ́lọ́n bá fẹ́ gbé mùsùlùmí ga bọ́bá di polówó kan bẹ tí ò ní jẹ́ mùsùlùmí ọ̀gá ọlọ́wọ́n kan ní kọ́ máa náwó láti fi fèsì islam torí kó rẹ̀ ó lè ṣe kíni kó lè parẹ́ kí islam lè ṣe kíni kó lè ga ṣe rí nínú àǹfààní tí jihad máa bí ìjayà ọmọ bá kébèrè pé mùsùlùmí ò sí bájà o ẹ má fèsì wọn o ara rìsọ́ọ̀tì jihad èrè tá jihad ní kọ́lọ́wọ́ da ìbẹ̀rù wa sáwọn kèfèrí ní ẹ̀mí ẹ bá ń lọ sí àyà sixty àyà sixty ẹ bá ń lọ bẹ̀ ẹ bá ń lọ àyà sixty. ọba mi ni wà á ìdò lahùn ẹ palẹ̀ má fáwọn ọ̀tá yín tó jẹ́ kèfèrí òun mí nkò a tún gbogbo ntẹ́ bá lágbára mo ti salaye mí nkò wà tí ń tọ́ wa ń bẹ̀ yẹn o ní máa wó kalu wo o wa ń sí ọkọ àwọn tó bá jọ bẹ́ẹ̀ lóde òní bí ìbọn bí bọ́ǹbù àwọn téèyàn wánu èyí fi kèfèrí bíjà Islam gbogbo ẹni tí ń fowóndé ìjà jihadu kèfèrí ní fi bíjà Islam èèyàn tó yóòndé lọ́wọ́ tí wọ́n á nílégún lóńdé kèfèrí méjì ní ń jà kèfèrí mélòó ní ń segin ni <laughs> kèfèrí méjì ní ń jà èèyàn tó lọ wò ká lùwó tó lọ wọn máa gbá àwọn elégún lò ká lùwó. Kila làwọn eléégún náà mú lọ́wọ́ ẹ̀yẹ kẹfẹ́rí méjì ní jà bọ́lá bá sọ pé min quwwatin wa min ribatil khayl àwọn agbára tó bá ṣẹ̀ríà mú lọ́lọ́run wí wa min ribatil khayl ẹ di gàárì ẹ̀sìn yín kọ́ da gàárì ẹ̀sìn ẹ di kọ́ da ẹ̀sìn yín ẹ̀sìn bó ti yẹ kẹ́ ẹ̀sìn ẹjọ́ lálàáfíà ìtumọ̀ nípa àwọn táwọn máa fi jagun yóò jẹ́ ń tọ́ dasaka tó yẹ pé bọ́ni èyí tí pààyàn lẹ́ẹ̀kan náà tí ò ní jẹ̀rora tí ó fi kú òun lẹ wá kálá àwọn bọ́ǹbù ni èyí ẹ bá sọ sáàní wọn tí ogun wọn parẹ́ mẹ́pẹ́ òun lẹ wá àwọn èyí tó kúnná òun lẹ wá tẹ́ ẹ bá sì lógun ẹ palẹ̀ mọ́ mo ti sọ́njẹ̀jọ náà táwọn abájẹ́ fifty àwọn wọ̀ twenty five á sì tẹ́ sí ìmọ̀ni ẹnìkọ̀ọ̀kan tá a bá ti wọ twenty five tí ìmọ̀ni dúró dédé á borí fifty wọn gbogbo àwọn àpalẹ̀ mọ́tọ́lọ́ ń ń wínú tí ń wínú náà torí ìbú náà. sẹ́ẹ̀rí gbogbo palẹ̀ máa wà ọlọ́run ó fi dẹ́rù ba kẹfìrí ọ̀tá ọlọ́run ọ̀tọ̀ta tiwa náà kẹfìrí ọ̀tá ọlọ́run ni kẹfìrí ọ̀tá wa ni ọlọ́run wàá lò àwọn palẹ̀ mọ́hun yóò fi dẹ́rù ba wọn sẹ́ẹ̀rí tá a bá jà jihadu tán ọlọ́run ó tún wá kó bẹ̀rù sí kẹfìrí lẹ́nu pé ah, mùsùlùmí ò ṣe bá jà o ẹ má ba mùsùlùmí jà o ẹ rí pa àwọn bẹ̀rù yẹn náà àwọn bàbá wa tó ṣáájú Allahumma ghfir lahum warhamhum wa afihim wa afu anhum wa akrim nusulahum ووسع مدخلهم ونقهم من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس اللهم جازيهم بالإحسان إحسانا وبالسيئات عفوا وغفران أما بابا tí wọ́n ja jihadu lẹ̀ Yorùbá lánàá bọ́fẹ́ tó já sí pé ọ̀pọ̀lọpọ̀ jihadu lẹ̀ Yorùbá ìbọn kò sí mbẹ̀ idà ò sí mbẹ̀ ọkọ̀ ò sí mbẹ̀ ọfà ò sí mbẹ̀ àmọ́ pẹ̀lú pé wọ́n súnmọ́ lọ́hùn àwọn àbátan náà súnmọ́ lọ́hùn wọ́n ṣe náfìlà wọ́n ṣe kìyàmù lẹ́yìn wọ́n ṣàdúà táwa tòní ò lè ṣerú ẹ̀ mọ́. tọ́rọ̀ bá wa dàrú táfa bá wa ń ṣe wáàsí fún wọn wà sọ fáfá pé à kò sí nǹkan kan tá a lè wí níbi tọ́rọ̀ dé yìí àfi kí nǹkan bá yọ ṣẹlẹ̀ bẹ́yìn bá wá jà fún òdodo ẹ̀sọ́ fọ́lọ̀ ń kójọ́ ṣẹlẹ̀ sẹ́mi ọ̀pọ̀ àwọn tí wọ́n ń bá wọn àfa sọ̀rọ̀ yìí onífá hánrán ni wọ́n babaláwo hánrán ni wọ́n ológun hánrán ni wọ́n àwọn àfáà tà ní ìṣògùn torí wọ́n gbà pé táwọn fẹ́ gbà lọ́wọ́ wọn nu báwọn àwọn tọ́wọ́ bá wọn pé ẹ bá wa sọ fọ́lọ́hún kó séhun wọ́n ń retí pọ́lọ́hún tó lóhun tí ń pa wọn lọ́bẹ̀ òun ni kọ́ bá wọn pè àwọn bàbá yẹn dẹ̀ ń pè ọlọ́run lè kán lọ́lọ́run sí kíní sí ń dáhùn ni wọ́n fi ń sọ ẹ wo tí wọ́n bá fi yàn jọba lẹ̀ Yorùbá ní a bá fi yàn jọba nílẹ̀ Yorùbá ẹ jẹ́ n ṣàpèjúwe tí ọkọ̀ yìí náà kí n tó sọ tilẹ̀ Yorùbá tí a bá búra fún pírẹsidẹ́ǹtì àwọn sọ́jọ́ gbàsíà fún abẹ́kọ́ àwọn navy ńkọ́ gbogbo alágbára ló kí wọ́n ṣe kí ni túmọ̀ rẹ̀ kí ni túmọ̀ tí a ń gbé fún ìwọ ni pé ìwọ lọ́ba gbogbo wa gbogbo agbára wa sí kí ni Yorùbá náà tí a bá fi yàn jọba gbogbo àwọn àjẹ́ ó gbàgbára fún àwọn oṣó kojọ ń gbàgbára fún àwọn èmèrè ó kojọ ń gbàgbára fún àwọn babaláwo òlu ń gbàgbára fún àwọn onífá ń gbàgbára fún gbogbo ntí bá ń jalagbára lu wọn sọ mí ti agbára fọba àwọn tó bá ní ìdìrún wọn ní ọmọ kézì pé ọyá mo ní ìdí yẹn lọ́sẹ̀ báyìí wọ́n sì mọ̀ ní ah, ọba balẹ̀ gbogbo nǹkan àwọn ọba yẹn lẹ́yìn gbogbo tí wọ́n balẹ̀ àwọn bàbá tó bí àwa tọ́sẹ̀ wálẹ̀ wọn ò wá lo tí wọ́n balẹ̀ mọ́ wọn wá kọ̀ nẹ́ẹ̀tì ọlọ́run àwọn ọba yẹn fi wá mà pa eléyìí ìṣègbè e àwọn ni wọ́n fi ń pè wọ́n ní àáfàá kánírù táwọn ọlọ́ba ń kó kiri àwọn àáfàá náà bá ń lò ní àwọn ọba wọn jù wọn lọ ọ̀nà àwọn ọba jìn níbi ogun gbogbo alágbára lọ́dẹ́gbára lọ́jọ́ àmọ́ wọ́n rí pé agbára tọ̀dọ̀ àwọn àáfàá yíyàtọ̀ síta wọn ọwọ́ ju ti níjọ́ táwọn afá ti bẹ̀rẹ̀ sí lọ sawó lédì làwọn bá ti ń sọ fún wọn pé ah ọ̀gá ń bí àwa bá dé yàwá náà wá dọ̀gá yín làáfọ̀ wa níyì mọ́ níjọ́ afá náà ti ń bá wọn sẹ́fá làáfọ̀ ti níyì mọ́ níjọ́ afá ti ń sawó làáfọ̀ ti níyì mọ́ níjọ́ tá àtàwọn ológun ti ń pàdé papọ̀ làáfọ̀ ti níyì mọ́ àwọn afá wa tà náà ò rí báwọn àwọn ọmọ jagunjagun kan lọ́kàn dé tí wọ́n wá ba ẹ̀sìn jẹ́ mọ́ wa lọ́wọ́ bàbá tí wọ́n wí fún ẹnu ètò ká wọn ẹnu òtún ká wọn àwọn àgbàlagbà táwọn bá àwọn ọba nǹkan yìí lọ́wọ́ wọn bí ìbá sábẹ́ nìkan mọ́ sábà bàbá mi àgbàlagbà sí bàbá tèmi náà àbí àwọn ọ̀ka jẹ́gẹ̀jẹ̀gẹ̀ yìí mọ́ wọn lọ́wọ́ ìṣẹ̀ṣẹ̀ máa sọ èmi àti bàbá mi jọ gbé ó súnmọ́gójì ọdún náà bí ọba lé wọn ò so ogun rí wọn ò sógun rí tí a bá jòkó láàárọ̀ pẹ̀lú gíláàsì wọn lẹ́yìn fajiri wọn ò parí wọn ò ṣe khatima wọn ò parí alukurani kọ́bùlà alimagiri yàwómi yan lójúmọ́ kọ́wá kan kí wọ́n jí lagun méjì òru kí wọ́n ṣe kí wọ́n ṣe àdúrà dáárọ̀ kí wọ́n ṣe gbogbo ẹ̀ wọn ò sì fi wákàtí márùn sí i mi èsì wo mi lójú tóbi bá ń bá wọn sọ̀rọ̀ wọn èwo ojú obìnrin wọn èwo ojú obìnrin ṣé ìgbà tẹ́mi wá ṣerú sẹ̀mí òun tọ́lọ̀ tó wá fọ́nà súnà hàn mí àyìn ìsàmì pé súnà bàbá mi ń bá bọ̀dọ̀ àwọn bàbá yẹn wá ń pe ọlọ́run lẹ́ẹ̀kan náà yìí sì ń ṣe kí ni ẹ̀yin wá dẹ̀yìn ọmọ kọ́mọ yìí ẹ wá jáde síta ẹ ń wógun gbó káàkiri fakalafa min baadi mukhalifun adawu solata wattabawu shahawati fasawfa yalqawna gayya ọwọ́ adigun ẹ̀yìn àtàwọn babaláwo wá dọ̀rẹ́ kí ni ń pa yín papọ̀ àwọn àfa àtàwọn olóòsà àwọn adọ̀kan náà babaláwo tó bá gbówó àtàfà tó jàfà gbà wọn aṣọ rẹ ọ̀rẹ́ kílẹ̀ ń ṣe ọlọ́run fún yín ní góòlù ẹ wá wá pàǹdà káàkiri pàǹdà ẹ wá káàkiri ẹ wá pàǹdà káàkiri alukurani law anzalna hada alukurana ọlọ́run wa padà yà wá ní watilkal amthal òwe ni mo pa o ẹ ń pòwe fún yín ni o kì í ṣe pé agbálùkọ́ ni a lò kí sóbì ńlọrin ẹ lọ gbélé ní wí kọ́ ń watilkal amthal nadribuha la'allahum bóyá rí yóò pé sẹ́yìn afáàtẹ kálukura ni lọ́wọ́ ní sèse orí ọ̀pọ̀lọpọ̀ yín pé mọ́ omi inú àdúrà ti ń ṣe omi lè kéyà sí hundred àmọ́ tó bá jí láàárọ̀ yóò lè bu yóò wà níyàsí ọ̀jẹ́ ṣé ìmọ̀lẹ́ àtòkùnkùn máa ń rìn papọ̀ ni ṣé a máa ń rìn papọ̀ ni yóò wẹsẹ̀ yóò lè bu yóò sì gbẹ́rẹ́ yóò sì gbogbo ẹ̀ khalatu amalan salihan wa akhara sayyi'an àwọn bàbá àtànáyẹn àdúà bàbá kan wà ní ráyẹ pé mọ́mù kẹfà sóní ni àwọn èèyàn máa ròyìn àbá nǹkó burú mo wá jòkó ti ẹnìkan tó gbọ́dọ̀ bàbá yẹn ó wá níbi àti máa ròyìn bàbá pé bàbá burú bàbá burú ohun ọ̀kógun àbá ń lọ́wọ́ rí ó ní ṣùgbọ́n bàbá látòrú tí ló fi bàbá ọlọ́run wá sọ di ọ̀rẹ́ rẹ̀ ọlọ́run ti ti sọ nínú àdúsí kùdùsí pé mọ́ ní àádáálí wàlíyán fàkọ́tí àádẹ́ntuhu bilhar ẹni bá bá ọ̀rẹ́ mi ṣọ̀tá èmi ọlọ́run gan ti palẹ̀ mọ́ ogun dé gbogbo àwọn tí bá bá yẹn ṣọ̀tá wọn wá ń fòsàn lẹ̀ wọn kú ṣé wọn mọ̀ ọlọ́run ní ń pa wọn ni ọlọ́run lè yàn dọ̀rẹ́ mi ẹni bá lóun ọba jà mo ti palẹ̀ mọ́ ogun fún wọn ṣé yẹn ó fọ lẹ́yìn bàásùnú ẹni tí mo ń sọ yẹn mi ọ̀nà tí ó kọ wọn àmọ́ gbà tí bàásùnú lọ tán ẹni tó jẹ àlífà lẹ́yìn tó jẹ ìmáàmù lẹ́yìn bàásùnú bàbá wa iná kojú kọ ọkẹ nìkan láàrin yẹn ìgbà tí bàásùnú ti jẹ fàbíjẹjẹ nu táwọn sí wọ́ọ́sẹ́ ni bàbá wa yẹn tẹ́wọ́ gbà iṣẹ́ ìmáàmù Ìbàdàn ábìdí wà ní bàbá yẹn ábìdí ni ẹ lórí sínú púpọ̀ ni ọlọ́run wa dọ̀rẹ́ ẹ̀ gbogbo ẹni tí ń fi ní sọ torí pọ́lọ̀ ni wọ́n fẹ́ bájà àwọn ò sí sọ́ra wà dà báwọn pẹ̀lú a sì sọ́ra wà dà bẹ́ẹ̀ pẹ̀lú a sì sọ́ra wà dà bẹ́ẹ̀ pẹ̀lú àdìkàr tẹ́ wá ń lọ wá ogun káàkiri ogun kẹfìrí ogun kẹfìrí kẹfìrí ní sógun kẹfìrí ní sógun kẹfìrí òun ní sógun mo jihadu kọ́ yẹn lé mo dùn mo ọdọ́ra kọ́ lé ní apàdà gbà mí. àwọn bàbá yẹn ọlọ́run wá fi bẹ̀rù sí wọn la torí ìbádà tí wọ́n ṣe fún ẹ má bá fàjà o ah ẹ̀yin káfa lábùkù o àfa bàbá ọba o gbogbo kínní yẹn la débàlẹ̀ yorùbá ipò ọwọ́ làwọn afa wà lẹ̀ yorùbá ipò àpọ́lẹ̀ ni wọ́n wà lẹ̀ yorùbá kò sí ntọ́fà ọlọ́run nígbà tí wọ́n bẹ̀rù ọlọ́run ọlọ́run wá fi ìbẹ̀rù àwọn afa sí i àwọn jihadu tí wọ́n ṣe nu bí káwọn ọba lọ dán wọn wò nígbà wọn ti ṣe nǹkan ṣe nǹkan ṣe nǹkan àwọn àjẹ dasi oṣù dasi mèrè dasi wọn ni lọ́pọ̀ àwọn afáwa tọ afáwa bisimilayi làfọ bá sádọ lọ́wọ́ bá gbàdúrà fa yá afáwa tọ́ lè ṣe báyìí fún ẹni ọ̀wọ́ ni ọlọ́wọ́ wa fi bẹ̀rù gbígbàdúrà tọ́lọ̀ sí fún ọlọ́wọ́ fi ṣe bẹ̀rù sẹ́mi àwọn kẹfìrí wọ́n máa fún afáwa ní ọ̀wọ́ ẹjá lọ bẹ̀rù ọlọ́wọ́ ẹjá lọ sí dáadáa o jihadu ìmọ̀ bí ọ̀wọ̀ àti bẹ̀rù sẹ́mi kẹfìrí ni nínú àwọn nǹkan tí jihadu máa bí ẹ bá ń lọ sí àyà sixty three àyà sixty three suratul anfal àyà sixty three sẹ́rí jihad ìmọ̀ bí kí ẹ̀mí ọmọ sún papọ̀ ẹ̀mí ọmọ sún papọ̀ ẹ wo níjọ́ ni tí a kéde jihad ní Afghanistan tí gbogbo àwọn lárúbáwá Saudi àwọn lárúbáwá Kuwaiti àwọn lárúbáwá Emirati tí wọ́n rí ọ̀rọ̀ Afghanistan tí wọ́n rí pé ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n wá kéde jihad gbogbo mùsùlùmí ayé wọn lọ pàdé lọ́hùn àti funfun bẹ̀ àti dúdú bẹ̀ gbogbo wọn wá sọmọ ya wa allafa bayna qulubihim wa allafa bayna qulubihim kọ́dà àwọn èèyàn lọ láti Kánò wọn lọ láti Kaduna àwọn èèyàn lọ láti ilẹ̀ Yorùbá yìí nígbà wọn wá dọ̀hún tán pẹ̀lú àwọn Lárúbáwá àwọn òyìnbó náà wà ń bẹ́ẹ̀ gbogbo olú ayé wọn ti wá pàdé mbẹ gbogbo wọn wá dàbí kíni wa allafa bayna qulubihim wa asbatum bi ni'matihi ikhwana gbogbo wọn wá dọ́mọ yálẹ̀ kan náà sẹ́ni tá a bá ja jihadu gba tá a bá pàdé jihadu a ní mẹ́gbàtà dọ̀rẹ́ ara wa. mọ́mì ni ó lékún ni sẹ́rí jihad yìí máa jẹ́ kí agbára mùmínì yìí máa jó lékún ni ẹ bá ń tún gbé láti bẹ̀rẹ̀ àyà wọn. ọlọ́run ni mo pè wá nẹ́bì gbé gba wọn níyànjú kí máa ṣe jihad lọ. níjọ́ tó lọ́n sọ àyà yìí kalẹ̀ ìbẹ̀rẹ̀ jihad ni ọlọ́run nínú yín yíyẹ̀kún tí ẹ bá rí ogún èèyàn péré nù yín yẹ́gìlìbú mi àtẹ̀yìn ogún èèyàn yóò borí ọgọ́rùn-ún méjì èèyàn ẹnìkan sì dédé èèyàn mélòó nù ẹnìkan ṣe mọ̀ pé ogún èèyàn yóò wá borí ọgọ́rùn-ún méjì àbẹ́ẹ̀kọ́ ẹnìkan nù ogún ṣe dédé mélòó mẹ́wàá nù ẹ dákun kọ́lọ̀ wọn sọ yóò fún yàn ọba tí ì purọ́ ṣe mọ̀ pé ń jẹ́ ó yé wa pé á tẹ́ ẹ bá ti jẹ́ mùmínì ẹ̀dá lágbára ìtumọ̀ ẹni pé mùmínì ẹyẹ ọ̀kan dédé kèfèrí mélòó ni ọba títí ń sọ ìkúrọ́ níjọ́ tí mùmínì bá ń gbọ́ yíhun ọkàn tiẹ̀ náà mọ̀ pé alhamdulillah pẹ̀lú ìmánì yìí mo di alágbára jihadu máa sọ̀yàn alágbára ni náà nígbà tí ìmánì wa lẹ tán náà ẹ máa kálọ̀. ẹ̀ka yàtọ̀ tẹ̀lé al'an àmọ́ nísìí o sẹ́ẹ̀mà ìmánì ayé àwọn ànábì tí yàtọ̀ sí tiwa al'an nísinsìnyí o khaffafa Allahu ankum ọlọ́run ti dín nǹkan náà kù díẹ̀ ọlọ́run ti wá rí pé tọ̀ àwọn tọ́wà ń jẹ́ náà tàwátá àdélé ní ọ̀lẹ́ ti dé bá ìmánì wa náà nísìnyí tá a wá wà yìí láti ìgbà táyà yìí ti sọ̀kalẹ̀ tó fi wá dùn ní tá a bá wá ní tá a bá ní mí àtún sọ́ọ̀bẹ̀rà ọgọ́rùn péré tó ní sùúrù yẹ́gìlì bú wọn máa borí ọgọ́rùn méjì tí ń jásí pé mọ́mìnì kan tó bá tí mánì rẹ bá dá pé dáadáa kẹfìrí méjì òun àti ẹlẹgbẹ́ tí a bá wá ń pé mẹ́ta ìpalẹ̀ má ka wọn àmọ́ mùsùlùmí kan tí mánì rẹ dá pé ó ti láǹfààní àti fèsì kẹfìrí mélòó tí ó sì lù wọ́n bolẹ̀ tí ó lò wọ́n bolẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé jihadu sọ wá di alágbára níjọ́ abá ti ń lọ jihadu a ti mọ̀ pé èmi nìkan o ipá mi ọ̀ka kèfèrí méjì àmọ́ kí ìmánì rẹ̀ yanjú o kì í ṣe ìmánì tí ọ̀dà o so now uh, ẹ bá ń lọ sí àyà seventy four ibẹ̀ ní dùn sí pẹ̀lú ògo ọlọ́run àyà seventy four. sẹ́rí jihad wàbílì jihadu wàbílì jihadi yẹkìtẹ́mílò iman sẹ́rí tí máa mú imani pé bó ti yẹ kó jihadu jẹ́ kan bẹ́ẹ̀ neka. bá ń táyà nìka ọlọ́ni walladina amanu àwọn tó jẹ́ múmìnì tí wọ́n kú ní maka tí wọ́n wá sí madina tọ́ ńgbà wọn adé Madina tán wàjáhàdú fi sẹ̀bìlì wọ́n wá ṣe jihadu sójú ọ̀nà tọ́lọ́hún ẹ wá rí wálẹ̀ dínà àwọn tó kó yàn mara àwọn ará Madina nù àwọn ni wọ́n kó ara Maka mọ́ ara wà ná sọ̀rú tí wọ́n sì ran ará Maka lọ́wọ́ gbogbo àwọn tá a kàkálẹ̀ yìí ní jẹ́ mùmínì òdodo ulaika umul mu'minuna haqqan múmi ní gidi nu tẹ́ bá wo ntọ́lọ́n ṣe sífà wọn jihadu bẹ́ẹ̀ o ní ntọ́lọ́n fi ròyìn wọn walladhina amanu wa hajaru wa jahadu fi sabilillah walladhina awaw wa nasaru tẹ́ bá wo ngbàtí ròyìn ara maka ó ní wa jahadu fi wọ́n ṣe jihadu nígbàtí ó wá parí ayé wọn ó wá ní ulaika àwọn tá a nígbà sọ̀rọ̀ ara maka ara madina tọ́wọ́ akíjẹ́ abdulbọ́lá ni ọwọ́ ní òmùlí mu'minuna haqqan mùmìnì gidi nù ni ajásí pé jihadu tọ́wọ́ mẹ́ ń lọ sọ wọ́n di mùmìnì èyàn wà lọ jihadu kọ́ mọ́ jẹ́ mùmìnì gidi tánìyàn bá dá tánìyàn bá dá mùmìnì gidi ni ẹlòmínà lọ jihadu tánìyàn rẹ̀ ọ̀dá o ló fi jásí pé okòsí ọlọ́run tẹ́ bá ṣe àníyàn ṣe kókó mbẹ́ o ọkùnrin kan wọ́n lọ sí gẹ́sùwàtò hood lọ́ba tẹ̀lé wọn lọ tí ìbá gbàgbé bóyá ibùnú tòótọ́ tí ìbá gbàgbé ọkọ rẹ̀ lọ́ba tẹ̀lé wọn lọ nígbà wọn dé gẹ́sọ́ tó hòd ó bẹ̀rẹ̀ sí jà ó jà títí títí títí ọwọ́ bá òkú àwọn sàábà wọn sọ̀rọ̀ pé lágbájá ó gbìyànjú púpọ̀ kọ́dà àlìjẹ́ náà ni bàbá anábì ní àá innahu fin nar ní lọ́wọ́ ẹ̀ ara yín ọlọ́run àwọn ọ̀rẹ́ àwọn sàbí wò pé àà adúrú wà láàyè tó tún kú bí jihad níbẹ̀ níbẹ̀ ni jihad tó tẹ̀lé wa lọ kọ̀lọ́n torí ọba mi Allah àwọn fámìlì kan bẹ Mákà tó sẹ̀ tó ti wà láàníyàn kó ń fẹ́ ránrú ọ fi jihad pé tí n bá dé jihad àwọn fámìlì ní sí àgbákò sẹ́mà pé kí ló sọ di ọmọ náà nìsín ìwọ náà àníyàn tiẹ̀ ń gbogbo àwọn sàbí tó lọ́tà náà bí wí pátápátá ńgbà tó fẹ́ confirm wọn ó ní òun múlẹ̀ múmi nù ná haqqan mùmíní gidi ni wọn torí pàníyàn wọn tọ́lọ́ ni ẹlòmínà ń lọ jihadu sí jíra gan gbogbo èyí ṣe tọ́lọ́ ń tán àbẹ́mọ̀ bẹ́ẹ̀ ni ńgbà náà bí yanjú rẹ̀ ó yanjú ẹ̀ ó ní faman kanati hijratuhu ila Allahi wa rasuli fa hijratuhu wa man kanati hijratuhu lid dunya yusibuha awi muratin yankiwuha fa ijiratuhu ló fi jásí pé jama àníyàn ṣe kókó gbogbo ntẹ́ bá ti fẹ́ ṣe ẹ̀fà níyàn tọ́lọ́n sí ẹ̀sìn má retí nǹkan mi lẹ́yìn ẹ̀ jẹ̀sán ọlọ́run lọ bá níyàn bá ti dàrú ó jìyà ó lè dá táwọn tí wọ́n wà nù náà lẹ́yìn ìjà àdúnjù ní ó lè dá tó àwọn tí wọ́n wà nù náà lẹ́yìn ìgbà tí wọ́n parí ìjà àdúnjù ní ó lè dá tó wọn àwọn nǹkan tí mo kà yìí ti di twenty nǹkan ju torí àsìkò ni àwọn nǹkan yìí ní àǹfààní tí jihadu máa bí àwọn tí wàá jẹ́ mujahidun quality wo ni ó wà lára wọn àwọn tí wàá jẹ́ mujahidun quality wo ni ó wà lára wọn yẹn sáré kabi twenty ẹ lọ sí suratu al-anfal gbogbo nta suratul anfal la ń sọ̀rọ̀ ń parẹ́ o suratul anfal ka awsaful mujahidin ìròyìn àwọn tí wàá jẹ́ mujahidun tí wọn alfaizin tí wọn gé ní alijanna ọlọ́run lẹ́yìn jihadu ọwọ́ ọka quality tí ó wà lára wọn suratul anfali ka ọka quality twenty five péyàn jẹ́ mujahid yọ wá jèrè yọ gbèsè lérí ẹ̀ á wọ ara rẹ̀ á bá nǹkan twenty five ẹ bá lọ àyà alákọ̀ọ́kọ́ nínú suratul anfali àyà alákọ̀ọ́kọ́ àyà number one. àkọ́kọ́ ròyìn ni pé wattaqullah ẹ bẹ̀rù Ọlọ́run ńgbà tó lọ́n sọ pé yas'alunaka anil anfal wọ́n bọ̀ wá bí wà níbi léèrè nípa tí a bá kó darí ogun kulil anfalu lillahi walir rasul àwọn tí a kó darí ogun Ọlọ́run àtànábì ló ṣe kí ni òun ló ní kí lọ́kàn lẹ́yìn rẹ̀ fattaqullaha ẹ̀yin tẹ̀ wọ́n lọ jagun ẹ bẹ̀rù Ọlọ́run àkọ́kọ́ ròyìn ni pé wọ́n gbọ́dọ̀ ṣe ni wọ́n gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì nọ́mbà two wa aslihu dhata bainikum gbogbo tí ń bá ń bẹ láàrin yín ẹ gbọ́dọ̀ dira yín mẹ́mí lógún à ń lọ jihadu máa gbé lágbájá sẹ̀mí làkàtà gbé mi àti ẹ wá dira mọ́nà wa ń lọ jihadu ẹ tí ò lọ jihadu gbọ́dọ̀ di ara jihadu mọ́nú wọn gbọ́dọ̀ ní kìdí ara wọn ní ẹ̀mí ìròyìn di mélòó ó di méjì ẹ̀kẹta tí wọn bá dógun àṣẹ Ọlọ́run ọ̀rọ̀ ànábì wọn máa tẹ̀lé náà wọ́n ma tẹ̀lé láti ọlọ́run àtàṣe ànẹ́bì wọ́n máa tẹ̀lé lógun bẹ́ẹ̀ bá ti ń lọ jihadu o ní ìgbà kó o ní decision tiẹ̀ lọ́tọ̀ decision ọlọ́run ń dá mi rú bá wí fún ọ. ó di mélòó báwọn ó di mẹ́ta ọ̀ya ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀yà àkà nàmbà fọ́ nàmbà fáìf nàmbà six àkà bí ayẹ ẹlẹ́ẹ̀kejì ẹ̀ bá ń ká ayẹ ẹlẹ́ẹ̀kejì. múmìnì múmìnì tí a bá rántí ọlọ́run fún un wọ́jì láti kulubuhum ẹ̀mí ni ó ṣe kí ni ẹni tí ó lọ jihad tá a bá ń sọ̀rọ̀ lọ́wọ́ jihad tá a ń bá sọ̀rọ̀ ọlọ́run ó máa mọ̀ pọ́rọ̀ ọlọ́run máa ń bá wọn sọ tẹ́mi rí ọmọ sí kí ni tí ọmọ gbà sọ́lọ́run ó a bá wa wọn ní sọ ẹni tó jẹ́ mujahid yóò máa ṣe tìláwà lógun ọlọ́run fi ní wáyé dátú lìyá ti àléhìm àyàtuhu zadatihum ìmánà tí a bá ń kálù kúránì fún ìmánì yóò máa ṣe kí ni ó di ìròyìn di mélòó ó di márùn wa ala rabbihim yatawakkalun kò ní múndè lọ́wọ́ kò ní sọ pé mo lọ́fẹ̀ẹ́ ọlọ́run ni ó gbára lé hundred percent hundred percent sí wàlọ́lọ́run ó di ìròyìn mélòó ó di mẹ́fà ẹ ẹ ìròyìn ẹlẹ́ẹ̀keje àyà kẹta àti ìròyìn ẹlẹ́ẹ̀kẹjọ àyà kẹta ló wà. tọ èèyàn wá ní wà ní jihadu kọ́ mọ́ kírun nínú táàfin mọ́ mùjáhídù ni pé yóò máa kírun lójú lójú ogun ọlọ́run òbí wọn lógun ọlọ́run òbí wọn lójú ogun gbógun ti lé tó wọn bá mi òbí wọn ń bẹ̀ bó lẹ́ni kó sì á wà nílé tí wọ́n ní ìtajà ní oríjì kírun gbàtà wà lójú ogun tọ́lọ́run òbí wọn ní ṣé yàrá bùn àrùn bí láti ń tajà. Ah, kò sí sí wọ́n máa kírun lójú ogun ìròyìn di mélòó méje ẹlẹ́kẹjọ wọ́n máa náwó lógun ogun tí yàn bá ní ọmọ lọ́nà lógun ọ̀rọ̀ pé mo á lọ jihad mo fẹ̀mí lẹ̀ mo lọ wọ́n fẹ́ pa mí mo tún wá lówó kan mo òun bẹ́ ń bá ń kí o ó wùdúrọ̀ ẹ̀dá ní ni o <laughs> ó ẹ̀dá ní hmm. ẹ bá ti ń kírun tẹ̀ ń jẹ jihad ẹ̀ tún máa ṣe kí ni ẹni retí àwọn tí wọ́n fi náà sí ní tí wọ́n náà bá ní ọ̀dà alẹ́ lómìnà oko tí àwa wàá dájú àmọ́ fi ṣe jihadu ìròyìn di mélòó ó di mẹ́jọ a kò ní sheikh ẹ fi yẹlẹ ẹ bá lọ sí àyà kẹsàn ayẹlẹ kẹsàn ẹ bá láyà kẹsàn ẹ bá láyà kẹsàn àyà kẹsàn. tọ́ tábà wá dógun a máa ṣàdúrà istazgithuna rabbakum fastajaba lakum nígbà tá anabi náà dógun anabi náà ń ṣàdúrà ni ọ̀rọ̀ pé àwa fẹ́ ṣe tó tọ́ba jẹ́ ni ọlọ́run kò tún ní fọlọ́run ṣeré ni o ọgbọ́n tí mo sọ tọ́ba jẹ́ ni ọlọ́run kò tún ní ṣe ni ọ nítorí pé mo jẹ́ múmi ni wọ́n á jẹ́ àbìdí wọ́n á jẹ́ àlùsùnà wọ́n á lè jàmá ọ wá ní ṣàdúrà má kọjọ́ o. wọn ó máa ṣàdúrà sámú sórí bó ti ń kírun tó ń gbàwẹ̀ tó yọ zaka tó ń lọ́jì tó ń ṣe gbogbo bàdàtù ó tún wá máa ṣe takarubati takarubati ní ìsúmọ́lọ́hún ọmọ bẹ́ẹ̀ ọmọ bẹ́ẹ̀ ọmọ ọmọ bídí o ọba àwọn ọmọ o tọ́ ọba wọ́n aláwọn fi ń ṣe rọ́fù dárájà rẹ̀ ah, wọ́n lè ṣe rọ́fù dárájà ń láì ní dankaru ọba mi lè ṣe rọ́fù dárájà tí nǹkan kan ò ní sí ọ táyé rí ọmọ dùn ó sì tún máa jẹ́ ní ọlọ́run àmọ́ ọmọ bẹ́ẹ̀ ni o anabi ti rán sí wa ọlọ́run ló gbé dìde jìbìrì ń sọ̀kalẹ̀ ìwà ń jíṣẹ́ fún wọ́n ń invite ẹ̀ ń gun sánmà lọ wọ́n wá ń pé báyìí lọ́kàn báyìí lọ́kàn kó tó lo ogun wọ́n ní máa lọ àwọn alára ọ́ ó tún wá dógun kí tún ní lọ́sí lọ́hùn ohun tí agbọn ọ̀ràn mi yóò dúró tì mí ń tún bẹ̀ ni tọrọ mọ̀ pé tó wọn bá tún bẹ̀ ó tún lè dánwò wala ya'manu makara Allahi illa al-qawmul khasirun ẹnìkan ò ní fọkànbalẹ̀ pé àràtọ́lọ́ ń lè dárí àfẹnitọ́fẹ́ sófò ó sì á fọkànbalẹ̀ sára ọlọ́run tí ó dáa ara tó bá wù ní ṣe kíni ní ń dá ọkàn ṣe bára títí yọ kàn fi ọ́ dára ni wá sì fi ọ́ dára àwọn ọ̀tọ́ wa lọ́wọ́ tẹ̀ ọ́ àwọn ọmọ jẹun ó wí máa ṣàdúrà mọ́kùjẹ́ mọ́jìwù lè jẹun ó wí máa ṣe kíni anabi ló dógun yìí ṣéèkì ẹ bá ń táyà nìka ọlọ́run nígbà tẹ́ ń bẹ̀ mí tẹ́ ń bẹ̀ mí tẹ́ ń sáwádìí mí tẹ́ ń sáwádìí mí ojú ogun ni wọ́n ti ń bẹ̀ o ó ní fásitì àjẹ́ àbàlá kan ẹ̀ mọ́ wá da yín lóhùn gbà náà. mọ̀ wá ní ẹ̀hẹ́ yìí sẹ́ndì màláìka one thousand sí yìí kí wọ́n máa sọ̀kalẹ̀ bọ̀ kíákíá wọ́n tẹ̀lé ra wọn bọ̀ sọ̀kalẹ̀ káni wọn bá dákẹ́ tí wọn ò bẹ́ni sí ọ̀ sẹ́ndì ẹ̀ wọ́n ni nígbà wọn bẹ̀ tán lọ́lọ́run wá sẹ́ndì màláìka yẹn ni nínú ntaafi ma mujahid tó bá dógun tí ń kírun tí ń náwó tán yóò tún ṣe kí ni yóò máa ọlọ́run lẹ́ẹ̀fì tiẹ̀ náà labalaba àtúnnáwó ń bẹ àtúnkálukura ni ń bẹ àtúnkírun ń bẹ àtúnfẹ́fẹ́ mi lẹ̀kọ́ afẹ́ kú ọlọ́run tó ní ẹ sáà máa bẹ̀ mí kí n tó bí jà yín lèyàn fi si pẹ̀lẹ́ o yẹn ṣe jẹ́jẹ́ wájú ọlọ́run ọlọ́run kọjá bẹ́ẹ̀ o kẹ́nìkan máa kó wọn pàṣẹ fọlọ́run sẹ́ẹ̀tì pé nǹkan ṣe sẹ́ẹ̀tì pé nǹkan ṣe tọ́ tí o ní táwọn bá fẹ́ ọlọ́run sẹ́ àwọn kọ́ntúrò ọlọ́run sẹ́ẹ̀tì pé nǹkan ṣe àwọn àjẹnú kan kọ́ntúrò òun náà ìbáraẹ̀jẹ̀ náà bá kọ́ńtúrò ẹ̀ kò ní máa sọ ní ẹ̀ kò ní sọ ní sọ kò ní sọ ní sọ nǹkan ṣe ẹ̀ ọ́ di mélòó ta kàbá ìparí ayé àwọn ènìyàn lọ torí mọ̀ nǹkan ju wọ yóò tẹ̀ bítà bí ilẹ̀ àkìdá tá a bá dógun nínú tá a fi mọ ọmọ ogun ni pé yóò dúró tán àsàbàtù musa àbàrà pé mo dúró tán tí ọba dà ní ọ̀dà àwa ní pé ọ ní mo jẹ́ ìdúkọ́ wa máa gọ sí kọ́nà kan ẹ̀dàkùn sí ẹ̀ ń bọ̀ ń bẹ̀ wọn ah, <laughs> ẹni tí ń bọ̀ òun náà lọ fẹ́ pàdé ẹni tí ń bọ̀ nǹkan lọ fẹ́ ṣe kí ni òun lọ fẹ́ pàdé òun lọ fẹ́ pa bó ló ṣe máa gọ́ wọ́n yóò fẹ́ bítá bí ilẹ̀ àkàdám gbogbo tí mo ṣe fún ìmúwẹ́ fi mẹ́sẹ̀ yìí rìnlẹ̀ lógún kẹ dúró tán ẹni tí ó jẹ́ mọ̀já ìdúró dúró tán o sẹ́yìn pé kó tó lọ náà ló ti yẹ kọ́ mọ̀ nílé kó o ní padà wá kọ́ máa lórí tí wọ́n padà wá gan mistake ni kọ́ lọ jihadu kọ́ máa retí pàǹdarí bọ́ ẹ̀rọ àgbà ọ̀rọ̀ àmàlàkà ẹ̀ lọ́tùnrún ọgọ bẹ́ẹ̀ bá ti ń lọ jihad ọyọ kọ́ mọ̀ pé lílọ tí ń lọ yìí ìdágbére àlìjẹ́nà là ń dágbére hmm, ìyàwó apàdé lálìjẹ́nà bí bá wa ń sunkún ó ní àmọ́ sunkún hmm, ìwọ ni ìyálé àwọn sẹ́fúntì lọ́hùn ìyálé àwọn sẹ́fúntì tọ́lọ́hùn kò fún mi ìwọ ni ìyálé wọn yóò tún wá sunkún kejì sọ́dọ̀ kejì tó bá sun ẹkún owó nù pé wọ́n tún bá wọn dọkùnrin yìí lálẹ́ kíá ẹkún kejì tó sun tó wú nù tó tún bá mi dúró ọkùnrin yìí níjọ́ àlìkìyàmọ̀ lẹ́yìn ìgbà tó tún fi mí lẹ̀ ó di mélòó tí mo kà ẹlẹ́kọ̀ọ́kànlá dáwàtú tẹ̀lbíyàtú dáwàtú jihad ẹ bá lọ sí àyà fifteen tí wọ́n bá ti pè ọ́pọ̀ yá ọ̀gbọ́dọ̀ sọ́sẹ̀ tọ́ba jẹ́ múmi nínú ìjọba ní jihad yá tọ́jẹ́ jihad oríjìnà kì í sàwọn tí wọ́n ń dàlúrú o àwọn tí wọ́n ń dàlúrú kẹ́mi wí o àwọn boko haram ò sínú mujahiduna o wọ́n ń dàlúrú àtàwọn tọ́ba jọ wọ́n bẹ̀ káàkiri ayé àwọn tó lọ́jọ́ kó sílà ní da ayé ni o tó àwọn yóò ṣe mujahidun tó yẹ pé jihadu gidi tá a ní ìmáàmù tá a fẹ́ tẹ̀lé tó bá ti pè ọ́ gbọ́dọ̀ sí kíni ẹ̀ bá ń káyà fifteen. أو متحيزا إلى فئة. ẹ kà papọ̀ ni. ẹ bá ti lógun yá èyí sọsẹ mọ èèyàn méjì ló lè sọsẹ ilá mutaharrifan likidali àbí kíni àwọn mutahayizan ila fi'atin ó padà sẹ́yìn ó fẹ́ lọ tún gàrí di ó fẹ́ tún gbára mú abẹ́ẹ̀kọ́ ọ̀rọ̀ àwọn kan tí jọyìn wọn àmọ́ kò sí kánú méjì á pè pé jihadu yà wọ́n sá padà wọ́n máa wá wùjá ànámà já ànámà lórí sọ́tì sí àbí kí ti wí nípa rẹ̀ ayà òkè bẹ́ẹ̀ ee bí ọba ti ní ogun yàtọ̀ ọlọ́ọ̀lọ́ ìjàmbáwá rẹ̀ ibi tó darí sí já ànámà ni wàbí salimasiro àti bọ̀tán rẹ̀ ta àti bọ̀tán rẹ̀ ọ̀dà kọ̀dà kọ̀dà tí a bá ti gbìyàn kọ́ ya kí ló tún kù àmọ́ ẹni tó yẹ kó pè wá ni ó pè wá ibi tó sì yẹ kó pè wá lọ ni ó pè wá lọ ẹnìkan gbọ́dọ̀ fi olúborí ojú kan adójúkú ní jihadu ya kọ́mọ́fẹ̀mí olú ẹ̀ ṣòfò ẹnìkan ò sì pè ọ́ nísinsìnyí ní ọlọ́jọ́ yìí o wọ́n sì mí gbọ́ ó mọ́kànlá ẹlẹ́ẹ̀kejìlá ẹ twenty a máa tẹ̀ láṣẹ àmírù wa bá jihad àyà twenty ẹ bá mú mi ní òdodo. ọlọ́run yáa yọ lẹ́dí ní àmànù ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mú mi ní ẹ ń tọkọ àti ọlọ́ha bọ́lọ́hún àtànábì bá ti pè yín lójú ogun pé ó yá ẹ tẹ̀lé wọn ni o ẹ gbọ́dọ̀ sápadà o tẹ̀sí gbọ́ pé wọ́n ń pè yín bọ́yá kí á sápadà ẹ má dẹ̀wò ẹ bá ti dojú ogun táàfin mọ̀ mùjáhídù ni pé tí wọ́n bá ní ó yá ẹ̀ ń fìrù ìdàsítàǹfàrà kúmùlì ìmáàmù bá ń fìrù bí ìmáàmù ó yá ẹ̀sìnkún ẹ̀sìnkún náà ni ẹ má sápadà o èèyàn tẹ̀ láṣẹ olórí tẹ́ bá dógun ni ẹ gbọ́dọ̀ yí àṣẹ àmì ìrù yín padà lógun gbogbo bí kíbi ogun nìkan kọ́ gbogbo bí a bá ti ń kójọ tá a jẹ́ mùsùlùmí tá a bá ti lámìr a gbọ́dọ̀ yẹsẹ̀ rẹ̀ padà tẹ́ bá ti ní ìmáàmù ẹ gbọ́dọ̀ yẹsẹ̀ ìmáàmù yín padà tọ́ bá ti ní bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ náà lè máa ṣe lọ ìtí ọba fi gbà yí padà ẹ tún lọ tún bá ní ẹ wá ní dára yín jọ pírí kótó kí ẹ máa pàṣẹ láyà ara yín níbi tẹ́ ti ní amir tẹ́ ní sultan tẹ́ ní wali tẹ́ ní imam tẹ́ bá dẹ̀ wọ́ ọlọ́run sì yín gbogbo àwọn tí dẹ̀wọ̀ lọ́wọ́ padà lẹ́yìn wọn ni èyí wọn là máa fi kìlọ̀ fáwọn kọmitì mọ́sálásí tí wọ́n máa kọmitì kọmitì ojú ìmáàmù lọ́wọ́ kẹ́ gbọ́ mi dáadáa ìmáàmù ìmáàmù òun lọ̀gá àwọn kọmitì mọ́sálásí torí gbogbo ilẹ̀ Yorùbá tá a wà yìí àwọn kọmitì máa ń pa àṣẹ fún níbo lẹ ti kálẹ̀ wá ń pàṣẹ wà nàbí. níjọ́ ni Umaru ń pàṣẹ fún anabi ni Usman mafani ń pàṣẹ fún anabi kódà kẹ gbà kẹ máa sanwó fún ó ti dọ̀gá yín kódà kẹ gbà kẹ máa àgbà wa dà anabi tán ṣé à ń ṣiṣẹ́ mọ́ ni ṣé bí wọ́n san dáwọ́ jọ náà ní jẹun ẹ̀ ń sanwó ó maka òun ni wọ́n ń tọ́jú rẹ̀ nígbà òde Mẹdínà tán gbogbo kò sì chájì ẹ̀ pé bíìlì rẹ tó máa san lóṣù rẹ̀ ó sì kóyàwó dé kóyàwó dé Madina ni ó mú yàwó wọ Madina Sauda èyàn wà tó di pé rẹ́ǹtì ilé fún ìmáàmù ẹ̀ ń san sálárì ìmáàmù ẹ̀ àsọ ìmáàmù dẹrú àwọn ìmáàmù gidi lèmi ń wí o èmi ọ̀sọ́ ìmáàmù babaláwo ìsọ ìmáàmù ndé ogun ìsọ ìmáàmù tí ń bọ́ mi àwọn jẹ̀mọ́ àti tí ń gbá wọn lójú tí ń jàǹbá wọn bí owó wọn èmi ọ̀sọ́ ìmáàmù gidi tí ń ṣiṣẹ́ alálìkítàbí wa sunna lèmi wí ẹ má dàn kápá pọ̀mọ́ra wọn ogoro àwọn èyí tí mo wí ṣáájú rẹ̀ gan wọ́n yọ wọ́n ni wọn ò torí wọn ò tó ìmáàmù wọn ò tó ẹni tá a pè ní ìmáàmù tẹ̀tẹ́lẹ̀ àmọ́ ìmáàmù tó tó ìmáàmù tí ń ṣiṣẹ́ ìmáàmù ah, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni kẹ́ má rí bínú ọlọ́run ẹsẹ pẹ̀lẹ́pẹ̀lú ẹsẹ jẹ ẹsẹ wọ ẹsẹ pẹ̀lẹ́pẹ̀lú ẹsẹ jẹ ẹsẹ wọ bẹ́ẹ̀ bá ti fi jẹ ìmáàmù ó ti dọ̀gá yín ó ti di bàbá yín nú ẹ̀sìn ẹni lè máa líìdì yín déwájú Ọlọ́run tẹ́ fi wàlìjẹ́ náà ó tó darí ọ̀rọ̀ ayé yín ẹni lè máa líìdì yín déwájú Ọlọ́run tẹ́ fi wàlìjẹ́ náà ó tó kọ́ darí ayé yín náà gbogbo ẹ̀yin kọ́mítì ẹsẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin bàbá àdínì ẹsẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin ìyá àdínì ẹsẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin bàbá súnà ìyá súnà ẹsẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo àwọn òye tẹ́ jẹ́ náà ni ẹ̀yàn bá ti jó yẹn ó nídìí kó ṣe pẹ̀lẹ́ kò kọlu ìmáàmù ìmáàmù ni àga masalasi ìmáàmù òun làgbà masalasi bàbá wa dógun ní ẹni a bá fi sasíwájú lọ́gọ́ ogun bọ́bá ti pàṣẹ kí láṣẹ bẹ́ẹ̀ ọba tẹ̀lé yóò jí ọlọ́run o ṣe é rántí níjọ oúnjẹ gbẹ́sọ̀tù wúdù tá a nábì sọ fáwọn kan pé ẹ dúró sérí òkè yìí o kọ́dà kẹ́ ẹ rí eré àwọn èèyàn kọ́ máa bọ́ọ̀lẹ̀ kẹ́ yọ máa ṣàjẹ́ ẹ má ṣe kínní ẹ má sọ̀kalẹ̀ nígbà wọn sọ̀kalẹ̀ ó yíwọ́ àbí ò yíwọ́ ọba tó pàṣẹ ńjọ́ náà náà ní ń pàṣẹ dòní ṣé mà bẹ́ẹ̀ ni ìfẹ́ pẹ́ ìfẹ́ pẹ́ kọ̀ sásìkò ó di mélòó tí mo kà ó di méjìlá fáyé ń kà dáadáa ìyàwó mélòó lẹ́ni méjì ni ọlọ́wọ́n bá ń ṣe méjì sí yọ wá di mélòó wa hàn àwọn omi ọ̀sà mi lókè pé kí ni sẹ́ẹ̀kì wa ń wò yìí nísìn ẹni tí ẹ má gbé fídíò síbẹ̀ kíyàwó ẹni òun má wàá rí i pé ẹni tí ṣe lè ń ṣàdúrà fún rèé tí wọ́n máa retí gbígbàdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ <laughs> eh, eh, ẹ bá ń lọ sí àyà twenty six ṣe kí n máa sáyà twenty six ṣe máa sáyà twenty six. tá a wà lógun a máa dúpẹ́ fọlọ́n kí mo lámà sí eh, bí a bá ti ń pa wá lámà pọ́ lọ́wọ́ àdúpẹ́ o ọlọ́wọ́ àdúpẹ́ o a ní máa pẹ́ tọ́ wọ́n ti pa lágbájá o bó lè mi rí ó sí ẹ gbọ́dọ̀ náà ológun ọlọ́run fẹ́ kó fi yé wa pé gbogbo ìgbà ní dúró tì yẹ máa dúpẹ́ fún mi bẹ́ẹ̀ bá ti ń dúpẹ́ fún mi tó àdúró tì mí ọmọ sí kínní yọ máa pọ̀ sí wájú kòrò ẹ lọ rántí. níjọ́ tẹ kéré tẹ́ ẹ̀ nítumọ̀ lérí ilẹ̀. tẹ́yìn náà ń bẹ̀rù pé àwọn ayé lè pa wárẹ̀ bí àwàyé à nítumọ̀. èmi ọlọ́run wa kó yín mọ́ra mo wá wà yẹ́dẹ̀kún gíní èmi ọlọ́run wá fi àràn ìrànlọ́wọ́ mi mo fi kó yí lọ́wọ́ sókè mo fi gbé yín ga mo fi dúró tì yín mo wá sa eríṣiríṣi nǹkan tó mọ́ mo ṣe lásìkí fún yín torí kẹ́ ẹ lè máa dúpẹ́ ojú ogun láyà yìí ti sọ̀kalẹ̀ bàbá àwọn kan káyọ̀ gẹ́lọ́ ní kíni àyàkílẹ̀ ń kókè àjọ́tẹ̀ nítumọ̀ ń kọ́ Ah, mọ́ wá kó yín mọ́ra mo dúró tì yín mọ́ràn yín lọ́wọ́ tán ayájá ló dé mọ́ ẹ má lọ dúpẹ́ lókù nítorí ti mú ata bá fi lè ti bọ́ sókun ọba tọ́nà wá lọ́wọ́ tá a fi dógun àmọ́ dúpẹ́ fún ni ìdúpẹ́ mu láfi wíìn jihadu ẹ bá ń lọ sí ó mélòó bá wọn di mẹ́tàlá ẹ bá ń lọ sí àyà twenty seven a gbọ́dọ̀ dẹ́wọ̀n àwọn àwọn ológun ẹ gbọ́dọ̀ dógun kọ́ máa lọ bóbi sùn obìnrin olóbi sùn. ẹ̀yin mú mi ní ẹni tó bá jẹ́ ọmọ ogun gidi kò ní dalẹ̀ ọlọ́run kò ní dalẹ̀ ànábì lójúkun ẹ wo wa jẹ́gánjẹ́gán ẹ ní dẹ̀wò tẹ́ ẹ bá dógun kẹ máa jàǹbá àwọn èèyàn kẹ máa kówó fún owó àwọn ọmọ ogun kọ́ máa kó sá kẹ máa sanwó tẹ́ fi ra nǹkan ogun fún ọkọ ọmọ náà irú èyí tí ń ṣẹlẹ̀ tí àfirójú àwọn Boko Haram di sí jàǹbá àmọ́ náà lọ́fàá wọ́n fẹ́ lómi ìlú kọ́lọ̀ fi ra nǹkan ogun tó fi bá Boko Haram jà ọ̀nà ọkọ̀ jẹ ẹ̀ka mọ́tò sílé ah. bẹ́ẹ̀ bá ti ń sàwọn nǹkan wọ̀nyí náà kò ní wí ní ogun ẹ gbófin tọ́lọ̀ fún ni látẹ̀kúnú lọ́hà wọ́rọ̀súùlà ẹ gbọ́dọ̀ jàmbá ọlọ́run ẹ gbọ́dọ̀ jàmbá nàbì wọ́tẹ̀kúnú àmánàtìkùn àwọn àmánà tí wọ́n bá yín lógun pé ìwọ kódà yìí dání ìwọ kọ́kọ́ yìí dání ìwọ lọ ra mọ́tò wa ìwọ lọ ra ìbọn wa ìwọ lọ ra wa kọ́ ọ máa yọ owó sẹ́yìn àbí kọ́ ọ máa náwó yẹn ọlọ́run ni ẹ gbọ́dọ̀ dán wò tẹ́ ẹ bá dógun kí wọ́n á ran àwọn sọ́jà kan pé kí wọ́n lọ fèsì àwọn Boko Haram kẹ́ni kó tún máa kówó jẹ́ ń bẹ̀ wọn. ẹ ti ẹ ti òfin jihadu ṣe kíni o ti yí padà àti ṣẹ́gun òní ṣe kíni kò ní rọrùn mo fi sọ́njọ́ ní pé àwọn sẹ́nitọ̀ àwọn rẹ́pù àwọn kankan ó yẹ kí wọ́n gba àwọn àfa àti ọmọ ṣèwádìí fún wọn bẹ̀ wọn ọ̀yọ́ kọjá sí pé wọ́n kàn máa fi ròrí nìkan yanjú ọ̀rọ̀ house of assembly kí wọ́n làfà tí wọ́n bá wọn sọ̀rọ̀ ọlọ́run kí ní pásítọ̀ tó náà máa sọ̀rọ̀ nu báyìí fún wọn pásítọ̀ gidi ni o kì í ṣe ìjọ́ máa purọ́ o àfà gidi kì í ṣe ìjọ́ máa wó lọ́bẹ̀ o wọ́n nídìí kí àwọn àfà wà ń bẹ̀ wọn káwọn pásítọ̀ lódodo kí wọ́n wà ń bẹ̀ yẹn kí wọ́n máa bá wọn sọ̀rọ̀ ọlọ́run ẹ́ eh, gbogbo ọ̀rọ̀ àwọn jẹ́ ń kówó àwọn boko haram náà jẹ́ nǹkan kan mára wọn kò ní yí gan àti ṣẹ́gun láti jò ní mélòó gbogbo wọn tí a ń fìtínà rú wa àwọn tí ń ṣe boko haram wọn pọ̀ táwa a wà lára nù àbí wọ́n pọ̀ tó wá ní wọ́n ṣe àṣeṣeṣe kọ̀ bọ́ ẹ̀ ibì kan ló ti wọ́ tí ò jọ bọ́ ẹ̀ nínú ibi tó ti wọ́ ni wọ́n tẹ̀ àwọn nǹkan àmàna ń bẹ̀ wọ́n tí wọ́n ní wọ́n fowó ra nǹkan ogun tí wọ́n kò jẹ tí wọ́n da ìfàtí owó wọ́n lọ fowó ra mọ́tò tó ma fi gun mọ́tò fi ẹ bá ń lọ sí àyà twenty eight. sẹ́ẹ̀rẹ́ ní tí a máa ṣe jihadu sẹ́ẹ̀rí owó rẹ̀ èdúkìá rẹ̀ ọmọ rẹ̀ kò ní rí sí nǹkan kan ẹ wọ̀ pé tó bá lè parẹ́ kọ́ parẹ́ kó ń wà lìjẹ́ náà ọlọ́ọ̀fin ni wàhálà mú ẹ lọ lè mà ànàmọ́ àwọn dúkìá tẹ̀ ń kó jọ àwọn ọmọ tẹ̀ ń bí fìtínà lásán ni kò ní tuma. kẹ wá lọ jihad kẹ parẹ́ sọ̀hún kẹ lọ bẹ́sẹ̀ tó tóbi ọ̀dọ̀ Ọlọ́run yìí tó dájú fún yín nù ẹ lómi wo ni ọkọ lọ yóò ní ìyàwó òun ṣẹ̀ṣẹ̀ bímọ ni sẹ́rí Yorùbá wọn ò ṣe mú lọ jihad wọn ní àwọn ẹ̀rí lọ́wọ́ téèyàn ọmọ sọ tí ọmọ bala ká ìmú tí ó sì bẹ́sẹ̀ mú ẹ bá sọ fún Yorùbá ọ̀dọ́ kékeré pé tọ̀ ọ̀rọ̀ jihad nìkan yóò ní a alájí à ń kírun wọ́n bí mi ní mi ní ó bímọ tó bá bímọ tán yọ wà ní à ah, ta ni ó tọ́jú àwọn ọmọ yìí táwọn bá wá dàgbà tí wọ́n ní ìyá rẹ̀ yóò ní à ah, àfà ẹjẹ́ ń jẹ́ wọn mọ́ ó bá tó wá darúgbó tó jẹ́ wọn ní ìyá rẹ̀ yóò tó ní à ah, ẹjọ́ kọ́ mo sinmi gbogbo ń tẹ́ wí làwọn sábẹ́ náà ni wọ́n da gbogbo ẹlẹ́wọ̀n lọ́hùn ni. Eh, èèyàn máa ju àwọn sàábì ni èèyàn máa ju àwọn sàhábà ni èèyàn ní bàbá sixty something tó tó rọ lẹ́sẹ̀ amúrò ibùdó lè jàmọ́ tí wọn ní ọmọ lọ́tọ́ lòun ọ̀sán lò wọ́n sì dá padà ó ní ya Rasulullah èmi náà fẹ́ wà lìjẹ́ náà pẹ̀lú ara mi yìí ni kí n sí láńkáláńká wà lìjẹ́ náà ló wù mí anábì ni máa lọ ọmọ kíní wọ́n pa lójú ẹ ọmọ kejì wọ́n pa lójú ọmọ kẹta wọ́n fi wọn náà sì kẹrin àwọn ọmọ tí wọ́n wí ní lẹ́nìkan kó tiẹ̀ lógún ní pa gbogbo àwọn ọmọ rẹ̀ lójú ọ̀rọ̀ tó pa àwọn náà yìí nígbà tó sì dógún ní ṣe wàhá alìjánà wàhá òun gbóòórùn alìjánà òun gbóòórùn alìjánà láńkà láńkà láńkà láńkà àwọn mọ̀lẹ́ dìfẹ́ndì àwọn ọmọdé dìfẹ́ndì wọ́n ń pa wọ́n wọ́n ń pa wọ́n wọ́n ń pa wọ́n wọ́n ń pa wọ́n akọ̀wọ́n náà ogun wọn ti wà lálìjánà nísìn àwọn tí báwọn là ń rántí nísìn tí kẹtù ń bá wọn lálìjánà àwọn tó sáyé ń jò ní ti àwọn akú náà ti fọ́rọ̀ ọdún kú tá ń rántí wọn mọ́ àti kéèyàn ó kú síbẹ̀ òun náà kọ́ ọmọ làlìjẹ́ náà káyọ́ ọmọ arájì ẹ̀ kálíkì àmọ́ ọmọ arájì ẹ̀ ṣé ọ̀sán ju kórìí ọwọ́ agbáyé kẹ́mi ogun kọ́mọ wúlò lọ. ń pẹ́ kẹ́mi èrè ogun kẹ́mi èrè ogun kẹ́mi èrè ogun tí ọba gùn lérí yìí mẹ́ni ṣé gúgùn rẹ̀ nu. kọ́ ọ̀sẹ̀ mi kúkúrú gan kó o kú kọ́ ọmọ làlìjẹ́ náà sí ọ̀dà àbọ̀ jẹ̀mí tó gùn tó wọ náà lọ. mi ọmọ rúurú rí báyìí tó kọ́ ọsàfẹ́ jẹun ọmọ fẹ́kọ́ mo sin ọ wọ́n bí wọn ó bí ọ wọ́n bí ọ ó bí mọ nǹkan gàjẹ́gàjẹ́ gan àwọn ọ̀rọ̀ jẹ́gàjẹ́ gan lọ́dún ńlá ká yóò lọ́rọ̀ lọ sọ síkọ̀ yọ kí o jẹun ọmọ ní sọ́jọ́ ọ̀rọ̀ nù sẹ̀ríà tó ní à wọ́n bí ní òun náà gbọ́dọ̀ bímọ ọ̀rọ̀ lọ sọ sọ́jọ́ ọ̀rọ̀ nù sẹ̀ríà èyí kan náà wọn sábẹ́ ó gbéyàwó ṣe ìgbéyàwó òun ń pè ní gẹ̀ẹ́sì ìlú màláíkà anzola ó dìde lérí ìyàwó rẹ̀ kò tí ìwé jẹ́rẹ́bà ó parí ogun ó tẹ̀lé wọn lọ àsìkò tí ó sì ọ́ ni mu àdìjẹ́ náà ti lọ sí ọ́ ni mu ti àdìjẹ́ náà wọ́n pa wọ́n wá dé ìrọ̀lẹ́ tí ń sa àwọn òkú kàkí wọ́n bá omi lára rẹ̀ anabi ni à ń sọ́là kan àwọn màláìka lọ́wọ́ wẹ̀ ẹ́ torí pé ó dìde lérí ìyàwó ẹ̀ kò wọ jẹ́nẹ́bà kó tó máa bọ̀ wá jihad àwọn màláìka wá wẹ̀ jẹ́nẹ́bà fún ẹlòmí àwọn yorùbá lòwe burúkú lọ́wọ́ tẹ́ bá sọ eléyìí fẹ́ lómi yóò ní kíni èsù táwọn àti màlá tó gún ọdún ọ̀sán jàǹgẹ́lì ti ń bọ̀ lọ ẹ̀kọ́ wọn ọ̀rẹ́ nìkan kan jẹ́ ọ̀wọ̀ ẹ̀wọ̀n ojú ojú kó lé màláìka kínni ẹ pé nǹkan lésù ẹ fi ń jọ màláìka ẹ bí wọ́n ti ròyìn màláìka ni la yakuluna wala yashrabuna wala yanamuna wa hum ibadullahi mukramun ẹ wá fi ń jọ èṣù ẹ wá ń pèsè tẹ màlógún ọdún ọ̀sán jàǹgẹ́lì tí èdè lọ sọ́jọ́ra wọn ni àwọn ọ̀rọ̀ tó lè múyàn jìyà ọlọ́run kẹ máa fi ṣe ìtọ́nù wé màláíkà alìmọ̀lẹ́hùn ẹni ọlọ́lá náà ẹ wá ń pẹ́ ti mọ́lá tó gun ọdún ogún ọdún tẹ́ mọ́ náà tẹ́ ẹ̀jẹ̀ màláíkà ọdún sọ̀rọ̀ yìí náà ní ọjọ́rọ̀ yóò lójú tó mímọ̀ tẹ́ ti mọ́lá tó gun ọdún náà tẹ́ ẹ̀wá jẹ́ màláíkà ọba yìí dá sí ní ọjọ́rọ̀ yóò lójú tó ó di mélòó tí mo kà ọ̀ya ẹ lọ́ọ́ ka àyà forty one àyà thirty nine sẹ́rẹ̀ntì ọba yóò wà nù ọlọ́nba ni darí tọ̀ mi ìbá sì darí àmọ́ ìlọta lọ jihadu yìí à ń lọ sí kíni à ń lọ sẹ́gun ni yọ wà nù ẹ̀mí rẹ bẹ́ẹ̀ pé ìlọta ń lọ yìí à ń lọ ọ̀run kèfèrí ìsìlámù ó borí la mi ń lọ ọlọ́ni ẹ̀ máa pa wọ́n. ẹ máa pa wọ́n tí òfin ní sí kèfèrí mọ́ tí ìsìlámù fi jọba ló fi jáde pé tí wọn náà bá ń lo ogun yìí lọ pé a fẹ́ lọ pa kèfèrí rẹ kí mùsùlùmí ó ṣe kí ni ẹni tó ń bá lọ nù ọ gbọ́dọ̀ nílò rí méjì kọ́mọ́ rò pé tọ̀wọ́n ní ọ̀pọ̀ fàbó láwà ṣe báyìí nísìn àníjẹ́ ọlọ́mọ torí ìdọ̀tí ti wà nínú ọkàn rẹ̀ hmm. ó di mélòó báwọn ọ̀yá ẹ bá ń ká àyà forty one. wọn lọ sógun. So ọmọ nínú ẹ̀mí rẹ pé à ń lọ pín nǹkan kọ́ ìdí tá a bá jẹ́gun tá a bá dé ìdí sẹ́rí a bá pín fún ọ ní tiẹ̀ ọ wà ní ma jà pé ńgbà náà adé wa fún lágbájá kìnnìkan fún làkàtì bẹ́ẹ̀ ọ̀hún tí a bá ti pín fún ọ ní tiẹ̀ ọlọ́run ló ní ìdákàndá márùn. anabi tó ní ìdá márùn. wọ́n fáwọn ẹbí ń bẹ wọ́n fáwọn ọmọ òrukàn ń bẹ wọ́n fáwọn aláìní ń bẹ wọ́n fáwọn níní àjò ń bẹ̀ ṣe mọ̀ pé tí wọ́n bá ti há gbogbo ẹ̀ nísìnyí tí wọ́n á kàwọ́ ṣe kí ni ẹ mọ̀ pé òní tó ń fẹ́ gbàjà àdìjẹ́ nà lọ ntí sẹ́rí abá pín fún ọ náà ní tiẹ̀ tí wọ́n bá ti pín nǹkan fún ọ déédéé náà ní àdìjẹ́ náà ní wọ́n fẹ́ ṣe kí ni ara ní tí ó lóògùn tí ó wà lẹ́mí ẹnu ni ẹ bá dógun ẹ̀ ní ma lọ́jà lọ́hùn aya forty six ní suratul anfal suratul anfal gbogbo táǹsì yìí látẹ̀kan o aya forty six náà ẹ bá dógun ẹ̀ ní ma lọ́ nara yín lọ́hùn tẹ́tún akọ̀jú síra yín. tẹ́ bá wá dógun ẹ tẹ̀lé Ọlọ́hun ẹ tẹ̀lé àmírù yín ẹ tẹ̀lé ànábì wala tanaza'u ẹ gbọ́dọ̀ lọ́jà lọ́hùn ẹ gbọ́dọ̀ wá kọjú síra yín lọ́hùn fọtẹ́bùsàlù ẹ jábọ́ agbára yín ọlọ́tẹ̀ bá ti ń bára yín jà ẹ̀yin mẹ́rin yẹn kan ẹ̀yin méjì á kọjú síra yín nǹkan ẹ lọ sí òtí bàjẹ́ èyí jà tó bá dé jihadu ẹ lọ fi sùúrù bára yín lónìí ayé jihadu kan nìyà yín a kan yọban ayọ dání ọ̀rọ̀ tá à ń sọ náà jihadu ni ẹ̀yin dẹ̀ tún bá bara yín jà mọ́ sẹ́yìn níbi ẹ̀jẹ̀ ń pàdé yàn yẹ jẹ́ ń sọ fún yín dáadáa ẹ̀ nígbà kídà kìtàbù wà sọ́nà pẹ̀lú táwọn wí tẹ̀ ń gbọ́ tẹ́ fẹ́ lò yìí ẹlòmíì ò ní bá yín sọ̀rọ̀ ẹ̀ mọ́ o yóò lọ tilọ̀ jọyìn àwọn sọ̀kòtò pínpín tilọ̀ jọyìn àwọn alò sọ́nà kẹ́yìn náà ó tún máa wá bára yín jà ogun ti fọ́ ẹ má bára yín jà wọ́n sì bìrù ẹ̀yin náà máa ṣe sùúrù pẹ̀lú gbogbo ẹni abá ti pèlè èèyàn ẹ gbọ́ mi dáadáa gbogbo ẹni abá pèlè èèyàn ní níbi ó kù sí gbogbo ẹni tá a bá pèlè èèyàn yóò níbi tó ṣe kí ni sórí ibi táwọn ayá rẹ bá kù sí ó ṣe sùúrù mbẹ ò ní má bàjá ntọ́ papọ̀ ti ju ntẹ́ fẹ́ torí ẹ̀ túká lọ ntọ́ papọ̀ lẹ́ẹ̀ máa wò ẹ̀ ní túká ẹ̀ bá dógun yìí já afáàmì ẹ̀ dàgùn ẹ̀ bá ń lọ sí àyà forty six ìrìnlẹ̀ mẹ́ka lọ ẹ bá káyà yẹn lọ wá síbi rù ẹ wá ṣe sùúrù òfin míì ní kẹ́ ẹ ṣe sùúrù kọ́lọ̀ máa bẹ pẹ̀lú yín ẹ lọ àyà forty seven. tẹ́ bá lọ sógun jihadu ẹ ní nígbéraga ẹ gbọ́dọ̀ ṣe gbéraga ní jihadu ẹ sì gbọ́dọ̀ ṣe kárí bí tẹ́ bá ṣe jihadu ẹ sì má kọ́ sọ́nà tọ́lọ́hún ẹ bá ń lọ sí àyà àyà sixty. ẹ bá ń lọ sí àyà sixty. ẹni tí a wà lọ jihadu ẹ kọ́ tẹ̀tíwìrù kúwọ́tìl jihad ibi tógun bá dé lásìkò tẹ̀yìn ń jagun bẹ́ẹ̀ lẹ́ẹ̀ dìfẹ́lọ́pù nǹkan ogun tìyín náà ẹ wá ní ma sọ pé láyà nábì ìdá ni ẹ lọ́ọ́ dà wá ṣé ìdá máa ń jà nínú kí àwọn ńláyà nábì ìdá àtọkọ àtẹsìn ọyá àwọn anáfẹ lọ jihadu ẹ lọ rẹ sin ẹ lọ ra ọkọ ẹ lọ ra dà ah mọ́sítàtà tó ń mi kó wọ́tíìn gbogbo agbára tó bá bàgbà yìí mú láàfin jà táwọn náà bá fẹ́ jà jihadu ní ti abá ẹ wò àwọn kankan bẹ aláàdà ni ẹ gbọ́ mi dáadáa ìbáàdà ni bídí à ń wọ bẹ́ẹ̀ nínú aláàdà bídí ẹ̀ sábà wọnú aláàdà bí àládà wọn ọba ti takò kankan nú ẹ̀sìn ẹ̀ máa ṣe àládà yín lọ ni ẹ̀ máa ṣe àládà yín lọ ẹ̀ máa ṣe lọ tí ọba ti takò nísìn àwọn sheikh tá a gbà wọn lálejò kọ́lọ́ ń jẹ́ mi ogun nínú àwọn àgbàfà lamẹ́ríkà lónìí tá à ń sọ̀rọ̀ yìí ní sheikh wa wa nínú àwọn àgbàfà lamẹ́ríkà lónìí tá à ń sọ̀rọ̀ yìí ní sheikh wa wa sẹ́mi ọ̀ká ń lẹ̀ yìí nísìn àwọn afa ń lẹ̀ yìí àwọn ọmọ wa gbada àbí àtúndì kọ́dà àtúnṣe kínní mo bá lọ amẹ́ríkà jò ní amẹ́ríkà gàdí mo lọ àkọ́kọ́ tí mo kọ́kọ́ lọ mo kírun mọ́sálásí káàkiri gbogbo àwọn afá àwọn àgbàgbà tí wọ́n kírun mọ́sálásí ń bẹ kóòtù ni wọ́n wọ̀ wọ́n ò dé tí ìmọ̀ ń bá wọ kóòtù tó wá bọ́ di mímbà nílẹ̀ yìí ẹ̀ ní mo fọ́ra ṣíṣe gbogbo àwọn afá lamẹ́ríkà wọ́n afá lamẹ́ríkà wọ́n bẹ̀rù ọlọ́wọ́ àmọ́ làádà lu wọn lasọ tí wọ́n ń ṣe kínní bẹ́lẹ̀ ìtìjà làádà ìlú tiwa náà àwọn àládà bẹ́yẹn ẹlòmí ọmọ sọ̀rọ̀ pé wọ́n lálùsúná làwọn wọ́n wà gbádá sáà náà bí wà gbádá sọ́ra gbádá là ń bọ́ so o ti ráwọn àbájá wọn kóòtù ni tí wọ́n lè jẹ́ àfàtẹ́ jẹ́ ni ọlọ́run tíyẹn ò sì níhun ṣe pẹ̀lú ìbádà wọn torí bí àládà ni aṣọ táwọn wọ̀ àwọn àbá Saudi Arabia ẹlòmí gọ̀ púpọ̀ dẹ́fì mà gbọ́gọ̀ kọ̀ lajú dẹ́fì mà yóò ní ti bá àwọn Saudi Arabia àwọn ọmọ wọ̀ wọ́n sì máa dákẹ́ níborí ọ̀dà àwọn àfáà Súríà wọn èyí jàlábíà kóòtù làwọn náà ń wọ̀ wọ́n wà dé fìlà sí ni wọ́n àwọn àfáà masáré jalabi àti wọn fẹ́ẹ́ Saudi àwọn èsì ìdákinní borí àwọn òwe láàánú báyìí níbi táwọn ti àrí wọn náà kẹ́sì wọn jalabi ọ̀hún àwọn àfáà Sudani láwà ní wọn bí ó ti tóre wọ́n ìtúnsọ kí ní kọ́ ọ̀rùn àwọn àfáà Magariba bí àwọn àfáà Libya àwọn àfáà Tunusi yìí àyín àbúrò làwọn ń dé pẹ̀lú aṣọ tí mọ́ lápò lẹ́yìn àwọn Mauritania agbádá gbàgádá tí wọ́n síṣẹ́ sí wọ́n sì wọ́n sẹ́ẹ̀tì tẹ́lẹ̀ ṣáàtì wọ́n wọ̀ tẹ́lẹ̀ àwọn agbádá lè ṣe a lè wọ́n sẹ́ẹ̀tì tẹ́lẹ̀ lè ikọ̀ agbádá lè wọ́n ni torí pé gbogbo àwọn afá wọ̀nyí tẹ́ bá pàdé àwa ti pàdé ọ̀pọ̀lọpọ̀ wọn conference àwa ti lọ conference ta meet wọn tẹ́ kálukọ́ wọ̀ ìlú rẹ̀ aṣọ ìlú ẹ̀ ní ọ̀wọ̀ wá ẹ mọ̀ nípa afa magribu ni afa tunusi ni afa suriya ni afa saudi arabia ni afa kọtọrù ni afa saudiya ni ẹ wà ara afa láti amẹ́ríkà náà kóòtù lòun náà wọ̀ wa gbogbo àwọn afa ní faransa kóòtù wọn wọ̀ wá àwọn afa hanrahun ní ti abẹ́rẹ́ ọlọ́wọ́ tí ní mọ̀mọ́ jiná ni o sẹ́ni gbogbo tó la jẹ́ ládàá báwọn ntọ́ba pátásìkò èèyàn mu ni ó ṣe kí ni ọ gbọ́dọ̀ kọ́ ọkọ̀ rú létà níbi kọ́ bá iṣàfihàn wò tiẹ̀ ilé tó bá gbà wọn mọ́lá nẹ́bí kọ́ fáwọn ìyàwó tiẹ̀ ilé tó bá gbà wọn ni wọ́n ló ń segin ni ẹni parapara là nẹ́bí fi ń sùn tó bá sùn tó bá jí tí ó lé sí wo ha rẹ̀ báyìí èyí tí a fi ń sùn láyé tà nẹ́bí nu àwọn abẹ́ẹ̀dì tó dáa tó bá sùn sórí rẹ̀ tó tún tẹ bọ́tìnì tí ó tún padé mọ́ tó tún tẹ ọtí tún tí sókè èyí tí a fi ń sùn lásìkò irú ẹ̀ ni ló ń segin ni irú ẹ̀ náà lọ́ọ́ àwọn bàtà tí wọ́n fa wọ́n so mọ́ra wọ́n so awọ mọ́ra wọn ní bàtà tí wọ́n wọ̀ láyà nẹ́bí lónìí àwọn bàtà ti wà tọ́ bá wọ̀ ọ́ tí ó dàbí ẹni pọ̀ wọ̀ bàtà tí ó fúyẹ́ àwọn bàtà oríṣiríṣi kọ́lọ̀ oríṣiríṣi ara ni wọ́n dá irú ẹ̀ ni wọ́n náà rà tọ́ máa wọ̀ àṣà àtàsíkò tí wọ́n nu àṣà yìí láṣà ti ìbáàdà ni ò gbọ́dọ̀ yí padà kí mo ní ò gbọ́dọ̀ yí padà tọ́rọ̀ bàmí ní àlìyé ọmọ àkùmọ́lì tó lákùn. واتممت عليكم ورضيت لكم الاسلام ntí ọba jẹ́sìn ń jọ wọn gbọdọ̀ dẹ̀sìn lónìí ntí ọba ti jẹ́sìn ń jọ yẹn kò gbọdọ̀ sí kíni gbọdọ̀ jẹ́sìn lónìí so tábà ń sọ̀rọ̀ pa fẹ́ jagun á wà ń tọ́ bábá tí wọ́n fi ń jagun mu lásìkò tá a fẹ́ sí kíni tá a fẹ́ jagun afáyín máa ń sọ ẹ bá ń ka wọn ti yẹjú èyí hùn àyà sixty one sixty two ẹ bá ń ka sixty one sixty two ọ̀rọ̀ pé ká má bá kẹfìrí ṣe òun ní sọ bẹ́ẹ̀. tábà wá dógun kẹfìrí ọ̀fẹ́ máa tàn wá lógun ẹ má gbẹ̀tàn tábà bá dógun àgbọ̀dọ̀ gbá kínní ẹ gbọ́dọ̀ gbẹ̀tàn lógun ẹ bá ń lọ sí àyà sixty five àyà sixty five tọ́ ìwọ ànábì jíjẹ àwọn ọmọ mi ní kí wọ́n máa lọ jagun nínú òfin ogun ni pé tá a bá dógun àwọn kan máa ṣe tàríd wọ́n máa kọ orí ìwúrí fáwọn ọmọ ogun tàríd nù ni tẹ́rí wọ́n máa ṣe kí ni tí ó máa wú tí ó máa wú tí ó fi kú inú rẹ̀ ó máa dùn ni ọ̀rọ̀ tẹ́ ma sọ orin tẹ́ ma kọ tí náà tó fẹ́ jagun ọmọ ọdún haridil mu'minina ala al-qital ẹ bá lọ sáyà 67 67 ata yuthkhina fil art. tába wa lógun a nítorí ayé lógun táwa nítorí ta fẹ́ lọ gbà láfi ń lọ bá wọn já ogun àgbọ̀dọ̀ tán yòówù pé àwọn aráàlú ń lówó àfi kábò wọn o ẹja múra dáadáa tábà dán arówó kó wálé o aha àgbọ̀dọ̀ torí ẹja gun ẹ bá ń lọ sí àyà seventy two number twenty five nù abẹ́ẹ̀kọ́ sẹ́bẹ̀ ni abẹ́ẹ̀kọ́ tọ̀ náà ọkùnrin yẹn ò síkà tọ́lá àdúrà ta sí fún lẹ́ẹ̀kan ẹ̀mọ̀ kí ìyàwó méjì ló ní a ní yóò di mẹ́rin kò sí kí ní nǹkan mọ́ láti gbà náà inú rẹ̀ dùn sádùn àwọn àbí kí n ṣerú ẹ̀kọ́ kárí àwọn ìyàwó yóò mọ̀ máa kì í lọ́kọ̀ọ̀kan náà Ọlọ́run fẹ́ kó yé wa pé n tọ́ba ti wá mú wa di múmi níta àjọ lọ jihadu eléyìí Áfíríkà eléyìí Russia eléyìí Ethiopia eléyìí Indonesia eléyìí Nàìjíríà kò sí lógun o kò sí lógun tá a bá ti dógun gbogbo wa a ti di ummatan wahida ẹ bá ń táyà nìkan ọ̀rọ̀ gbọ́lágbájá Yorùbá kìnnìkan Haúsá kìnnìkan Togo kò sí jihad ọlọ́run tó jẹ́ mùmínì tí wọ́n kó Mọ́kà wá Mẹdínà wọ́n ṣe jihadu pẹ̀lú owó wọn àtẹ̀mí wọn sítorí ọlọ́run àwọn tó kó wọn mọ́ra tí wọ́n ràn wọ́n lọ́wọ́ gbogbo wọn òun ni ọmọ sọ̀rí ara wọn kò sí yàtọ̀ láàrin wọn mọ́ kò sí yàtọ̀ kan láàrin wọn mọ́ ùláyíkà kí báàdùhùn awliyahu báàd gbogbo wọn tá a wúro yín wọn fara mẹ́ka ara Madina kankan gbogbo wọn ni wọn mọ sọ̀rọ̀ ara wọn kò sí àtọ̀ láàrin wọn mọ́. ẹ kà síwájú àbójú tán. wàlàdínà wàlàdínà mọ̀nà wàlámi wàhádìrú. ẹ dá yóò ń lo mọ alákọ̀ọ́ mi wọ́n mi wọ́n la yá tì ṣe ẹ fi yóò ń lẹ. ti dógun báwọn gbogbo wọn ni wọn máa sọ̀kan náà ní níjà pé tá a bá dógun kò sí pélé ilẹ̀ áfíríkà eléyìí Russia eléyìí nígbà eléyìí làwọ̀ tá a bá ti dógun òláyé kaba àdó hàn àwòlí lẹ́fìmọ̀ pé Islam ó gbógun ti kaumiyat àwọn ìjọ mi ní ó gbógun ti wataniyat ìlú tèmíre ó gbógun ti lisaniyat elédè mire Islam fẹ́ kí gbogbo ọjẹ́ ummatan bàbá wa dójú ogun gbogbo àwọn náà bó tilẹ̀ wò ká yàtọ̀ tọ̀tọ̀ àmọ́ àbá ṣọ̀kan náà ní. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين وانصرنا نان عبادك الموحدين امين يا اللهم واحد صفوف المسلمين اللهم واحد صفوف المسلمين اللهم واحد صفوف المسلمين اجاكم الحمد لله ẹja wíbẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ di pé wá sí mi wákàtí méjì àbọ̀ mẹ́ta ni mo fi ṣe mo wá torí sábà pé agbàlejò àwọn alfa wa gbà nínú àwọn àfa gbàláyé ọ̀kan la gbàlálejò lẹ́nì ọ̀kan nínú àwọn àfa gbàláyé la gbàlálejò lẹ́nì eh, fadilatu sheikh alimami Nuruddin ibn Mikdad ọlọ́run jẹ́ àrí wọn pé hafidhahumullahu wara'ahum ọlọ́run kó ṣọ́ wọn fún wa ọlọ́run kó bá wa pẹ̀lú wọn wọ́n jẹ́ kan nínú àwọn àgbàfà nílùú Amẹ́ríkà ní amẹ́ríkà wọ́n ní itihadul ulama fi amẹ́ríkà àṣepọ̀ gbogbo afá amẹ́ríkà wọ́n ní tí gbogbo afá tó wà lamẹ́ríkà ní ìfẹnukò nínú ọ̀kanú àwọn àgbà afá lamẹ́ríkà ní sheikh wa nurudin wa wọ́n jẹ́ imam ní masalasi anaim kí ni mo kọ́ masalasi wọn ẹ̀ sẹ́ni pé wọ́n ti dé sílé báyìí tọ́lá wàá fi dáàrú kun yọ wàá di dáàrú ẹ̀hẹ́n anaim ní àwa lọ́hùn wọ́n wá sọ̀kalẹ̀ sí Daaru an àwọn ni chief imam wọn ní an Central Mosque ní ìlú eh, New Jersey tó wà New York nílùú New Jersey èmi náà ti lọ bẹ̀ tí wọ́n pè mí tí mo wá sí wá sí láwọn àsìkò kan tí mo ń lọ sí Amẹ́ríkà dáadáa mo sì sí wá sí wọ́n sì gbà mí lálejò tó pọ̀ níjọ́ náà ṣẹ́wárí àwọn sheikh wa Nurudeen tí wọ́n jókòó lẹ́tì wáyìí nínú àwọn tó káàkiri ayé tó pọ̀ ni wọ́n wà wọ́n ti gbé Pakistan rí gbogbo àwọn àlọ́ tó jí ká bẹ̀rù náà wọ́n gbé bẹ̀rù rí wọ́n ti gbé India náà rí wọ́n tún wá pẹ́ ní London nínú tó wá jẹ mí lójú mo ti mọ̀ wọ́n tẹ̀tẹ̀rẹ̀ l'Amẹ́ríkà nígbà mo wá dé London mo tún wá tún wọn mà torí mo wá dé mọ́sálásí kan tí a ń yí yé mi pé ilé kéwú wà mọ́sálásí yìí o Sheikh Nurudeen ló dá sílẹ̀. Si ilé kéwù yẹn wá ń jẹ́lé kéwù láti jọ́nà tó fi ṣe kíni tó fi dòní bàbá wa tó jókòó lẹ̀ yìí lè jẹ́rìí sí sẹ́yìn pé lọ́ndọ̀n làwọn náà ti wá níjọ jimoh tẹ́ yìí la wa pẹ̀lú àwọn afa wa ìṣe wọ́n dì mọ́ra wọn pé ó ti lé ọdún àràfà làwọn ti pàdé gbẹ̀yìn ìgbà tẹ́ ti kó London sẹ́dẹ̀mẹ́jẹ́ wá kó London yẹn ti ń darí sí Amẹ́ríkà wọ́n tún wá dálé kí ó lẹ̀ lamẹ́ríkà náà láti Amẹ́ríkà yẹn wọ́n tún wá lọ lè dálé kí ó sí Egypt ilé kí ó tẹ́lẹ̀ ní Egypt ibẹ̀ làwọn ọmọ ti ń hàlù Qur'an Abdulmajid ọmọ yín ibẹ̀ lòun náà ti lọ alukuran tó darí jò ní àfọ ọmọ mi lójú kó lè bí wọ́n ti jáfa gbogbo ayé wọ́n tún jáfa tiwa náà ọlọ́run ó jàre wọn pẹ́ sẹ́ẹ̀rì bí kídàrú náà ẹ̀mí kọ́gbárù wọn lálejò àṣírírí àbá àṣírírí ẹ̀jẹ̀ á pé alihamudulilayi nígbà tí mo lọ́rọ̀ wọn mo ní ká dúpẹ́ fọlọ́run tọ́ra lọ́pọ̀tunitì pẹ̀lú wọn lè tẹ ọ̀dọ̀ wa níyà yín ọlọ́run ó wọn pẹ́ ọlọ́run jẹ́ mi wọ́n gùn fún wa ọlọ́run kó bá wa lọ́rọ̀ ẹ̀mí wọn gbogbo sẹ́ẹ̀sì tí wọ́n ń ṣe káàkiri ayé ọlọ́run kó gbà ní bàdà fún wọn ọlọ́run kó gbà ní bàdà fún wọn mo ti wá sàlàyé fún wọn ká tó ẹ dákun àwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ lẹ́nu yín èyí tí mo sọ̀rọ̀ pé ẹ fẹ́ gbọ́ tí wọ́n dùn mọ́ ju tí mo fi dá tẹ̀síìrì mi dúró òun ni pé kí wọ́n sọ fún wa àwùdọ́ olè mùsùlùmí fi amẹ́ríkà báwo ni mùsùlùmí ṣe ń ṣe lamẹ́ríkà bó wọn ti wà lamẹ́ríkà bó lẹ̀sìn wọn lamẹ́ríkà láwọn mùsùlùmí tó wà lọ ń bọ̀ jásí páwọn náà jẹ́ kan nínú àfa amẹ́ríkà wọn ó lè sọ àlàyé àwọn ọmọ yàwá lamẹ́ríkà fún wa tí ó kùnà tí wọn bá ti wá ń sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ bá níbèrè kan abẹ́ níbèrè kejì tó yín lójú nípa ọ̀rọ̀ mùsùlùmí lamẹ́ríkà tọ́bìkì yẹn ni ẹ má kọjá tọ́bìkì yẹn pé a máa ń gbọ́ nǹkan báyìí nípa mùsùlùmí lamẹ́ríkà a à ń gbọ́ nǹkan báyìí nípa ìjọba amẹ́ríkà pẹ̀lú mùsùlùmí a à ń gbọ́ pé òun kírun ah wọ́n ní ọmọ gbàwẹ̀ tí máa lé ah sàká wọn máa pọ̀ yìí máa dín wọn tó bá jọ mọ́rọ̀ mùsùlùmí lamẹ́ríkà báwọn ẹ wà bí wọn láwọn béèrè wọn wọn ó lè fún wa ní èyí tọ́jú dúdú ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ inú mi ó dùn láti pé kí n pe àwọn àlùfáà wa fadilatu sheikh alimami nurudeen mikdad kí n bá wa sọ̀rọ̀ lórí àwùdọ́ olè mùsùlùmí fi amurika bisimilayi. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين محمد بن عبد الله وعلى آله وأصحابه وسلم أدعوكم تقوى فولون àtọ́rọ̀ ọ̀gẹ́ àti ìkẹ́ fún òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam a sì kí gbogbo wa ní kíkí tó dáa jùlọ tó sì pé látara orúkọ ọlọ́run náà ní kíkí náà ti jáde pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh mo kéré púpọ̀ sí gbogbo nǹkan tí àwọn ṣe kò sọ ọlọ́run mọ́sàbà sanwọ́lẹ̀ sanrin ọlọ́run tí ó bá wa ṣe wọ́n ní núr ìmọ́lẹ̀ léyìí tọ́lọ́run sọ fún wa nínú alkùránì karim ba'da a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ní allahu nuru samawati wal ard wọ́n bá sì wà kákà pé allahu nuru samawati wal ard ọlọ́run wá ń sọ lọ pé mathalu nurihi kamishkatin fiha misbah المصباح في زجاجة الزجاجة كأنها كوكب ذري أبكان كأنها كوكب ذري أبكان كأنها كوكب ذري ألواني يوقد من شجرة مباركة أبكان كني من شجرة مباركة أبكان كني توقد من شجرة مباركة, أبي كان كني توقد من شجرة مباركة. ọlọ́run sọ fún wa nípa ìmọ́lẹ̀ tòun tó ṣe pé ìmọ́lẹ̀ náà ẹni tọ́lọ́run bá fún ọlọ́run máa ń tàn ká látara ẹ̀ àwọn ṣéèkù wa ọlọ́run bá sí wọ́n mọ́lẹ̀ púpọ̀ àlàyé wọn ka annahu àbí ká ní ka annaha qataratun nada ala zahrati dham'a wọ́n dàbí àlàyé wọ́n dàbí ìgbà tí fúláwà tí ohun gbẹ́ngbẹ́ tí ó wá ń tí yẹn wá ń rọra kán mi sí tó mẹ́tẹ̀ ń fàtẹ̀ tó ṣe pé fúláwà náà ma wá sí bọ́lọ̀ ń ṣe sàlàyé wọn fún gbogbo wa nù àlàyé wọn tí wọ́n ń ṣe fún gbogbo àgbáyé nínú àwọn tó rẹ̀ wa tí wọ́n gbádùn wọn púpọ̀ wani ní masala kan ò bá a máa tan ìmọ́lẹ̀ sí púpọ̀ ọlọ́run tó ṣe wọ́n ní irú eléyìí tá ń sọ èyí tó ṣe wọ́n ní ìmọ́lẹ̀ náà tó ṣe pé látara ìmọ́lẹ̀ ọlọ́run ọba náà làwọn ìmọ́lẹ̀ ìlọ́lọ́run ta si gbogbo wa latara ọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ ọlọ́run kó bá san wọ́n lẹ́san rẹ̀ eh, nípa gbogbo àwa náà tọ́wọ́n fi ṣe wá ṣe sábà bí ká máa gbọ́ kọ́lẹ̀ ẹni tí ń ya tí wọ́n wí àtàwá tá ń jòkó tá ń jẹ iyì àtàpọ́nlé fún wọn lórí iṣẹ́ tí wọ́n ṣe yìí torí pé gbogbo èèyàn kọ́ lọ́lọ́run fún ní ahán kéèyàn ó máa gbọ́ kí ẹni tíyàn sì ń gbọ́ kí n tíyàn ń gbọ́ lẹ́nu ẹ̀kú máa yé gbogbo èèyàn kọ́ kọ́ lè yàn lè ní first class nínú ẹ̀kọ́ kó sí gbogbo àmọ́ kó lè ṣàlàyé yẹn kó mọ̀ yé yín ọlọ́run tó wá bá wa ṣe wọ́n lẹ́ni tálàyé tí wọ́n bá ń ṣe tó yé gbogbo wa náà ọlọ́run jẹ́ ajáǹfààní rẹ̀ ọlọ́run jẹ́ ajáǹfààní rẹ̀ ọlọ́run ajáǹfààní wọn pẹ́ pẹ̀lú ẹ̀mí gbogbo wọn tàlàáfíà a dúpẹ́ fún wọn púpọ̀ lórí oríṣiríṣi oore tí ọlọ́run ṣe fún wọn a bá wọn dá ọpẹ́ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run kó ṣe àlékún rẹ̀ fún wọn sí i. <clears throat> ọ̀rọ̀ nípa ìlú tá ń gbé bóyá kí nǹkan pín sí méjì kọ́rọ̀ máa tún pín sí kí nǹkan tí àwọn èèyàn bá béèrè kó pín sọ́nà tó pọ̀ púpọ̀ amọ́mọ̀kan lè pín sí méjì níbẹ̀rẹ̀ àwọn èèyàn tí wọ́n lọ tí wọ́n oríire lọ àwọn èèyàn tí látara ẹ̀sìn pé kò tí a bá sọ pé èèyàn tí wọ́n lọ tó soríire a sọ ń pa àwọn èèyàn tẹ́ pé masha Allah ilé tí wọ́n kọ́ ń gbà tí wọ́n dé ilé tí wọ́n ń gbé lọ́hùn irú mọ́tò tó jẹ́ pé ẹ̀tọ́ tiẹ̀ ní ọlọ́run gbé wọn ga lọ́hùn sẹ́wọ̀n <clears throat> pé ńgbà tí ò bá ti sẹ́sìn bẹ̀ kò soríire ń bẹ̀ náà nù náà nínú àwọn èèyàn yìí àwọn kan bẹ tọ́lọ́ wá fún tàòfíìkì tó pọ̀ jù nínú wọn òun làwọn tó pé ńgbà táwọn dọ̀hùn ẹ̀sìn wọn lékún àwọn sheikh wọn sọ̀rọ̀ lánàá nípa ọkùnrin Houston tó ra ilẹ̀ tó ń gba basketball mo ti gbàgbé orúkọ ẹ̀ Abdulhakeem Ọlájúwọ̀n bí a bá rí tẹ́ bá dé níbi títí kásùbà ẹ bá ní masalasi ni àtijọ́ kásùbà ẹ bá ní masalasi lásùbà ní tẹ́jọ kírun tí a máa pè lè gbogbo ọlátọ́lọ́hun sí fún yìí àwọn kan wá ń bẹ nínú àwọn tí a ń sọ yìí tó ṣe wípé lílọ tí wọ́n lọ sí ọ̀hún ẹ̀sìn wọn tá síbẹ̀ ni ẹ̀sìn tí wọ́n gbé lọ́wọ́ nígbà tán dọ̀hún yẹn wàláhì ẹlòmíì ọmọ ìmáàmù ni ó lè jẹ́ ọmọ aládàáni ẹ̀sìn lílọ tó lọ yẹn ló jẹ́ pé àwọn àrọ́mọdọ́mọ tiẹ̀ ẹ̀sìn Islam parí sórí tiẹ̀ tí ń ṣe yẹn ni kò sí nǹkan mímọ́ òpin orí bó sì nìyẹn mo sọ pé méjì ni ká pín sí níbẹ̀rẹ̀ nù. No tẹ bá rí àwọn míì nínú àwọn tọ́lọ́run tó ń dá lọ lábẹ́ alẹ́ nìkan lọ́dọ̀ wa bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ nísìn bọ́dà náà bàbá rẹ̀ gbà síláàmù ni àwọn ṣe ọmọ amẹ́ríkà ni Ibrahim ló kọ bọ́dà náà ń jẹ́ àwa ń ṣe rìkọ́dì nǹkan kan bí ọdún méjì àbọ̀ sẹ́yìn ní mọ́sálásí nínú àwọn nǹkan tí a rìkọ́dù wọ́n ní òun ní stúdíò káwá èmi ò tiẹ̀ délé ẹ̀rí ní pẹ̀lú Mr adébúlé kan náà tẹ̀ wọ́n a bá lọ́ngbàtà débẹ̀ èmi ò pé olówó ńlá ni gbogbo ìsàlẹ̀ ilẹ̀ báyìí studio ni ilé ńláńlá so basketballer ni olówó ni mùsùlùmí ni so ah n bá ń wò wọ́n bá ní ilé tó ń wà yìí wípé ẹnìkan kanlẹ̀kùn ẹnìkan tẹ bẹ́ẹ̀lì ilé rẹ̀ ó bá ní ọmọ ah, ká má wọrí pẹ̀lú yẹn pé ẹni tó fẹ́ ra bíi ni ó bá ń béè lọ́wọ́ mi pa Egypt ó ní ilé yìí òun fẹ́ ta ni ah mo ń wo ilé yìí òun fẹ́ ta torí pé gbogbo àwọn ọmọ òun fẹ́ kó wọn lọ Egypt kó wọn lọ kẹ́kọ̀ọ́ Islam òun àtàwọn nígbà tó owó tó bá kù nínú owó tó ń bá ní lọ́wọ́ táwọn bá dé ọdún márùn-ún òun fẹ́ fi lọ àwọn ọmọ òun kan sọ lábá kan sì gbọ́ Quran èmi tí mo wọ́n wò pé ah, abẹ́ni ṣeré ni ó kí n fún un ní àdírẹ́sì bíi tá a wà òun ti ń ṣètò òbí kan nínú kọ́kọ́ jọ mí lójú ni bí tá a tún wà yẹn náà ẹnìkan bá tún dé ó tún tẹ bẹ́ẹ̀lì nínú àwọn tó fẹ́ ra ilé yẹn ó ní ká má da lóhùn pé ẹni tí ọba aralé ó máa aralé pé lásìkò yìí òun wà pẹ̀lú wa òkè sọ̀rọ̀ òun fẹ́ talé lòun wà yìí ah ó wá ń jẹ́ ẹ̀sìn mọ̀sá ń wo ìmọ̀ gbogbo nǹkan tó ń sọ yẹn náà mo tún wo orú tó ń gbé mọ́ owó ẹ̀ tó a bá lọ aṣèǹtaṣe ó ṣe fún wa lọ́fẹ̀ẹ́ pé ká lo stúdíò òun ká fi rìkọ́dù tá a fẹ́ rìkọ́dù adẹ lọ kò tó bí oṣù méjì mẹ́ta bó ṣe pè mí nìyẹn pé àsìkò yìí díṣẹ́ ti ń bọ̀ wá pé àsánlè wà akímọ̀ rántí òun àbárin àìwọ́ báyìí òun ti wà ń bí rehab lòun gbé pé òun ti tálé yẹn òun ti tálé òun ti àwọn ti ń gbénu rehab òun ti ń àà wọ́lọ́ọ̀hì tí wọ́n fẹ́ fàyọ jù ní pé tí a bá débi tọ́lọ́run ṣe fẹ́ nìyà tí yé tó tàì ní irú oore tọ́lọ́run ṣe fún ìyá wò pé ó sì lè ta gbogbo ilé ìkó lóhun torí pé ọ̀nà ọkọ̀ máa ń kùránì ó fẹ́ lọ ha kùránì òun náà ha lọ́wọ́lọ́wọ́ bí wọ́n sì wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ bí wọ́n ti ń sọ yìí o ọwá lóun fẹ́ pẹ̀lú kó wọn wá lè apá lọ́dọ̀ wa àsáṣẹ́ gbogbo mọ́ wá ní kò sí lecture fáwọn ọmọ ilé kéwù inú àwọn ọmọ dùn sẹ́mu àwọn ọmọ amẹ́ríkà ló pọ̀ jù lọ́dọ̀ wa so bá ti gbé pẹ́ ọ̀rọ̀ basketball báyìí orí wọn mọ̀ àdáwò tọ́lọ̀ fi síbẹ̀ so wọ́n bá sọ pé gbogbo eléyìí tá à ń sọ ẹ̀wò ẹ̀wò ọlá ẹ̀wò tó gbé kalẹ̀ tó wá kó gbogbo ọmọ lọ òun náà wọn ahakura títí dàjí mi ti ń sọ yìí hakura ni ọmọ ha ìyàwó wọn ọmọ márùn-ún ẹ wo àgbọ́yé irú àwọn ẹni yìí sí nǹkan míì àwọn tá fọkàn sí pé wọ́n ti ní gbogbo ayé àti pé àwọn tó ṣe pé bàbá àti ẹgbà síláàmù ni ìyàwó náà ọgbà síláàmù ni àtàwọn nǹkan míì lóríṣiríṣi bẹ́ẹ̀ kọ́ wá jẹ́ pàwà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti wà míì tó ṣe pé ẹ̀sìn ni wọ́n bí wọn sí gbogbo ẹ̀ tó wá jẹ́ ẹ̀sìn yẹn ó ti wá dàbí custom kan tí wọ́n gbé débì kan tí wọ́n tún change àṣà táwọn ṣe ń bì kan àwọn débì kan àwọn tún change ẹ̀ bẹ́ẹ̀ ẹ wà rẹ lómi kò tiẹ̀ ní sápẹ́rẹ́ ẹ̀sìn ó lọ bí ìgbà tó pé ibi táwọn lọ yẹn free world kíní kan kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ àwọn sheikh lè jẹ́rìí sí wàláhì láwọn bòmí tẹ́ bá lọ especially láwọn Houston Texas Dallas masalasi mi tẹ́lẹ̀ mi ó ti lọ kásùbà thirty minutes ní sílé rẹ̀ tó ń drive ní o ṣe mọ̀ pé kèsè pé àwàdà tó sí traffic light yóò lọ gbọ́ highway ṣe mọ̀ pé at least 30 minutes yẹn yóò fẹ́ tó wákàtí kan bí yóò lọ kírun lásùpá tó kí ń bí ilé ni ó tún lọ kí ń bò mí lọ́la tẹ́bá dé mọ́sálásí mi ọ̀kan bẹ ẹ lè wò lórí níta ni wọ́n pè ní Arvin Musk Dallas Texas Arvin Musk wàlá mi ò rí ìrun tí wọ́n kí ń bẹ̀ tí yẹn less than 200 rí zuri ni o asri ni o magrib ni o ishari ni o kò sí ìrun tẹ́ kí téèyàn wà less than less than two hundred tí o bá séyàn bẹ́ẹ̀ parking lots about two thousand space ni wọ́n ní fún péyàn páàkì mọ́tò sí lóríṣiríṣi bẹ́ẹ̀ tẹ́ẹ̀mà wá wò pé ah sí amẹ́ríkà náà ni so ẹni tó bá ní nǹkan ṣe tó jẹ́ pé ẹ̀sìn ó dẹ̀ fẹ́ sí ẹ̀sìn wàláì mo lè fẹ́ lè fi gbogbo ẹnu sọ pé yóò fẹ́ sí dájú tí bí lọ fẹ́ni tó bá ní nǹkan ṣe àbẹ́ni tẹ́ bá rí tí ń ṣe vùrùvùrù bí ara rẹ̀ ọ̀balẹ̀ gànàgànà ní dààmú ẹ̀ kò gbádùn ni ẹ̀sìn rẹ̀ ò sí lálàáfíà àmọ́ tó bá fẹ́ sí ẹ̀sìn yóò gbádùn ẹ̀sìn ẹ̀ wallahi so nídìí eléyìí mo fẹ́ léyìí ṣe foundation wípé àǹkátẹ́lómi ìfọkàn sí pé ah ìlú kèfèrí kan ní kíní kan kíní kan ní àyè tó gba ẹ̀sìn wọ́n sọ̀kan fún àwọn sheikh níjẹ̀ tàbí mo rò bẹ́ẹ̀ pé ẹnìkan páàkì mọ́tò ẹ̀ sí iwájú ilé lọ́dọ̀ mi kò mọ́jọ́ pé ìjọ tí wọ́n ń gbálẹ̀ ẹ̀bẹ̀ yẹn ni níwájú ilé wa ó pàkè báyìí òun dẹ̀ ó dẹ̀ tráfù lọ bí kan ni wọ́n máa ṣe gbé kò sọ fún mi wọ́n máa ṣe gbé mọ́tò ẹ̀ nìyẹn wọ́n tú ẹ̀ lọ torí pé ìjọ tó ń gbálẹ̀ òòlìyàn ò lè pàkì síwájú ṣáìdì eh, ibi tí wọ́n ti ń gbálẹ̀ ń bá lọ sí kámọ́fọ̀rùn bá lọ sí police station tó sì kí n lọ wádìí nípa kí ló ṣẹlẹ̀ wọn ò sí ń lé mi ò ní láísẹ̀nsì ẹ̀ àbí ò ní registration card láti lọ mọ ibo ni mọ́tò wà kíní kan bẹ́ẹ̀ bá rí obìnrin yẹn lo ìjáàbù ọ̀tẹ̀rí fìlọ ọlọ́pàá lórí ẹ̀ àwọn ah, wò pé àbí mo sì rí ni mi ò tí rí bẹ́ẹ̀ rí ní sí ti wà ń bẹ̀ báwo mo rí ní work police mo wá bí mo bá tún yàrá ni are you a muslim ni yes ah, so ẹni tó bá jẹ́ mùsùlùmí ṣe báwo ló ṣe pa permission láti lo oní ìyẹn mo ṣe business ẹnì kankan ọ̀sẹ̀ mọ̀ american pé <laughs> it's my right it's my religion So, ó gbá pàmí tó kàn ń lo ìjáàbù yes pé kí lòun nídìí ẹ̀ fún ah. wọn á wò pé ah, ah, lamẹ́ríkà yìí náà ọ̀dà so kò dẹ̀ rí nkankan kò sí nkankan tó kí ló kàn pẹ̀lú yìí òun ṣe tí ẹ lọ ni in fact I àwọn ìtàn tí mo rí táwọn kan pè ń jáde báyìí lọ bá ìmáàmù bẹ̀ pé ah permission wọlé gbà báyá ká náà ó ní permission oníṣàwọn tó ń play music ń gba permission ni African America ni wọ́n ò tẹ́ ọkọ̀ fún ilé sí kódà ìka kún gbígbà tí nǹkan gidi kẹ́ ìmẹ́ka kún pé àkín ah, wọ́n ní sáà tó ń play music ń papa mission tó ń papa mission àwọn kírun àwọn nídìí ogun yẹn náà ah padà so ní kúkúrú àwọn bàbá wa láti London wọ́n lè jẹ́rìí sí ọ̀pọ̀lọpọ̀ even ní London because mo gbé bẹ̀ fún fifteen years so àwọn ọlọ́pàá wọ́n design hijabu fún ọlọ́pàá tó bá jẹ́ mùsùlùmí àwọn tí design ẹ̀ fún wọn lamẹ́ríkà náà mi ò tán ti design bọ̀ ẹni tó bá jẹ́ mùsùlùmí yóò lò tí ò ní sí kọ́lá kò ní béèrè pé dp ẹjọ́ mo fẹ́ máa lò àwọn láyà gan agbè e sí ni ọ̀rẹ́ ń ṣiṣẹ́ lọ ni so nǹkan kódà ní àwọn immigration officers mi mo ti bá pàdé ni tí mo bá tí mo ṣe ń dé amẹ́ríkà tí mo ń gbé passport mi lé lọ́wọ́ lẹ́yìn sọ fún mi pé mo kàn rí pé ah ìjábọ̀ ilé ìlò náà ilé yóò sí dàbí jùgbọ́n bẹ́ẹ̀ mo sì salamu alaykum wa alaykum salam wọn lè discriminate lórí àwọn nǹkan bẹ́ẹ̀ ẹlòmíì ẹnìkan tí wá jiyàn rí ngbà kan tẹ̀mọ̀ nínú àwọn àìmọ̀ kan tí máa ń dààmú àwọn èèyàn wa ọmọ ẹ̀ ó kọ́ mùsùlùmí ni kẹ́ máa wo àìmọ̀ kan lọ́dọ̀ Yorùbá ni Yorùbá lẹ́ni tí mò ń sọ yìí o orúkọ kìfìrí orúkọ òyìnbó ni wọ́n fi ń pe ọmọ wọn ọmọ sì ń wálé kí n bá pè àbájọ kan pé ah arákùnrin kí ló tẹ̀ ń pe ọmọ yìí ní orúkọ ó ní ah ẹni tó bá jẹ́ tí ò bá jẹ́ orúkọ kèfèrí ò lè rú nǹkan kan mú ní amẹ́ríkà yìí mo dẹ̀ ṣẹ̀ dé amẹ́ríkà ń gbà yẹn ni mo níbọ̀ gbogbo yẹn ò ní nǹkan kan ṣe ń tọ́bọ̀lọ́n bá nìyẹn ó di ó di ní sojú ẹ̀ náà lẹ́ni tó wá fi ń jẹ́ mùsùlùmí fi ń di méyọ̀ ní sojú wọn náà lẹ́ni tó ń jẹ́ mùsùlùmí fi ń jẹ olórí hospital ní sojú ẹ̀ ó ṣíríṣi níjọ́ tí mo wá tún padà sọ bẹ́ẹ̀ fún ẹ̀ ṣe mọ̀ kíní kan táwọn ẹgbà tẹ́yìn ọba ti serious sí tọ́lọ́run láti ilẹ̀ gbogbo nǹkan náà ni ó dàgbà tó wú lójú ẹ̀ mo fi léyìí gẹ́gẹ́ mo ti sọ nǹkan fi ṣe foundation pé àwọn abẹ́ torí eh, oríṣiríṣi ni eré àtúntò kíní yà sí àti irúṣẹ́ tí mo ti ń ṣe ń bẹ̀ láti I think ní bí ní ó dáa pé mo ti ń lọ bí thirty five years mo ti mo ti ń gbé west ń bẹ̀ yẹn so tí mo dẹ̀ rí wípé ṣé tọkọ àtìyàwó la fẹ́ sọ ni àbẹ̀wò so ibi tí béèrè bá gbé kálukú lọ tó bá gbé wa lọ tá ń béèrè mo sọ pé ó pọ̀ díẹ̀ areas oríṣiríṣi ni kíní mi àti pé bí experience yìí little experience tí mo ní náà nírú àwọn bàbá wa náà lè jẹ́rìí sí láti ọdún tí ó ti pẹ́ sẹ́yìn díẹ̀ pẹ̀lú sẹ́tìyàn ṣe ó jẹ́ kí èèyàn rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mi díẹ̀ díẹ̀ so ìtọ́ bá tabari pé ń wúlò tí ó lè kí èsì pa kàn fẹ́ béèrè lásán pé nǹkan tàbí kó lè ṣàǹfààní fún àwọn èèyàn tí wọ́n bá fẹ́ béèrè béèrè so gbogbo ibi tátẹ́gùn bá darí ìbéèrè ń lọ kọ́lọ̀ kó tọ́ wa sọ́nà ṣáàlá. akí àwọn ṣèkọ wa ọlọ́wọ́n jẹ kárí wọn pé wọ́n ti fààyè fún wa fún béèrè ìbéèrè tó bá níhun sí pẹ̀lú àwọn ọmọ ìyá wa mùsùlùmí lamẹ́ríkà ibi tá a ti gbódodo lélẹ́yìí àwọn míì ń gbé jáde tí ń jẹ́rọ́ bàbá wa láti London bismillah ẹ bá ń fún wọn ní mike tó ra wọn ó dàbẹ̀ ń pa èèyàn wò wákàkí ayé. bẹ́ẹ̀ aleykum salaam wa rahmatulah wa barakatu. alhamdulilayi eh, mo fi àsìkò yìí mo fi dúpẹ́ fún ọ aleykum salaam wa rahmatulah torí àwọn ṣèkì wa eh, tí a tún mọ tó kù sílé lọ fún wa ní ọ̀tọ̀dọ̀ ṣe àdarí tí wọ́n London àti mú ìtìmọ̀ ní láti ti àwọn ìgbéyàwó yìí but nítorí uh, aláti brọ́dà mi ni àbúrò mi ni ọmọ mi ni oní sheik nurdin rida àti wà tipẹ́ wọ́n ti sọ uh, ní ìwọ̀nba tí àwa kọ́ká tó gbòmù bí àfi bẹ́ẹ̀ ní aráàfin ẹ̀kọ́ dáadáa nígbà tá a jẹ tán dálé kéwú ti ibi tán dá lẹ̀ sí mọ́ṣáláṣí àwọn pè ní Nigerian Muslim Association of London. so àwọn ni ó dẹ̀ jẹ́ deputy imam gbà yẹn àwa náà bá ṣe dúró yìí àwa wà gẹ́gẹ́ bí èyí tó jẹ́ imam bí àbúrò ló jẹ́ sáwa náà àwọn jẹ́ deputy imam ní London gbà yẹn but ẹ eh, tí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ tí mi fi fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ni pé ṣe rí ibi téèyàn bá wà láyé téèyàn bá fẹ́ ṣètò ọlọ́run tó dẹ̀ fẹ́ ṣe nǹkan kan ó fẹ́ ṣe nǹkan tó fẹ́ benefit community bí community téèyàn bá wà tí ò bá gbèyàn lẹ́sẹ̀ ọlọ́run á gbé á gbé kúrò ń bẹ̀ láti lọ ṣiṣẹ́ yẹn níbi tó ti máa ṣe gẹ́gẹ́ bí wáàsí tán ṣéèkì wá ti ń sọ wọ́n jihad oníkàkú ọ̀tọ̀ọ̀tọ̀ ni wàláì jihad náà wọ́n lọ ṣe lamẹ́ríkà tó rán fẹ́ ṣe London but eh, kí wọ́n ṣe sọ béèyàn bá wà láàrin àwa Yorùbá wa yìí àwa yìí àrò oríṣiríṣi community ló wà ní ẹ̀sìn ní London náà táwọn yìí oríṣiríṣi àṣàlátù ló pọ̀ lóríṣiríṣi tá a dẹ̀ lòdì sí ńgbà tá a náà ní òye torí bàbá sọ pé ẹni tó bá gbọ́ tó bá ti gbọ́ ròyìn London rí wọ́n ń pe àṣàlátù Rahman èmi jẹ́ kan náà tó dálẹ̀ bọ̀tí ńgbà tá a náà rí ìlànà tọ́lọ́run fún wa ṣe tọ́wọ́n náà dẹ̀ lè jẹ́rìí sí àyà fún wọn tá a lè rí pé ohun tó ń ṣe kò bá tọ́lọ́run mu kò bá lànà mu bí dání á yà fún wọn á dẹ̀ súnmọ́ wájú díẹ̀ pé ká wá ohun tó ń jẹ́ òtítọ́ bọ́tẹ eh, gbogbo táwa ń kéwú lọ́dọ̀ wọn wọ́n máa ń fi yé wa díẹ̀díẹ̀ bọ́tẹ bó eh, ṣe sọ tó wáyé pé ọlọ́run fẹ́ fìjókòó wọn sí London ni a fìjókòó sí bọ́tẹ ọlọ́run fẹ́ lò wọ́n fún gbogbo ìmọ́lẹ̀ níbi tọ́lọ́run ti máa rí wọn lò ọlọ́run ṣe fọ àwọn yọ wọ́n ṣe invite wọn láti London lọ sí Amẹ́ríkà lọ́nìkan wọ́n pè wọ́n ní ẹ wá ṣe mọ́ọ̀mù fún wa láti láti London náà ti pè wọ́n pé ẹ wá sí Amẹ́ríkà a invite kẹ wá jẹ́ mọ́ọ̀mù fún wa náà fi lọ sí Amẹ́ríkà lọ́dún yẹn so láti gbà yẹn pẹ̀lú wọn bí mo ṣe sọ àdè ríra náà until two thousand and nine tá a para ara afọlá kan a kan gam run to our isi ọ̀dà ni lọ́nà sọ pé àwọn ti lọ bọ́ wọn jọ mọ́ wọn so gbogbo ohun tí wọ́n bá bá a sọ tí wọ́n sọ fún wa ọlọ́run á jẹ́ kí ó jẹun tá a máa rí lò tó máa bá a délé gbogbo tó ń bá rẹ̀ sọ ní ìdẹ̀hùn torí London mọ́ ṣe sọ a ní free movement of deen kò sí àwọn gbogbo ohun tó ń ṣẹlẹ̀ níbí eh, àwọn kan wà náà tó ṣì wà ní pé bí bàbá mi bá ṣe bí bàbá mi ṣe tọ́ mi sọ́nà ni màá ṣe dúró sí ibi tí wọ́n ti bí wa sí tá a bá ṣe ń ṣe bẹ́ẹ̀ làwọn àdìbò àwọn kan sì wà bẹ́ẹ̀ but àwọn tọ́lọ́ bá máa múlò gẹ́gẹ́ bọ́n ṣe sọ tọ̀rọ̀ Amẹ́ríkà bẹ́ẹ̀ náà ló ṣe wà ní London ẹni tọ́lọ́ bá fẹ́ múlò á rí ibi tí ó jẹ́ pé àwọn tó jẹ́ pé àlùsúnà kì í ṣe pé under Yorùbá nìkan ló wà wọ́n wà ní Pakistan wọ́n wà ní eh, Somali side wọ́n wà so but àwa Yorùbá yìí ló yẹ pé àwa rigid tá a fẹ́ change jù to be honest with you àwa la rigid jù tá a fẹ́ change kọ́lọ́n kó lè ṣàánú fún wa gẹ́gẹ́ bí wọ́n bá ṣe ń sọ ọlọ́run á ṣàánú wa so ọlọ́run London afri, free láti ṣe Islam wa bó ṣe wù wá tó hàn dẹ̀ nílò láti sọ pé àgbọ̀dọ̀ má ṣe báyìí so wọ́n kàn yẹ pé eh, èdè àìyedè náà bí eh, Denmark àbí France ẹ̀ má lò jáàbù gbọ̀nyẹ́ nísìn kòró ti fún gbogbo ní opportunity àwọn àdìsọ́kàn má lò jáàbù mọ́ nísìn ọlọ́run fẹ́ ṣe ó fẹ́ ṣètò ẹ̀ ó gbé dáadáa dé kòró dé nísìn kò sófin tó máa tún wá come back kò sí ìlú tó tún máa tún ṣòfin yẹn pé àwọn obìnrin tó ń lò jáàbù ní ìsìnkàn má lò mọ́ because àwọn sọ pé fèlè àwọn ń lò àwọn kọ́fà mú àwọn náà ni so alhamdulilayi rabbil alamin so ọlọ́run abá túbọ̀ gbé islam ga ẹ jọ ẹ̀yin tẹ́ wà ń bí ẹ try ẹ̀yin tẹ́ bá náà yàn lọ́hùn ẹ try láti máa tẹ́ ẹ jẹ́ àlùsù náà torí àwọn tó sì wà ní pé ọ̀n fẹ́ ṣèǹjì yẹn sẹ́ wọ́n sì pọ̀ kọ́lọ́run bá a wọn kọlọ́ngbà tọ́sùnà so ọlọ́run ó fi àsìkò mo fi dúpẹ́ fún sheikh uh, abdulmajid najim uh, um, imran eleha àti pé ọgbà broda alálejò pé uh, nítorí mi pẹ̀lú wọn ti sọ̀rọ̀ wọn rí kó tó di pé ńgbà tí a tẹ́mi débi ní january ta kàn ń sọ̀rọ̀ lóríṣiríṣi àsọ̀rọ̀ wọn rí so luckily gbàtàn dé ń jẹta i was so happy to see him because. Uh, bọ́lá ń ṣe máa ń ṣe ọlá ènìyàn ọlọ́run ọba bá mi tọ́ gbogbo wọn sọ́nà àti gbogbo wọn tó ń lè rà sọ́nà ọlọ́ba fún wọn sọ́nà so ẹ fi ara balẹ̀ bí wọ́n bá ṣe fún wọn lásìkò sí ẹ̀yẹ kan fún yín ní ìwọ̀nba but kankan tí mo sọ ni pé brọ́dà mi ọmọ ọlọ́run tiẹ̀ mo ṣe mo dúpẹ́ ní ìsìnkú tiẹ̀ wọ́n jókòó wọ́n sọ̀rọ̀ wọ́n máa ń tijú àwọn àti yóò ọlọ́run alihamudulilayi rọ̀bìlẹ́lẹ́mi ọlọ́run adẹ̀ fún yín ṣe àdá gbogbo èsì gbẹ́tẹ́ wá fún wọn ọlọ́run àṣẹ rọrùn salamu alaykum. western world ló lò ní àbí bẹ́ẹ̀ kọ́ sí western world ló náà fi sọ ọ̀pọ̀. sáwọn ṣọlá bàkà tó na ìbéèrè méjì lèmi ní so ìbéèrè àkọ́kọ́ ni pé na mo rí pé ní UK àti America wípé like Islam um, dáwà lórí internet lórí àwọn bí kọ́kọ́ bí um, Facebook YouTube Instagram ó wà very popular ju dáwà tó wà ní Nàìjíríà lọ so mo wá rí i pé ní Nàìjíríà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe dáwà lórí internet ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n lọ ṣe ní ní in the in the right way number one and number two àwọn tó wá tún ṣe in the right way number two wọ́n ó ní àwọn àwọn ẹnìkan tó yẹ wọ́n máa takùn wọ́n máa pé wọ́n ń ṣe show off àbí àwọn kankan torí ní amẹ́ríkà ó láwọn kan tó yẹ pé lórí instagram àbí youtube kòránì lọ́ máa ń kà níbẹ̀ tó yẹ pé wọ́n máa fi táwọn èèyàn máa fi tó máa fi wà motivated àwọn ó láwọn kọ́rí tó yẹ pé wọ́n máa kà kan tó máa fi wà motivated but ní nàìjíríà yìí anybody tó bá tó bá fẹ́ ṣerú ẹ̀ ó láwọn èèyàn kan tó pé wọ́n máa attack ènìyàn pé ẹni yìí pé show off ló ń ṣe ó lè láwọn míì tó pé wọ́n ní resources láti láti ṣerú ẹ̀ like bí mo fẹ́ fi ara mi tèmi ṣe example so lórí àwọn dáwà lórí alukur'an yẹn so ó ní àwọn kọ̀ọ̀kan tí tí like mo ń try láti gbìyànjú láti ṣe but ó ní àwọn èèyàn tó yẹ pé wọ́n máa ta pé show off pé mo ń ṣe mo ń ṣe mi lórí ẹ̀ so mo á fẹ́ béèrè pé ní irú àwọn instance yẹn kí ni kí yàn ṣe sí irú irú instance yẹn so ìbéèrè ìbéèrè kejì mi ni pé bíi ní ní UK ó ní brother kan tó ń pè ní Ali Dawa àti ọ̀dà náà bọ́dà náà tó ń pè ní Muhammad Ijab àti àwọn ọ̀dà ọ̀dà brothers náà tó ń pè ó ní wọ́n máa ń ṣe bíi bí wọ́n ní halkọ níbi àwọn ní places tó ń pè wọ́n máa táwọn èèyàn máa ti ń wá bá wọn tó máa ń sọ ẹ̀rọ ẹ̀sìn fún wọn so mo rí i pé irú àwọn kìíní yẹn kò fi bẹ́ẹ̀ common ní Nàìjíríà táwa yìí mi ò rí so like ó ní torí pé nígbà tí mo wà ní UNILAG mo rí àwọn christian tó pé mo rí tó pé wọ́n wọ́n máa ń béèrè lọ́wọ́ mi pé kí ni mini àwọn kankan tẹ àwọn islam ó ní àwọn kankan táwọn náà fẹ́ mọ̀ nípa islam tó pé wọ́n nímọ̀ ẹ̀ so wọ́n á bẹ̀rẹ̀ pé irú àwọn kìíní yẹn tí wọ́n máa fẹ́ like báwọn ènìyàn ṣe lè ṣe tó pé àwọn èèyàn kìíní yẹn wà ní around ní torí ó láwọn christian ọ̀pọ̀lọpọ̀ christian tó pé wọ́n fẹ́ mọ̀ nípa islam but wọ́n yáàyè láti láti mọ̀ nípa islam tó nǹkan tí mo fẹ́ béèrè náà nìyẹn. ẹ ṣe gan jazakumullahu khairan àti bọ́dà wa púpọ̀ ẹ ṣeun ìbéèrè ọ̀dọ́ ni wọ́n béèrè <clears throat> bó tiẹ̀ jẹ́ pé mo lè mọ́ <laughs> ó lè jẹ́ pé mi nìkan ipá mi ò lè máa daka ìbéèrè yẹn fún àwọn ìdí kọ̀ọ̀kan àmọ́ màá kàn sọ bóyá àwọn sheikh lè bá fi ṣe <clears throat> ní London tẹ̀ ń sọ yẹn àwọn èèyàn ó dàbí pé ojú wọn là sí ẹ̀sìn wọ́n sì gbọ́ ẹ̀sìn yé ju ọ̀pọ̀lọpọ̀ wá ń bì lọ èyí tí mo bá ń sọ yìí ẹni tó bá rọ̀ mọ́ tí wọ́n sì ń ṣe ẹ̀sìn tó jẹ́ pé yàtọ̀ fúnra àwọn tó ń sọ yẹn àbáwọn míì tó jẹ́ pé wọ́n kàn ń ṣe kí ní lásán kò ságbóyé wọ́n kàn ń ṣe gbẹ̀rú wọ́n sì wà limited wọ́n kéré gan-an ọ̀pọ̀lọpọ̀ wọn náà di ẹgbẹ́ Yorùbá mọ́ gbogbo àbí àwọn kìnní ni kì í ṣe pé kìnní bọ̀ ní àwọn tó jẹ́ ọ̀dọ́ àwọn tí wọ́n rìlì sí ọ̀pọ̀lọpọ̀ yẹn àwọn tó jẹ́ ọ̀dọ́ tí wọ́n bí sí àwọn ọmọ tó jẹ́ ọmọ Bangladesh àwọn ọmọ tó jẹ́ ọmọ Pakistanis àwọn tó jẹ́ ọmọ Indians tó jẹ́ pé àwọn bàbá tí wọ́n tí wọ́n lọ ṣòwò wọ́n fi ẹ̀sìn lẹ̀ wọ́n sí ẹ̀sìn ni wọ́n fi ọmọ wọn sílé ní kúrẹ́ni sasalọ́mọ Pakistani kan àbí India àbí kìnní kan tí wọ́n fi ẹ̀sìn ṣeré ibi tí fìtínà díẹ̀díẹ̀ fi dé sí bá wa tá a wà ní London nìyẹn àwọn amẹ́rin amẹ́rin náà wọ́n ń sìn lówó tí wọ́n tí wọ́n tí omi ò tiẹ̀ wá tí omi ò bínú pé kíníkan àwọn eléyìí wọ́n ń ṣe débi pé kódà ẹlòmíì á tún wọn bèrè pé ẹ̀dákun ta ni òróró san nu lé kéwu ẹjẹ́ ń san tiẹ̀ tó tó ṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní London bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ìran tí mò ń sọ yìí wọ́n ka ẹ̀sìn kún gidi ó lè máa ta fúrúùtù ń ta o tí ó kàwé ọ̀pọ̀lọpọ̀ àbábá wọn àbábá wọn kàwé rárá àwọn sí stores tí wọ́n àwọn bàbá wa lè jẹ́rìí sí àtàwọn mí náà tán bá ti lọ bẹ́ẹ̀ tẹ́ pé àwọn ọmọ lọ́wọ́ di olùkàwé ó ṣe gbogbo ẹ̀ bó ń torí pé gbogbo àwọn ọmọ ẹ̀ náà ka Kùránì kò sí ìtẹ́rì tí ò ní gbé pọ́n Kùránì lé gan ìkọ́dà bí ọgbọ́n kankan yé púpọ̀ ọ̀sá mọ̀ pé ọmọ òun láti ka Kùránì àwa ń tiwa ọ̀pọ̀lọpọ̀ titi wa ọ̀dà bóyá kì í <laughs> jalùbù mi tọ́lọ́rọ̀ pọ̀ ẹ mọ̀ pé inú àwọn míì tó jẹ́ pé ọmọ kan máa ń lo ìjáàbù lọ kíni wá ti dé báyìí yóò ti gbé ìjáàbù yóò ti jọ sílé àbí kí ìyá náà máa sọ àwọn kan tó ṣẹlẹ̀ ní òkè pé wọ́n ní ni àwọn kan tí mo sọ yìí o tí ìyá náà sọ pé ah you look ugly in your hijab you know sẹ́mà o oh, yes inú àwọn èèyàn wa ni mò ń sọ yẹn tí kì í ṣe pé wọ́n ní tàbí ṣùgbọ́n so kò sí ọmọ náà kò ó ṣe pé ẹ̀kàn tọ́mọ bí pé kọ́kàn lọ lé kéwù àbí shopping díẹ̀ ní weekend lọ́fẹ̀ẹ́ jẹ́ kìí ṣe pé àgbọ́yé so ìyàtọ̀ wá wà láàrin àwọn àtàwọn tó ṣe pé àwọn fi ìpìlẹ̀ ẹ̀sìn kọ́ àwọn ọmọ àwọn ọmọ wọn ti fìwé kàwé gan tí wọ́n ti gbẹ́sìn yé tó gbọ́sùnà yé gidi gan ọ̀pọ̀lọpọ̀ wọn míì bẹ́ẹ̀ tó pé hafiz ni wọ́n tẹ bá rí wọn wọ́n gbẹ́sìn yé gidi gbogbo kálákàtà yẹn ò sí bíi tiwọn wá ṣe lẹ́kítọ̀ tẹ́ mọ̀ pé àwọn eléyìí wọ́n gbọ́n tí wọ́n sọ yé ní yunifásitì náà àwọn náà ni wọ́n gbọ́n tán sọ́jẹ́ wọ́n dẹ̀ mọ̀wé dókítà wà nù wọn lawyers wà nù wọn gbogbo oríṣiríṣi wà nù wọn so àwọn ìyẹn wọ́n máa ṣe àwọn clips oríṣiríṣi tẹ́ ń sọ yẹn tí wọ́n tí wọ́n pé ó yé wọn. ok mo máa fẹ́ fún yín lápèjúwe kódà nínú àwọn èèyàn wa wọ́n rántí ẹnìkan nínú ẹnìkan tó popular tó máa ń ṣe wáàsí kan táwọn èèyàn mọ̀ dáadáa tí nítorúkọ wọn níbi tí wọ́n máa ń ṣe wáàsí nígbà tí mo dé about about twenty two years ago wọ́n wá wá sí London wọ́n wá ṣe wáàsí the first lecture ńgbà táwọn èèyàn ti ń bọ̀ wá báyìí wò họ́ọ̀lù ó fẹ́ tó bí mẹ́fà gbogbo ẹ̀kún ni gbogbo àná ti ń sọ̀sọ̀ kú sọ tán sọ kí ní báyìí mí ìtàn sí báyìí bóyá láì méjì péré lọ́wọ́ ń bẹ̀ nǹkan náà róò méjì ni believe me tí mo ń sọ yẹn gbogbo ọlùkún ni nígbà tó ti ń sọ̀sọ́ kù sọ tán ti rí pé eléyìí gbogbo eléyìí tẹ́lẹ̀ ń sọ yóò bá kíní mu wàláì gbogbo ń tán lọ gbẹngbẹ àwọn èèyàn wá mọ́ nítorí pé wọ́n ti rí pé kíní yẹn gbogbo eléyìí tẹ́lẹ̀ ń sọ yẹn ọ̀rọ̀ dandan ni à ń bú yàn àti pé kíní kan kò sí nǹkan táwọn rí géènì náà kíní lẹ́kítọ̀ tẹ́ ń sẹ́ni yìí ṣe àwọn èèyàn ó lè wá ń bẹ̀ bíkọ́ ojú là àbí báwo mo fẹ́ èdè wo mo fẹ́ lò sí. ojú là náà ni ojú ti là ojú àwọn èèyàn là sí kí ni òótọ́ àti pé kìnní kan ju pé kẹ́nìkan kan máa débẹ̀ kọ́ máa sọ rọ́bìṣì kìí ṣe pẹ́sìn kan náà ni ọ̀yìn lọ sí so eh, ẹni tó bá fẹ́ ṣe clips irú brother wa náà tán try pé kíní o i would have loved mi ò mọ bóyá pé ẹni tó bá fẹ́ ṣerú yẹn náà ó yẹ kí knowledge yẹn náà kó dé level kan tí level nǹkan tí yẹn náà bá fẹ́ sọ yẹn tí ó fi ní ìtumọ̀ sí àwọn èèyàn dáadáa bóyá látara ẹ̀kọ́ tí yẹn ń kọ́ àbí nǹkan tó ti kà bí nǹkan mí kọ́lá tí yẹn tó wá sí àrùdù rẹ̀ fún àfáà pé ẹjọ́ nǹkan báyìí mo fẹ́ bá àwọn èèyàn sọ nípa nǹkan báyìí ṣé nǹkan tí mo sọ yìí sọ wà òkè só èèyàn kan ní sọ̀rọ̀ pẹ̀lú àìmọ̀kan torí tí wọ́n bá fi àìmọ̀kan sọ̀rọ̀ àwọn èèyàn tó máa nù máa pọ̀ èèyàn lè nífẹ̀ẹ́ sìn kó ní kọ́wà mutaatis lè dín kó ń gbé ẹ̀sìn pé àwọn ah, fẹ́ ṣàlàyé báyìí ṣùgbọ́n kọ́mọ̀ ní knowledge enough láti ṣe àlàyé yẹn dáadáa tó náà wá tún lè ṣìyàn lọ́nà ló fi jẹ́ pé ìyẹn náà ó nídìí pé èèyàn tó fẹ́ ṣe náà kí ọ̀rẹ́ ẹnìkan sọ pé bóyá èèyàn sojú ayé àbí kinní yẹn just show off ni kinní kan ìyẹn ọ̀tọ̀ nìyẹn tí èèyàn bá ní í ṣe pẹ̀lú pẹ̀lú onítorí tọlọ́hun sallallahu alaihi wasallam èyí ò show off fún bẹ́ẹ̀ èèyàn ń ṣe é ni gbàtẹ́yìn bá ti mọ̀ pé Ah, kìí ṣe pé mo ń ṣe nítorí pé ẹ rí mi o mo ń ṣe nítorí ọlọ́run so ìyẹn ò ní àmọ́ nọ́nẹ́jì ẹni tó fẹ́ ṣe náà ó ń láti dé lẹ́vù kan tóun ló fi mọ̀ pé nǹkan tóun fẹ́ sọ yìí òun kápá ẹnu tóun fẹ́ sọ níwọ̀n bá tí ò sì ní jù lọ bẹ́ẹ̀ kí ẹ máa nu yàn ọlọ́run bá ló ní mímọ́ bàbá lè fi. èyí tèmi kan rí ni pé ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan o ó pé ọ̀rọ̀ kò àwọn náà fẹnu kàn sẹ́rí kálukú tún pilẹ̀ sí bẹ́ẹ̀ ti wà yìí ẹ̀sìn tẹ́ ẹ bá gbé láwọn ọmọ yín lọ́wọ́ wọn ó àmọ́ náà sì làwọn ọmọ yín lọ́dọ̀ yín ní London majority àwọn tí wọ́n múra súnnà jù tí wọ́n máa wọ jàlbáàbù Somalia ni níjọ wọn bá wá rí yorùbá tọwọ jàlùbá bá wà ní a alájà kínní níjọlẹ á di Somalia sẹmọ kó àwọn Somalia wọn tí wọn ń wí yẹn wọn ti fi ẹsìn kọ́ wọn láti lu wọn wọn dẹ̀ jẹ́ kí fẹẹsì yẹn ó jókòó sí wọn ní ẹ̀mí ìgbà táwọn náà dé London ìfẹ́ ẹ̀sìn yẹn wọn ò yọkù lẹ́mìí àwọn ọmọ náà kọ̀ntínú lórí ẹ̀sìn wọ́n wá ń wọṣọ ẹ̀sìn àwọn èèyàn tiwa tọrọ òye àwọn kan bẹnu wọn náà tọrọ yé o àwọn kan wà ń bẹnu wọn tọrọ òye wọn àwọn tọrọ òye wọn wá rò pé jàlibáàbù aṣọ Somalia ni wọn rí lásọ Islam níjọ tí Yorùbá wọ wọn wà ní a tó dé tẹ̀ ń wọ aṣọ sẹfẹ di Somalia ni ìpìlẹ̀ nìyẹn ìyẹn ni ó jásí pé àǹfààní tá a sì lára bàbá wa àtàwọn àfa wa òun ni pé ká jẹ́ sìn ó dùn àwọn ọmọ wa ní ara ibikíbi tí wọ́n bá dé kí wọ́n máa bá ẹ̀sìn lọ kí wọ́n sì gbẹ́sìn yé yàtọ̀ sí kọ́tsọ̀ kí wọ́n mọ̀ pé eléyìí ẹ̀sìn ni eléyìí kọ́tsọ̀ ni. naam ẹ̀yin pẹ́kẹ́ tó di ẹ̀ka ń yọjú bọ̀ láti bì kí n kan sáré fi kún kan tí àwọn sheikh sọ. So ọ̀rọ̀ títí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tán ṣe yẹn ẹsẹ̀ wọn gbà tíyàn ọba ti tíyàn ti ń yẹ̀yẹ́ ẹ̀sìn tíyàn ń sọ kìnìkan ológòdì ń jáàbù kìnìkan kìnìkan sẹ́yìn kó ti yẹ̀yẹ́ ẹ̀sìn nìyẹn tó bá ti wá ó dàbí ẹni tí kíyàn ọmọ yọgbó mu ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn náà tó bá yá bá di pé ah kìnìkan Christian lọ́mọ òun fẹ́ fẹ́ kílẹ̀ wọn ti wọ́n so mo á fi máa ń sọ fún wọn nígbà míì àmọ́ ẹgbẹ́ bá máa ń yọ gbóòmù kò ní yọ sí èrè àsìkò gbà ọba máa wọ́n máa rẹ̀ bá mú kí wọ́n kò ń sí èrè lásìkò yẹn ni ó ti yọ gbóòmù tẹ́lẹ̀ ìgbà tí wèrè sì dé ó bẹ̀rẹ̀ sí ṣe sọ kó sí lábẹ́ sí àbí kọ́lọ̀ bá mú wèrè kọ́lọ̀ kó sànù wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh orúkọ mi ni Zikirolai Adébáyọ̀ ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè nípa Muslim home ní America compared to Nigeria especially a máa ń gbọ́ pé àwọn London America wọ́n gbé ògo fún obìnrin púpọ̀ so pé obìnrin ló máa ń dictate bí èèyàn ṣe ń manage affairs of the home so then, then just like pé èèyàn àwọn kan máa ń pè wọ́n ní ọkùnrin tí ò bá tí kọ́gbọ́n dáadáa àzìn tó bá dé abroad America pé obìnrin ló máa kọ́ lọ́gbọ́n I don't understand I'm mọ̀ bí ìyẹn ṣe so um, Muslim woman in abroad America or London fẹ́ wo bí wọ́n ṣe bí and um, family wọn bá ṣe manage it different to the other uh, religion. Assalamu alaikum. káwọn aṣèrò tó máa dáhùn ẹ̀yin màmá wa lókèrè tẹ̀wà lókè ẹ̀kọ́ ìbéèrè tìyín náà wá o tẹ́ bá fẹ́ bí àwọn sheikh ẹ ṣe gan àgbáyé ńlá mi ilẹ̀ já wa sí yẹn o <laughs> àgbáyé mi yẹn yẹn ni ibi tẹ́ gbé wa lọ yẹn àgbáyé mi ni nítorí wípé ọ̀rọ̀ tẹ́ sọ yẹn gbólóhùn tẹ́ lò yẹn kódà mo ti gbọ́ báyìí tẹ́lómi ti sọ wá ní ẹ sọ ẹ̀yin ọkùnrin nàìjíríà ẹ̀gbọ́n wa máa kọ́ ẹ lọ́gbọ́n bíi tàwa yìí nítorí pé <laughs> àgbáyé ńlá ni kìí sàgbáyé tí èèyàn lè parí akànra sọ níwọ̀nba náà ní ní orí ìjòkó báyìí gẹ́gẹ́ bá ti mòfin nílùú òyìnbó òfin tí wọ́n ní wípé obìnrin òun ló wíkì ọkùnrin ó lágbára therefore wọ́n wá gbé agbára fún obìnrin pẹ̀lú òfin bí ìrànlé tíjà bá dé tọ́lọ́pàá bá dé <laughs> eh, by the way there was a time don say statistics ní London yẹn náà tí wọ́n rí i pé àwọn tí wọ́n pè ibi táwọn tó jẹ́rẹ́ migrant àwọn àlejò tí wọ́n wà wọ́n ń pè ọlọ́pàá jára ìlú gan lọ àbíbáwọn mi sóyè sà wípé àwọn àwa tá tí nǹkan bá ṣẹlẹ̀ a prefer ká pọlọ́pàá ju àwọn òyìnbó gan-an tí wọ́n gbófin ara wọn kalẹ̀ lọ ló jẹ́ pé ẹni tipa ká nílé tẹ́jọ fẹ́ra tájọ lọ láti lé wọ́n bá dé ìlú òyìnbó ipa lè má kà mọ́ púpọ̀ rẹpẹtẹ mo sọ pé ní àgbáyé mi yányán nìyàn àwa ní àgbáyé náà náà tó ṣe pé bí nǹkan bá ṣe lè kó burú tó dáadáa ó máa ń bẹ́ẹ̀ náà ni àwọn míì ń bẹ tẹ́ pé wàláhì olùsìn Ọlọ́hun ni wọ́n olùbẹ̀rù Ọlọ́hun ni wọ́n wọn ò ní ṣe àmọ́ ìyàlẹ́nu lẹ́lòmíì tẹ́ pé pẹ̀lú ìjáàbù báyìí ni ọmọ sọ fún yín pé irọ́ o máa lọ court ni no báyìí báyìí ni àti wọ́n ti yanjú ẹ ọkọ gan ti sọ pé òun no no no n tó fún mi yẹn o lè ṣe pé kí ni ti bá dé court tán bá dá fún mi ah, ah pẹ̀lú ìjáàbù pẹ̀lú gbogbo ẹ̀ ṣé tọ́lọ́run tọ́ dá yẹn ò ṣe irọ́ ẹ má bàmí irọ́ ah, ah, ẹ máa yà lẹ́nu pé ah tó ìjáàbù tẹ́ni ń lo àsìkò tí ẹ nítumọ̀ kan ju kọ́ọ̀kan borí lásán lọ ọwọ́ àkókò dárí sí orúkọ sí òfin ọlọ́run oní àfikún tó bá dé kóòtù nítorí pé ó ti rò pé ah ibẹ̀ yẹn ni ẹlòmíì sí náà ó padà tẹ́bọ̀ náà bẹ̀ náà àgbáyé mi ni nítorí pé agbára tán láwọn gbé fún ẹ̀ńtọ́ lẹ́hun ẹ̀ńtọ́ lẹ́ náà wá sí agbára lò àmọ́ kí ló wá ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn amọ̀pẹ́lómi ọ̀ṣẹlẹ̀ fún bẹ́ẹ̀ ni kí ló wá ṣẹlẹ̀ ní tó ni pé irú London nísìn more than half obìnrin tó wà ń bẹ̀ omi wọn lọ́kọ náà ṣé wọn lọ́kọ rí ni ọkùnrin mi náà lè ṣe aburú o kìí ṣe ọkùnrin náà ìgbà tó náà débẹ̀ náà yọ ọmọ ta ni ó yẹ́yà kúyà àmọ́ nǹkan kan wá ń bẹ tó jẹ́ foundation ọ̀pọ̀lọpọ̀ aburú yìí òun ni òfin tọ́lọ́run Islam ti sọ fún wa òun náà ni wípé ìwọ ọkùnrin ọlọ́run sọ fún wa náà Al-Qur'an Karim pé ar-rijalu qawwamuna 'ala an-nisa'i bima faddala Allahu ba'dakum 'ala ba'd ọlọ́run ní ọkùnrin ni olórí ilé yíwa wípé wàwàwà àjọmọ̀ ìpínwó san ni o ẹjọ́ ń pínwó san ni ẹjọ́ ń pín rẹ́ǹtì san ni ẹjọ́ ń pín bíìlì san ni ẹjọ́ ń pín gbogbo ẹ̀ san ni gbẹ̀yẹn gangan nǹkan ti yẹ láti bẹ̀ lọ́bíṣẹ́ ìwọ náà lọ́bíṣẹ́ òun tí ó pa ẹjọ́ pín ni ẹjọ́ ń se gbogbo ẹ̀ ni so mínà àti rí pé kíni eh, àwọn ẹjọ́ ń ṣe pé kíni kan ni ó lè so oríṣiríṣi àdáwò wa tàfárà ó wá lọ rẹpẹtẹ rabidun nínú irú àwọn nǹkan báyìí àwọn ìyẹn náà fa foundation tó jẹ́ pé wọ́n tó fẹ́ sọ pé ọkọ ni ọtí wọn náà ò tọkọ lọ́nà bí Islam ti ní bí ọkùnrin ó jọkọ ó kàn fẹ́ máa sọ pé ní èmi lọ́kọ rẹ̀ mi kìnnìkan kìnnìkan à ìgbà tọ́lọ́ tẹ́ ẹ ti pín nǹkan tẹ́ ẹ pín un ó yẹ kí wọn náà mọ̀ pé o lè rí ìjọkọ yẹn ṣe dáadáa Ọlọ́run kó dáríjì wá so àwọn àárín yẹn nǹkan fọ́ńbẹ̀ léyìí tó pọ̀ débi pé obìnrin mi ò fìtì ẹnu mi àárẹ̀ fi wo àṣẹ bí wọ́n ní kinní kan kinní kan ó máa rò pé àwọn ẹ̀kọ́ help mi ẹ̀kọ́ ràn mí lọ́wọ́ ni ọ̀pọ̀lọpọ̀ tá a máa sọ fáwọn èèyàn wa ni pé kódà bóbìnrin ẹ̀ bá ń bá ẹ sanwó tó ń help ẹ mọ̀ pé sàárà ló ń ṣe fún ẹ islamically sàárà ní í ṣe fún ẹ wọ́n wá ní jòkó ń jò pé bàbá báyìí ó mọ̀ sàdúrà pé mi ò fẹ́ máa gba sàárà náà mo fẹ́ kọ́ lọ́hùn ṣe fún mi kí n lè máa tẹ́kíá gbogbo léyìí ni àmọ́ mi náà ti wò pé à kíni ah, bó náà lọ bí iṣẹ́ tiẹ̀ àwa ara àwọn kan tí wọ́n jẹ́ mùsùlùmí tó yẹ pé wàláì wọ́n ń gbọ́ wà sí náà gẹ́gẹ́ bẹ̀ẹ́ sí ń gbọ́ wà sí àwọn bàbá wa ni tá a bá ń ṣàlàyé wá ṣe apárí ń jọ̀kan ní bọ́ra kan wá bá mi àwọn náà lè pa àgbà máa gbọ́ mu pẹ́ẹ́n tó máa ń wò wọ́n ni wọ́n padà máa gbọ́n tá à ń sọ yìí wọ́n ní ah, mo sọ pé kíyàn máa san gbogbo owó ìyàwó ẹ̀ mo ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mi ti ń ṣe nu èmi ti ń sọ ìgan mi ti ń ṣe dè nínú mo sì dúpẹ́ fọlọ́run mo ní ẹ máa san gbogbo owó ilé gbogbo owó ná gbogbo ẹ máa san gbogbo ẹ ń bá kú alhamdulillah wàláì bọ́dà yẹn bá bẹ̀rẹ̀ sí ṣe kódà wọ́n tún ṣe débi pé tí àwọn bá páàkì mọ́tò kalẹ̀ tí epo bá tán wọ́n sì lọ rẹ̀ pò sí ìyàwó wọn sì ń ṣiṣẹ́ ìyàwó gan yanu pé ah, kí ló ń ṣẹlẹ̀ kí ló wá yí padà báyìí wàláì inú tọ́lọ́wọ́n kọ́ fi ṣe dáadáa fún bọ́dà yìí ni pé wọ́n bá gbé kó ní stéètì wa níbi táwọn bá gbé lọ bó orí sẹ́ńbò míì wọ́n wá dọ́bù owó iṣẹ́ tí ń gbà wọ́n dọ́bù ẹ̀ ó rí dọ́bù sálárì tó ń ṣe tó ń gbà ó wá máa rántí á ní nǹkan bá bàbá yìí àmọ́ kí yẹn kàn fọkàn sí kí yẹn kàn jòkó pé ìlú òyìnbó la wa ah, we have to share àní ẹkún máa share bills there ni wo ní lẹ́mi pé èmi fẹ́ máa gbé gbogbo ẹ̀ bọ́lọ̀ ṣe ni wọ́n máa gbé bá sí ká máa gbé e ni ntọ́ bá sẹ́kù kọ́lọ̀ ń fa àlùbáríkà sí ọkọ́lé ọkọ́lé àmẹ́ńtọ́kọ́lé tí ò gbé bẹ́ẹ̀ ń bì í Eh, kíní kan ló ń kọ́mbì kan kíní kan ló ń ṣe pé kíní kan àmọ́ èèyàn tó kọ́ tí ò gbé bẹ̀ tó ti tó ti fi àmọ́ inú rẹ̀ ó máa dùn pé ní òfin ọlọ́run mò ń pamọ́ mò ń dẹ̀ ń ṣe tó bá kù kọ́ lọ́run fàlùbáríkà sí fún mi àwọn ìyẹn náà ó fa ọ̀pọ̀lọpọ̀ fìtínà tó pọ̀ tó jẹ́ pé látàrẹ̀ mo fi sọ pé ní ọ̀rọ̀ ńlá agbami níbi tẹ́ bọ́ sí yẹn ó lọ lọ rẹpẹtẹ ní kọ́lọ̀ kó sànù wa bẹ́ẹ̀ insha Allah. salamu ọmọkùnrin tó wá bá wọn tó ní ṣe ti sẹ̀rí àwírí yìí kí n máa ṣe gbogbo ẹ̀ lérí ìyàwó mi wọn ni màá ṣe tí gbogbo tó bá tún wá tán yóò tún repo sí mọ́tò kọ̀ wá béèrè owó sẹ́ ìyàwó rẹ̀ yín wá ń tọ́jú ẹ̀ tó ń towó sẹ́ rẹ̀ ọlọ́run padà wá sí kínní ògbéga kí wọn náà ṣe bẹ́ẹ̀ kọ́lọ́run ó gbé o ọ̀rọ̀ tèmi wọn náà máa tọ́jú ìyàwó rẹ̀ kọ́lọ́run lè ṣe kínní ó gbé wọ́n pé oh, mo ti gbóúnjẹ kalẹ̀ lọ́sẹ̀ bẹ̀ kọ́ dá o máa tọ́jú ìyàwó rẹ̀ ọ̀ọ́ra gbèga. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Now, question mi ko pọ̀ púpọ̀. So ni bí oṣù mélòó kan sẹ́yìn, um, àwọn sharia court ní Nàìjíríà bíbá but ó jẹ́ northern side. Wọ́n give a eh, judgement kan lórí ọkùnrin kan tó kọrin tó fi bú anábìwá Muhammad sallallahu alayhi wa sallam. So nípa gbé kan dá ẹjọ́ kó fún ẹni náà so ọ̀pọ̀lọpọ̀ human rights activists wọ́n dìde lórí ọ̀rọ̀ yìí but mo kàn fẹ́ lè ṣe bẹ́sẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ni so mo wá ka news kan ní ọjọ́ mélòó kan sẹ́yìn nípa àwọn European court pé wọ́n give verdict pé ẹnikẹ́ni tó bá sọ ọ̀rọ̀ àbùkù sí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé ó lòdì sí eh, is not part of uh, human rights láti is not part of uh, human um, freedom of expression so pé irú ẹni bẹ́ẹ̀ ó ti lòdì sí òfin ìlú gan yàtọ̀ sí pé ó lòdì sí òfin ọlọ́run so mo wá fẹ́ béèrè pé irú kíní kíní pé ṣe is it true or not because on social media ni mo ti ka mi dẹ̀ ráyè lámi dẹ̀ rí base láti fi back up uh, news yẹn sir no that's uh, eh, my questions. ẹ ṣe gan-an lọ́wọ́ bá sáyẹ́ńlẹ̀sán rẹ̀ èmi ò ká. o le jẹ́ òótọ́ mi ò tí mi ò ká. ó dàbí ẹni pé ìbéèrè yìí nìyí sára ń ta ní káwọn èèyàn ó béèrè àbára tọ ẹ omi. eyi ẹni wà lókè ẹ béèrè yín ẹnìkan béèrè mẹ́wọ̀n sóní wọ́n ṣe pẹ̀lú tọ́pìkì náà ẹnìkan sẹ́ndì béèrè mẹ́wọ̀n. ẹ bá wọn béèrè. ẹni mo fẹ́ béèrè. ẹni mo fẹ́ béèrè. náà. ẹnì kan tó. bẹ́ẹ̀ ni sanwó ẹ̀kan tó lábàkà tó ọlọ́run á jẹ́ ká rí àwọn ṣèkò àpẹ́ ọlọ́run á tún bá fún yín ní ọ̀pọ̀lọpọ̀ ìdáyà now um, number one question mi ni pé um, bá a ṣe ń gbọ́ látẹnu yín ṣe freedom of religion wà America. now what kí ni level freedom of religion yẹn nǹkan tí mo mean ni pé àwọn to jẹ́ sheik especially àwọn tó jẹ́ àfa bíi ti nígbà ṣé wọ́n ní freedom láti sọ anything àbí ó wà limited restricted now for example ní Obama administration mo mọ̀ pé ó ń ó ń try láti promote homosexuality gan nígbà yẹn ṣáfà lè bọ́tà kó sọ nǹkan tó wà contrary to nǹkan tó sọ yẹn number one nìyẹn tí wọn dẹ̀ ní persecute in any way ẹlẹ́ẹ̀kejì ni pé post nine eleven attack lamẹ́ríkà kí ni effect tó ní lórí àwọn muslims lamẹ́ríkà ní different ways number three òun ni pé ẹ sọ pé wọn kọ́ mosque ńláńlá two thousand parking lot that must be very big what's the funding like gbọ́nà tí ń rówó níbi ìbàyà tàbá fẹ́ ṣùgbọ́n ékiri àmà dáwó dáwó dáwó dáwó dáwó tàdó so ibo ni wọ́n ti ń rówó tí wọ́n fi ń kọ́ mọ́ṣáláṣí ńláńlá tí wọ́n fi ń ṣàwọn nǹkan yẹn number four ó ní pé um, um, a fẹ́ lọ sí America you are a Muslim a known Muslim èyàn ò gbọ́n pọ̀ báyìí èyàn ò gbọ́n pọ̀ ṣé ó máa ń affect um, chances in any way so then um, mo máa ń gbọ́ tó máa ń sọ pé these days because of um, security in America they go to your Facebook to see what your thinking is like um, báwo ló ṣe ń orí kí ni post ẹ kí ni àwọn kan bẹ́ẹ̀ to know whether you are a threat to them or not so fẹ́kẹ̀ bá ṣàlàyé lórí àwọn points ẹ̀ sọ́wọ́n ìbọn tó lọ. ẹ ṣeun bí n bá ṣe rántí ẹ sí in order èyí tí n bá ṣe gbàgbé ń bẹ láìpẹ́ ìbéèrè nǹkan tó márùn-ún àbí nǹkan kan ẹ̀tì gbẹ́ tó bẹ̀rẹ̀ tẹ̀lé onírùngbọ̀n irùngbọ̀n ló easy jù lásìkò tá a wà yìí torí àsìkò tó yẹ pé lamẹ́ríkà gbogbo àwọn ọ̀dọ́ gan-an dárùngbọ̀n sí kékeré torí ìsìláàmù ọ̀dọ́ tó jẹ́ mùsùlùmí àti tí ò jẹ́ mùsùlùmí gbogbo wọn náà dárùngbọ̀n sí is part of ìjọ́dọ̀ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí sọ́yìn tó bá nírùngbọ̀n kò sí ìtọ́ka wọn kó wọn àti ẹ̀wò yẹn nípa tí o ní àwọn social media tí èèyàn bá ń wò òótọ́ nìyẹn tíyàn bá fẹ́ lọ nìyẹn kì í sí pé yẹn wà lọ́hùn wọn máa lọ tú nǹkan kan wò àmọ́ tíyàn bá fẹ́ lọ nísìnyí wọ́n ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bí ọdún márùn-ún mẹ́fà sẹ́yìn wọ́n á ní kíyàn fúnyàn ní àwọn nǹkan àwọn social media tíyàn táwọn tíyàn ń lò so láti fi wo kírú kíní tó ń yẹn ń wò wọ́n lẹ̀ láwọn kankan nísìnyí tó tiẹ̀ tún le jù yẹn lọ òun ni pé ìgbà míì fóònù yẹn lè wà níbìkan báyìí bó ṣe wà ń bẹ̀ yẹn nísìnyí tí wọ́n lè ra gbé kinní kan sí yàn lórí tẹ́kù gbogbo ń tó wà ń bẹ̀yàn pátápátá gbogbo ń tẹ́ rìkọ́ọ̀dù síbẹ̀ yóò dẹ̀ máa rí gbogbo ẹ̀ yóò máa ṣe bẹ́ẹ̀ ni even lẹ́mbàsí ń bí ìkan tí ó máa rí gbogbo tí ó máa rí gbogbo tẹ́ ẹ lè parọ́ bóyá ẹ ti communicate pẹ̀lú ẹnìkan mò ń bọ̀ ń fẹ́ ti kọ́ ẹ̀ pé gbogbo ẹ̀ pátápátá kinní yóò máa rí ìdí ẹ̀ yóò sì máa rí àwọn convention tẹ́ ti ní kẹ́ tó wá tẹ́ ṣe gbogbo ẹ̀ kí ni yóò máa play àwọn nǹkan báyẹn wà. so nípa ti mọ́sálásí funding fún mọ́sálásí àwọn èèyàn wà generous gan lamẹ́ríkà wọ́n wà kódà àwọn sheik gan sọ lánàá àwọn èèyàn wà generous gan tí ń bá sọ bá ti ok ẹjẹ́ fún yín wọ́n ṣe funding kan fundraising kan fún wọ́n fẹ́ translate Quran sí sí Spanish bí ọdún mélòó kan sẹ́yìn mo wà ń bẹ̀ ni wọ́n ní di half a million dollars láti fi ṣe printing yẹn wàláyé tó kọ́kọ́ dìde tó. To donate fifty thousand dollars, ló donate ní àwọn mùsùlùmí táwọn abẹ́ náà ní o Pakistani Indian gbogbo ẹ̀ oríṣiríṣi ẹlòmíì twenty five thousand in fact mo rántí pé that was a time tá a fẹ́ kọ́ school kan ní New Jersey ni bọ́dà tó kọ́kọ́ donate táwọn Islamic school lọ́ọ̀yà ni ó ní gbogbo tóun ní pátápátá one point something million tóun ní nínú àkáǹtì òun fi one million yẹn òun fi ilẹ̀ pé kán fi bẹ̀rẹ̀ so àwọn èèyàn tí ẹ̀sìn ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwa náà báà náà sí máa ń struggle ní mọ́sálásí tiwa náà lẹ́yìn náà ń struggle yìí bí tí yóò bá pọ̀ sí kọ́dà máa láwọn sẹ̀sìn ìwà ń ṣe gbogbo ẹ̀ náà àwọn indian tó máa ń kírun mo ti ó ti ṣẹlẹ̀ rí púpọ̀ nǹkan kírun mọ́sálásí lásán ẹsẹ̀kẹsẹ̀ wọ́n ti kọ́ àwọn gan wọ́n ti kọ́ àwọn àwọn tó wá láti indian pakistan bangladesh yẹn tó bá dé báyìí ọkàn wa ni pé ẹ dákun èló lẹ́yìn dátẹ̀ fi ń ṣètò mọ́sálásí kò tí ì sí yorùbá tí ọmọ bóyá ó dẹ̀ ní pizza store kan shop tó ti ń ṣe kí a wá béèrè pé òun máa ń kíjí máa ń bì owó kan lẹ́sà fi ń ṣètò bí táwọn ti ń kírun yìí wàláì tẹ bá sọ pé báyìí mo rántí ọ̀kan òun tòun ò two hundred dollar lòun máa sẹ́ndì láti ibi iṣẹ́ òun máa sẹ́ndì ó wá kúrò ní store ńbẹ ọdún méjì ló tún fi ń sẹ́ndì lẹ́yìn ìgbà tó ti lọ gba ti lọ city míì ló fi ń sẹ́ndì owó yẹn sí mọ́ṣáláṣí ó fẹ́ mọ wípé ibi tóun wà yìí báwo lẹ ṣe ń rọnu ẹ̀ sísítẹ́ẹ̀mù tán fi ságbárí àwọn èèyàn nìyẹn àwọn kan pé ẹ lè máa jàǹfààní kẹ máa lo náà kẹ máa ṣe gbogbo ẹ báyìí kó wá jẹ́ pé nǹkan kan kí íńjìnì kan kí ń ṣiṣẹ́ lábẹ́ so àwọn brothers wọ́n ti ra wọn bíi kínní wọ́n máa ń donate ńgbà míì five hundred thousand yẹn over five hundred thousand náà rèézì níjọ́ yẹn within one hour tí wọ́n fi ṣe gbàtí yẹn bá ẹlòmíì bàbá ti sọ̀rọ̀ tán ti sọ̀rọ̀ ọlọ́run wá òun ní 50,000 55,000 lòun ní òun fẹ́ ìjẹ́fẹ́ kí 50,000 yẹn wallahi àwọn èèyàn ṣe ló fi jẹ́ pé àwọn masajidu tó jẹ́ ti ẹ̀sọ́lẹ̀ àwọn Arabs Pakistanis wọ́n máa ń tètè ń rí owó mọ́sálásí tiwa ní old country road ní àǹsọ̀ yìí táwọn bàbá wọn níṣẹ́ àti fẹ́ kọ́ mọ́sálásí òun níṣẹ́ ń tọ́dún mélòó kan àti ìrí kọ́dìsì ní London so àti ìrí kọ́dìsì láti àlè mi ti kó ń bẹ̀ 20 years ago mo ti wà ní London ní US Eh, wọ́n dẹ̀ ń gbìyànjú gan láti ṣe àwọn Indian Pakistan clinical university within three years wọ́n ti bẹ̀rẹ̀ ẹ wo Chapel Mosque in in England in London White Chapel Mosque ní táwọn ṣe ni pé gbogbo mọ́sáàkì gbogbo lé tó lọ báyìí látún ló sì wọ́n dẹ̀ rà bóyá bíi ilé mẹ́wàá àbí nǹkan kan bóyá bíi two million àbí wọ́n kọ́ ra yẹn náà wọ́n wo gbogbo ẹ̀ wọ́n wá kọ́ youth wing three floors kọ́ ni àbí wọ́n wá kọ́ youth wing fáwọn ọ̀dọ́ wọ́n wá kọ́ three floors wọ́n wá báwo náà ṣe ṣe wọ́n gbawó kankan gbogbo àwọn àwọn tó máa ń ta kìnní kan sí gbogbo kìnní àwọn àbá tí mo sọ tí wọ́n ti pẹ́ gbogbo wọn lówó lọ́wọ́ business náà ń ṣe àwọn òkàwé wọn ní store ni tán ti ń sasọ tán ti ń ṣe gbogbo ẹ̀ wọ́n bá pè é báwo ni ẹlẹ́ pé five hundred thousand wọn ò yá yín eléyìí ó sì gbogbo tán fi kọ́ wọn yá ni wọ́n wá ń san padà láti owó táwọn èèyàn ń dá wọ́n ń san padà wọ́n gbowó kankan báńkì ní Whitechapel Mosque ní ní London so àwọn àwọn èèyàn tètè máa ń dìde sẹ́sìn àwọn èèyàn dẹ̀ wà generous láti sọ wípé òun ló jẹ́ kó rọrùn láti ṣe àwọn èèyàn dẹ̀ máa ń wò pé táwọn ń ṣe tí bákan ni ẹ̀ ti ń rọrùn kínní yìí àmọ́ àwa afẹ́ jàǹfààní mọ́sálásí ìmáàmù ẹ̀ sanwó fún mi kíní kan ṣe àkànfẹ́ pé pé a bá débẹ̀ àmọ́ ìmáàmù yẹn pẹ́ kó tó dé kíní kan gbogbo complain yẹn ni báwo la ṣe máa rọrùn mọ́sálásí tí ó fi máa ṣe à ń ronú pa ẹ̀ ju pé kásá débẹ̀ ká lò lọ kí wọ́n á báwọn ló ṣe ń rọrùn à ń ṣe ìyẹn náà kó à ń tí ń kó bá wa táwọn kèfèrí kiri yóò lú ìyàwọ́n dẹ̀ ti wó làwọn fi náà fi sọ́ra wọn di commercial kìíní sí yẹn táwọn fi ń ṣe kìíní so àwọn amíngbà míì náà ẹ̀rí pàwà mùsùlùmí a sọ àwọn àfáà wa di olùsì in many ways àmọ́ pàwọn àfáà náà jẹ́ bí ẹ̀mí tí ń lọ ń ṣe kánàkàn táwọn àmọ́ àwa náà ń gbà míì náà tá a bá wò dáadáa a sọ ọ̀pọ̀lọpọ̀ àfáà di olùsì látara ìmọ̀ iyì tọ́lọ́hún pé ẹni tí ń ṣe báyìí báwo láti ṣe àfáà kan jọ kan bò wọ́n láṣìírí ní bí mo wálé náà ní láti ọ̀dọ̀ wa àfáà yẹn wá yẹ̀wò àwọn tó wà mọ́ra sí ẹ̀ wọ́n wá ń ṣàlàyé pé àkíní kan àfáà yẹn yẹ̀wò àfáà yìí ló ń ṣe dárùsù fún wọn lọ́fẹ̀ẹ́ á ṣe dárùsù fún wọn á ṣe gbogbo ẹ̀ fún wọn nítorí kọ́ wọn súnà gidi ni o àfáà yẹn owó tó kò ó máa ń yáwó á máa ṣe gbogbo ẹ̀ gbogbo yẹn ń lọ bí sẹ́ǹsì gbogbo ẹ̀ yín ò mọ pé ẹ̀ kẹ́hìn sí nǹkan kan tí àfáà yóò fi àwọn òró bá yẹn bẹ́ẹ̀ ni ń ṣe yìí gan so ẹ kàn fẹ́ kí n kẹ́kẹ́ kálukú àwọn ẹ̀mọ̀ gbogbo àwọn yẹn àárẹ̀ tó àwọn nǹkan báwọn ṣe dáadáa àfààfà ní ma sábà kètò gidi kì sábà wà wọ́n lè tún sọ yìí tó bá tún jẹ́tò náà àwọn náà fẹ́ kọ̀ǹtró ìjà àfà náà pé ó ní kankan sọ àwọn aláǹsán owó oṣù ẹ gbogbo oríṣiríṣi àdánwò yẹn kọ́nà kó là wá ìmọ̀ bóyá mo ọ nípa khutba pé tí yẹn bá tí nǹkan bá ń lọ lù lápèjúwe pé ńgbà tí àwọn sọ pé ọ̀rọ̀ homosexuality ni kò sí dáwọ̀ yìí lórí khutba kọ́ra lè sọ láti máa takọ Trump báyìí kò sí ìtọ́kẹ́ nìkan pẹ̀lú yẹn ìyẹn ń sọ ààbò ah, náà àwọn sọ pé nǹkan tán sọ báyìí o kò sí déédéé òfin Ọlọ́run ẹ má ṣe o everybody èèyàn free láti sọ yẹn àìmọ́ ìgbà láti sọ yẹn tẹ́kí bí yẹn sọ ń lu ìgàn ẹ̀rú lè máa bà á. Hmm. mo ti ṣe kúpà kan rí ìmọ̀ọ́bá ní eh, Ìlọrin bẹ̀rẹ̀ níjọ náà bá ṣe kúpà pé ni ká máa lọ bún àwọn èèyàn lẹ́ran káàkiri gbà táwọn ọmọléèwé tí wọn ò ṣe pé tí wọn ẹ èwo ní kẹ́ máa bún àwọn èèyàn káàkiri ní ẹ̀yìn lọ ń gbẹ́ran fáwọn èèyàn lọ ń sekẹ́ ẹ̀ràn èèyàn lọ hajj nígbà tí iléèwé gan òní tí àtẹ́ ìjó táwọn èèyàn ń jòkó sí musa sọ̀rọ̀ yẹn mo rí pé àwọn èèyàn rí pé àdàgbẹ́ nìyí wọ́n ṣe kú bàtàn báyìí musa sí kún musa àwọn èèyàn ń bọ̀ kálẹ̀ pé wọ́n sọ̀rọ̀ pé kí ni gbogbo yẹn ìyẹn ń sẹ́sìn ẹ̀yin táwọn lọ ń bùn lẹ́ran náà tí wọn ò tọ́jú skul tí ò ṣe kí nìkan táwọn èèyàn ń jòkó ńlẹ̀ lẹ́yìn iléèwé kí láǹfààní ẹran tẹ́ ń gbà musa ṣe èmi kan ṣe tèmi ni wàhálà ẹni wàá o wọ́n ní kí máa à ah, pé gbogbo kan tí wọ́n sọ yẹn ti pọ̀jù ní iwájú stadium ní mosque náà wà mosque ọ̀rẹ́ mi ni so wọ́n pẹ́ kí máa sunlé o pé ah, wọ́n lè wá lù pasílé lónìí mọ́ ah, ṣe kí ní nǹkan tó dé wọ́n ń sọ̀rọ̀ báyẹn lẹ̀ yìí wọ́n sọ̀rọ̀ báyẹn lẹ̀ yìí ẹ̀ ń sọ̀rọ̀ láyé kí ní àsìkò ọdún tán ẹ̀ ń gbẹ́ran lọ káàkiri iléèwé mo dé skul báyìí mo rí táwọn èèyàn ń jòkó ńlẹ̀lẹ̀ láwọn iléèwé mi so kí ìtumọ̀ pé ìjọba kan wá ń lọ ìjọba yìí ẹ̀ lẹ́tọ̀ọ́ sí àrùwáhù àwọn èèyàn ẹ̀mí àwọn èèyàn tí ń sọ́fà ó lóore lọ́dọ̀ ọlọ́run ó lè àwọn àsìká lọ́dọ̀ ọlọ́run ọba jù pé ìran yẹn lọ hajj lọ náà ìmọ̀kàn bẹ̀rẹ̀ sí àlàyé yẹn ń tèmi ni máa rí pé àà ah, bí tó ká dàrú àwọn èèyàn gbogbo àwọn obìnrin tó wà lókè wọn ń sọ̀kalẹ̀ wọn káwọn irú èèyàn oníṣẹ́ wà níṣẹ́ ok ẹ ah, eh, ṣeun nípa nine eleven nígbà tó sì ṣẹlẹ̀ díẹ̀díẹ̀ fíà wà but ìyẹn ti lọ nísìn alhamdulillah fíà wà pé ẹni tó ń lo hijab ẹni tó ń ṣe pé kíníkà kí ló lè ṣẹlẹ̀ fáwọn èèyàn àtàkì pé mùsùlùmí ni ẹni ìlú náà ló lè sì fíìlì báyẹn but after some time gbogbo yẹn kánlẹ̀ alhamdulillah ah, gbogbo yẹn kánlẹ̀ ah, ó kánlẹ̀. ṣé àwọn màmá wa ní ìbéèrè látòkè. Okay sí béèrè wa sheikh ẹ wa. ọlọ́run kó wọlé àná àtúgbò ẹ̀ kí ó fi àánú rẹ̀ sí gbogbo wa kó bá gun àwọn sheikh wa lẹ́mìí pẹ̀lú àlàáfíà kó bá ṣe àlékún oore fún wọn bọ́lẹ̀ yìí tí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà rẹ̀ kọ́lọ́n bá fún àwọn ọmọ tiwọn náà. Ah, kọba ṣe wọ́n ní burriyatan tayyiba ọlọ́mùsàbà síbẹ̀ fún wọn ọlọ́mùbà síbẹ̀ bóun ti ṣe fún bọ́lọ́n ti ṣe fún àwọn òbí tiwọn lórí tiwọn tọ́lọ́n sọ fún anú al-Qur'an al-Karim pé walladhina amanu wattaba'athum dhurriyyatuhum bi imanin alhaqna bihim. ألحقنا بهم ذريتهم وما ọlọ́run sọ fún wa nípa pé alhaqa wa ma alatna min amalihim min shay ọlọ́run ní bá a ṣe ṣe ìyẹn báwọn ṣékù ti sọ lẹ́ẹ̀kan pé tọ́lọ́run bá kẹwa láyé tó kẹwa lálkìyàmọ̀ kí ló dínkù nù sẹ́ kullu mri'in bima kasaba rahin kọ́lọ́run wá ní mo ṣe nǹkan báyìí dáadáa fún wọn tọ́lọ́run bá ṣe bẹ́ẹ̀ fún wọn kí ni kí ló dínkù nu orí ọlọ́run abẹ́lẹ́ ọ̀hún pé bọ́lọ́run ti ṣe tó fi àwọn ṣe fáàrí àti iṣẹ́ táwọn bàbá wọn tí wọ́n ṣe kù tó tún gbà wọn hàn jù bẹ́ẹ̀ lọ ń sábà ṣe bẹ́ẹ̀ fáwọn ọmọ wọn náà ọlọ́run sábà ṣe bẹ́ẹ̀ fún wọn. ẹ̀yin kálukú wa táwọn ń contribute sí iṣẹ́ tí wọ́n ń ṣe tí inú táwọn náà fi ń gbádùn táwọn náà ń ṣe torí tí bá ń rí stìjà tí bá ń rí táwọn èèyàn tí wọ́n ń dárayá sí i tí èèyàn ń sọ tí wọ́n dẹ̀ ń ṣe níwọ̀n àbá díẹ̀díẹ̀ náà inú ìtàn yẹn náà ó máa dùn ara wọn máa yá láti máa ṣe láti máa ṣe lọ. ọlọ́run tó wá sí rọrùn bẹ́ẹ̀ fún wọn láti máa ṣe látara gbígbà tí nkálukú wa gba iṣẹ́ náà ọlọ́run dákun mọ́sà fún nkálukú wa náà lálùbáríkà sẹ́yìn náà ọlọ́run kó bá fún ẹ ní àlùbáríkà sẹ́yìn náà ọlọ́run kó bá fún ẹ̀yin kálukú wa náà lálùbáfà sẹ́nà ọlọ́run kí ó fi ìjókòó yìí tó wáyé pé lójú àlìkíyàmẹ̀ yẹn máa sọ pé ní à àdáìnà tí n bá mọ̀ ní n bá jókòó pẹ́ jù báyìí lọ ọlọ́run sábà ṣe bẹ́ẹ̀ fi kálukú yìí gbogbo ẹni ti ń ránṣẹ́ yìí lọ́wọ́ ní gbogbo ọ̀nà ọlọ́run sábà bá rẹ̀ yín náà lọ́wọ́ gbogbo ẹni tí ń ràn lọ́wọ́ torí ibi tíṣẹ́ yìí ń dé ó tayọ ibi tẹ́lómi lè wo fọ́tò ẹ̀ dé ní ẹnu bá ti ń ṣe ń bí i ó lọ púpọ̀ ọlọ́mọ́sà wà láàánú àtògo rẹ̀ mọ́sà fi ń kálukú wa náà sínú ẹnu tí ó mọ̀ rí àánú ọlọ́run ọ̀nà gbogbo ọ̀nà tá a bá fi ń wá kọ́nà mọ́sà ṣe fún wa tó bá ti jẹ́ halali ọ̀nà ọ̀nà halali ni wa ní gbogbo bàìfà ẹni fa omi sí o wípé ọ̀nà tọ́lọ́run tó da tí kálukú fi ń wá ọlọ́run sábà sí rọrùn fún wa ọlọ́run kó ṣe rọrùn fún wa kó máa sọ àṣàlékún kẹrẹ fún wa kó sọ àṣàlékún kẹrẹ fún wa bá a tiẹ̀ ní nǹkan kan tó rà nǹkan kan lọ́dọ̀ ẹmọ kálífù ẹmọ ká bá bá bá tí ẹni ká máa ṣe náà ọlọ́mọ́sàbá torí ẹ̀ mọ́sàbá ṣe bẹ̀ fi ń kálukú bẹ́ẹ̀ ọlá suratul Fatiha taha. rahmanir rahim àwọn sheikh wa Suleiman wọ́n bá wa dúpẹ́ fún àwọn ṣéèkì wa láti amẹ́ríkà wọ́n bá wa dúpẹ́ fún wọn wọ́n sì bá wa ṣàdúrà fún wọn. bákan náà níjẹjọ bẹ́ẹ̀ bá rántí a sọ pé a fẹ́ jẹun ọpẹ́ abẹ́kọ́ àwa pa màálù kan àjẹ́ àjẹ́ bí a ti ń sọ níbí àwọn èèyàn wa ní London wọ́n wò wá sẹ́mọ̀pá níjàmá London wọ́n wò wá mo ti wá jáde mọ́sálásí wa ní tọ̀ bẹ́ẹ̀ bá sọ fáwọn ni àwọn náà bá kó àwọn èèyàn lẹ́nu jọ ní sunday jẹjọ òun wọ́n wá ní lónìí o àwọn náà ká àwọn èèyàn lẹ́nu jọ àwa ń ṣe ìyàwó kò sì wá tán mọ́ ọlọ́njẹ́ ìyàwó náà lálùbáríkà gbogbo àwọn tó wá ṣe nísìnyí báyìí náà wọ́n ń kó wọn lẹ́nu jọ ní London lọ́wọ́ báyìí nílé ya káṣífà bàbá káṣífà wọn làwọn náà lọ pa ẹran tàwọn àwọn ó sì kó yẹn lẹ́nu jọ lénìí ọlọ́wọ́n bá wa san wọ́n lẹ́san rẹ̀ baba kashifa ọlọ́wọ́n bá san wọ́n lẹ́san rẹ̀ ìyá kashifa ọlọ́wọ́n bá san wọ́n lẹ́san rẹ̀ gbogbo jama wa ní London lamẹ́ríkà káàkiri ayé ní Dubai ọlọ́wọ́n bá san gun wọ́n lẹ́san rẹ̀ gbàtà ń kí àwọn èèyàn jò ní ọ̀pọ̀lọpọ̀ la kí àwọn míì ń bẹ tá àrántí kí bíi alhaji wa Akíntọ́lá tí wọ́n ń ṣiṣẹ́ ń glo aláàjì wa síwájú tí wọ́n ṣiṣẹ́ ń gbúlò ọlọ́run bá san wọ́n lẹ́san rí àti gbogbo àwọn ọmọ ìyá wa tọ́wọ́ ń bẹ̀ wọ́n pọ̀ gan tí wọ́n wá ọlọ́run san wọ́n lẹ́san rí ájì wa abdulrahman ní aláàgó ọlọ́run bá san wọ́n lẹ́san wa lukmanu bako ọlọ́run bá san wọ́n lẹ́san wa sharafudin ìfẹ̀wàrà ọlọ́run bá san wọ́n lẹ́san rí afáwa ambali afáwa abdulrazak ọlọ́run bá san wọ́n lẹ́san rí gbogbo àwọn táwọn ti dá pátápátá ọlọ́run bá san wọ́n àwọn ará London Ọlọ́run bá san wọ́n lẹ́san rẹ̀ àwọn tí wọ́n ń kóyàn lẹ́nu jọ lónìí Ọlọ́run san wọ́n lẹ́san rẹ̀ ní sheikh wa Suleiman wọ́n bá wa dúpẹ́ fún àwọn sheikh wa láti Amẹ́ríkà yín wàá tọrọ kínní kan lọ́wọ́ wọn bí sheikh wa Suleiman bá dúpẹ́ fún wọn tán tí wọ́n ṣàdúrà fún wọn tán ojúṣe wọn tí sheikh ń ṣe gangan gangan tàfídùl Qur'an ni wọ́n máa jẹ́ kéèyàn ọ̀hálù Qur'an ni àwọn náà sì ha ẹ̀rí pé díẹ̀ tí wọ́n kà fún wa lẹ́ẹ̀kan ẹgbẹ́ àdùn àbí ẹgbẹ́ àdùn yìí iṣẹ́ wa Suleiman bá wa parí àdúrà fún wọn tí wọ́n dúpẹ́ fún wọn tán wọ́n wà bá wa ka Kùránì tá a fi parí ìjókòó tòní tí ó máa jẹ́ kìtàmùhù misk. na jẹ́ misk alhamdulillah. Ah, àkọ́kọ́ ọba tí ó dá wa tí ń jẹ́ Allah òun náà ni àkọ́kọ́ tí a dá ọpẹ́ fún tó àwọn àfáà wa wọ̀nyí àwọn ṣéèkì wa tọ́lọ́yìn yọ̀ǹda wọn fún wa lásìkò yìí ẹ̀rọ tẹ̀lé àwọn bàbá wa Sheikh Imran Abdulmajid Eleha tí ọlọ́run ọba dá ọjà yìí fún wọn tí ń sì ń bomi sí látijọ́ yìí tí ọjà náà parẹ́ ọlọ́run tó yọ̀ǹda wọn tá à ń sàǹfààní látara wọn kọ́lọ́njẹ́ máa pọ̀ sí ọba tó dá wọn adúpẹ́ fún wọn ọlọ́run a sì yìn ìwọ ọlọ́run pẹ̀lú gbogbo tí ń jẹ́ ẹ̀yìn kọ́lọ́mọ akọ́bá wa jẹ́ kí orí wọn kọ́ máa lékún sí sadakumullahu ilman wa fahaman kọ́lọ́mọ akọ́bá wa síbẹ̀ fún yín ọba tó wá yọ̀ǹda àwọn sheikh wa náà fún wa tí wọ́n bá wa lálejò lénìí oore tọ́lọ̀ ń ṣe fáwọn náà tí wọ́n fi lẹ́tọ̀ọ́ láti máa kọ́ àwọn èèyàn lálù Qur'an kí wọ́n máa há lù Qur'an ọlọ́run ló yọ̀ǹda yín ọlọ́run bá lè kí yóò ṣàlékún mímọ́ tìyín náà yóò ṣàlékún oore yín nǹkan mẹ́ta àǹfààní rẹ̀ la lénìí látara àwọn bàbá wa méjèèjì àkọ́kọ́ ń bẹ ní mahabba ẹ̀kejì ní mawadda ẹ̀kẹta náà ní kurba tí ìfẹ́ <clears throat> ìfẹ́ tí ó lágbára tọ́lọ́mbà fi sáàrin àwọn méjì àbáwọn ẹni mímọ́ àwa tá à ń bá ń péjọ pẹ̀lú wọn á jàǹfààní wọn tí màwá dábàá tún wá kún un irú ọjọ́ ìní ọlọ́run yọ̀ǹda fún gbogbo wa láti jòkó láti jàǹfààní wọn tí kóróbà wa tẹ̀lé sísúnmọ́ tí wọ́n súnmọ́ra wọn tí wọn ò jìnnà síra wọn lẹ́mìí ó tún wá fi tara kún tí wọ́n fi wá ń wá ara wọn kàn làwa fi wá mọ̀ pé asáwọn afáwa méjèèjì súnmọ́ra wọn lọ́wọ́ ajo fáwa lẹ́nìí Allahumma inna nas'aluka hubbaka wa وقربك اللهم إنا نسألك حبك وودك وقربك اللهم إنا نسألك حبك وودك وقربك ọlọ́run kó wá sí bẹ́ẹ̀ kó kárí gbogbo wa bó ti sí fáwọn afáwa yìí ọlọ́run kó jọ kárí gbogbo wa ma yaf'alu Allahu bi'adhabikum in shakartum wa amantum. Wakana kana Allahu alima tó ọlọ́run kó bá wa dúpẹ́ fún àwọn afáwa gbogbo ń tẹ́ ná fún wa lásìkò àti mímọ̀ ọlọ́run ó bá wa san yín lẹ́san wa kana sa'yukum mashkura ẹ̀san tọ́lọ́run táyé tàlìkìyàmọ̀ ọlọ́run bá wa sí fún yín wa sọ yín padà sí táwọn èèyàn ti ń jàǹfààní yín tí wọ́n tún máa retí pé àwọn àfáà wa fẹ́ẹ́ dé àwọn malikiw tẹ̀sí tàfíìsì Qur'an fún àti ní Egypt wọ́n mọ retí pé àwọn afa wa fẹ́ di ọlọ́wọ́n bá wa sọ yín padà sọ́hún ọlọ́wọ́n bá wa sọ yín padà sọ́hún zadakumullahu ilman wa fahaman wa rizikon wa laafiya ọlọ́wọ́n bá wa síbẹ̀ fún yín subhanaka allahumma bihamdika wa nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk assalamu wa rahmatullahi lábẹ́ àdúrà yín aláàjì wa adébúlé èèyàn pàtàkì ni wọ́n ní ní jẹ̀sí níbẹ̀ náà àwọn náà sin ọmọ wọn lọlé ọkọ lánàá èmi àtàwọn ṣèkì náà wà níbẹ̀ lánàá gbogbo àwọn ará ní jẹ̀sí náà kún bẹ̀ lánàá ọmọ náà ti ń sùn lọlé ọkọ ọlọ́njọ́ lálùbáríkà bárakàláhu fíhìmá wà báraka àlẹ́yìhìmá wà báraka láhùmá wà jama bainahuma fi khair aláàjì adébúlé náà ọlọ́wọ́ sọ wọn padà sọ́hun àti gbogbo àwọn tí wọ́n jọ wọlé ìnáwó tí wọ́n wá sí adùnláre lẹ́yìn rẹ̀ a gbọ́ kíra àtúrò Qur'an lọ́dọ̀ àfàwà òun láfi parí ìjókòó tèmi bisimilayi. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما الطارق والسماء والطارق وما أدراك ما الطارق أن كل نفس لما عليها إن كل نفس لما عليها حافظ فلينظر من إنه على رجعه لقادر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Akẹ́lọ́wọ̀ àṣà ẹ̀sán. Ẹkùn dísà. Ẹkùn dísà. Ẹkùn dísà. aquí ya